Yes. Yes, oh, we don't come again, you. Hmm? As usual. Oh. We are here, oh. Ọ̀rọ̀ tó ń lọ lọ̀rọ̀ tí mò ń wí ẹ máa gbọ́ dànù. Alájọkẹ́mi Tóyìn ti dé bó ṣe máa ń dé kéré o. Oh. Ẹ gbọ́ wa o. Oh. Ètò yẹn ti bẹ̀rẹ̀ nítorí tá a bá lọ tán kó má lọ padà dùn yín o kéré o ẹ̀gbọ́n wa o ètò yẹn ti bẹ̀rẹ̀ thank you nítorí tá a bá lọ tán kó má lọ padà dùn yín o. ọ̀rọ̀ tó ń lọ lè tò thank you more lives can travel ẹ̀yà mọ̀ bẹ́ẹ̀ ṣe o invite more lives ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ọ̀rọ̀ tó ń lọ lètò tí mò ń wí ẹ máa gbọ́ dànù ẹ ṣe mbo god bless you ma thank you so much thank you thank you thank you please please share thank you ismail ọlárẹwájú ẹ bá wa share olúwatóyìn sàlámì àṣàlámì bá a ṣíà ẹ ṣe láìtàn dòwú ẹ ṣe ẹ ṣe o prophet musagebo ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ẹ ṣe thank you god bless you ẹ bá wa ṣíà ẹ bá mi ṣíà ẹ bá wa pàtó àfẹ́ bá jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ jẹ́ kán mọ̀ ń pa kí là ń sọ ń pẹ́ ẹ moderator mi you are most welcome. You are just the best. You are what? You are the best. You are what? You are the best. Thank you, everyone. I appreciate everybody. Thank you. Mayor, ẹ ṣé ẹ káàbọ̀. Ẹ ṣé o, ẹ o. Ẹ ṣé o, à ń retí yín o, ẹ jẹ́ ká lọ bẹ̀rẹ̀. Bá a ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn, bá a ṣe tún ti bẹ̀rẹ̀ nìyẹn, bá a ṣe máa ń ṣe àjọkẹ́ ti dé o ẹ jíjó bímọ ọ̀pẹ ẹ ìjó bẹ̀rẹ̀ alárinrin alátún ti bẹ̀rẹ̀ ètò tàwa ètò tó máa ń tó mọ́gbọ́n wá tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tá a ti ń rí ọgbọ́n oríṣiríṣi kọ́ ètò ọ̀rọ̀ tó ń lọ ló ń jẹ́ bẹ́ẹ̀ good afternoon fọlákẹ́ thank you mà ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé amen thank you thank you thank you my moderator thank you thank you ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé o everybody praise the lord now. Mm, mm, mm, mm, mm, mm, mm. Mm, mm, mm, mm, mm, mm, mm, mm, mm. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà. Mm, mm, I will praise the Lord olúbùsọlá good afternoon ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe o ẹ bá wa ṣí à wá o sọrí o my dear kọlọ ń ṣàánú wa o gbogbo wa náà ni àìkí ń jẹun yẹn ni o it is well o ọlọ́run á gbàkóso délẹ̀ o ọba ara lọ́ọ́ bá tàwa o kò mà ní ẹ ṣe tímìs ẹ ṣe kò ní dojú àdúrà tiwa ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ọ̀rọ̀ tó ń lọ lètò tí à ń wí ẹ má gbọ́ dànù kéré o ẹ gbọ́ wa ọmọ tó bá dẹ̀ síta ètò yẹn ti bẹ̀rẹ̀ káàbọ̀ ìyá mi ò ní dààmú my moderator my God, God bless you nítorí tá a bá lọ tán kó má lọ padà dùn yín o kéré o ẹ gbọ́ wa o ètò yẹn ti bẹ̀rẹ̀ nítorí tá a bá lọ tán kó má lọ padà dùn yín o kéèrè o ẹ gbọ́ wa o ètò yẹn ti bẹ̀rẹ̀ nítorí tá a bá lọ tán kó má lọ padà dùn yín ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ọ́ tí mò ń wí ẹ má gbọ́ dànù afọláṣadé my my beautiful moderator you are most welcome thank you ẹ ṣé o ẹ ṣé o gbóyìn lakí mi. thank you ẹ ṣé o ẹ ṣé o gbóyìn lakí mi. tf thank you so much o ti ṣí náà o ti ṣí de ẹ ṣé o christiana ẹ ṣé o ẹ ṣé o ẹ̀hẹ́n ẹ̀hẹ́n Yèyétóyìn tomato is now in league. ẹ káàsán máa ẹ káàsán gbogbo ilé o akínyìn o ẹ̀yin olólùfẹ́ ọ̀rọ̀ tó ń lọ nílé lóko lájò àti lẹ́yìn odi gbogbo yín pátá la kí o ẹ kú ìfẹ́ o a tún ti dé bá a ṣe máa ń dé o ẹ ẹ ẹ ẹ yẹ́ wa sí o gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe máa ń ṣe bí ìṣe yín ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ o kẹ́ ẹ bá a gbé màmá débẹ̀ lénìí o kí ẹ jẹ́ kí gbogbo wa ká wà nǹkan fìdílé ká jọ gbádùn ètò náà kí onílé ó gbọ́ kó sọ fún toko wípé ètò ọ̀rọ̀ tó ń lọ ó tún ti wá sí etí ìgbọ́ yín ní ọ̀sán tèní yìí ẹ jẹ́ kí gbogbo wa kájọ wá nǹkan fìdílé ká gbádùn ara wa mo lérò pé ẹ̀yin olólùfẹ́ wa ti rìcháàjì coins yín ẹ tètè lọ rìcháàjì tẹ́ ẹ̀ bá ti rìcháàjì o nítorí wípé kájọ máa fúnra wa òun náà ló fi máa ń ṣe kíni ló fi máa ń dùn wọ́n ní àjọjẹ ò dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní ohun tá a bá ní là ń ṣàjọjẹ God bless every one of you we love you ọmọ mi eléwì àná yẹn mo ti mi ò rí mo ti wá mi ò rí. ok ma um, kí ló tiẹ̀ ń jẹ́ náà um, alá adìrẹ kìíní kan alárì alárì ọ̀dà alárì alárì alárì kìíní kan ni. ẹ jẹ́ ká wà mo fọ́lù ẹ̀ ẹ jẹ́ kí n wò ó kí n lọ ṣí à ok ma. Ẹ, ẹ ṣé o we love you ẹ ṣé ẹ̀yin tẹ́ ń sí bẹ̀rẹ̀ sí fún one gift ẹ ṣé o ọlọ́run á nífẹ̀ẹ́ yín o kí là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ọ̀rọ̀ tó ń lọ màá nì kí ló ń ṣe ẹ́ gan tó rò pé kò ṣe ẹnìkan kan rí kí ló ń ju ẹ lọ́wọ́ tó rí lẹ̀ fi bà kí ló ń bọ̀ lókè tí lẹ̀ ò gbà kò mà sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ bàbá wa òbé ló fi kọrin ó ní kò sóhun tuntun ẹ́ ọba lúfẹ̀ ẹ ṣé o ó ní kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ èyí yeah, first time to Matthew ọ̀dà ìṣe Olúwatóyìn Sàlámì olóko mi ẹ ṣeun ààyè lọ́jà ọ̀run nílé ẹ má dòkúta sẹ́rù wa àwọn abínú ẹni ọmọ aráyè ò ní dòkúta gbogbo wa ẹrù tábí amọ ohun tí ní gbẹdẹnu ọ̀nà wa ẹ mo dúpẹ́ kò sí ní tó ń bọ̀ lókè tí ilé má jẹ́ ká máa one life to live ayé kan o ọ̀rọ̀ tó yẹ kó o sọ síta kí o bu akájọ rò i love you too o. i love you too ẹ ṣe ọ̀tún ẹ̀kẹ́ ẹ sọ síta káwọn èèyàn bá wa dá sí at midday vibes thank you i love you too káwọn èèyàn dá sí i kọ́mọ báwo ló ṣe ń lọ kọ́ ń gbà ẹ́ nímọ̀ràn kọ́ ń là ẹ́ lọ́yẹ ìwọ nìkan wá dàgbé sínú ó wá máa mí kanlẹ̀ hìí bó ṣe mí kanlẹ̀ yẹn ẹ̀jẹ̀ gálọ̀nù mẹ́rin ló ń jáde bó ṣe mí kanlẹ̀ yẹn. ó máa jọ ìwà àìrísí à ó ṣeé ṣe kọjọ ìwà tètò bá ti ń lọ kí ló àlárì kí ló ń jẹ́ ná. mi ò rí wọn ṣe mi ò rí orúkọ kejì tí mi ò rántí yẹn òun ló kọ́kọ́ ń come before àlárì. àlàrí underscore fídíò àbí nǹkan ló ń jẹ́ mi rántí mo dẹ̀ ní kó dm mi lánàá kó dm mi. ẹ ó fúlì wọn máa join ètò lẹ́nìí ìgbà tọ́mọ̀ pa tún máa ṣètò lẹ́nìí bẹ́ẹ̀ ni ok ma. olóyè àǹtóyìn ńkọ́ àbí kí olóyè àǹtí tóyìn aláìsí ńkọ́ ẹ mọ ẹgbẹ́ láìsí wa lò ó kí màmá tó bẹ̀rẹ̀ ètò léni ẹ gbọ́dọ̀ gbé láìsí ìwọ ten k o ẹ̀yin olólùfẹ́ ètò wa ẹ̀yin má jí eighty something ni wá lórí ètò báyìí tẹ́nìkọ̀ọ̀kan wa bá tẹ̀ káwọ́ one thousand ṣẹ́yìn náà mọ nǹkan tó máa fún wa eighty something thousand nìyẹn o ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ ọwọ́ tá a bá fi ń pa tap a ní fi gbọ́mọ sin o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo aká tẹ̀ kaná ká gbé wọ ten k plus kan tó bẹ̀rẹ̀ ètò god bless all of you. ṣe yẹ ṣe sheik abfatai abfati ẹ ṣe adúpẹ́ ẹ ṣe adúpẹ́ àkí ògbó yín pé ẹ ṣe bí mo ṣe ń sọ mo ní kí ló rò pé ó ṣẹlẹ̀ sẹ́nìkan tó ṣẹlẹ̀ sí ẹ tí ò ṣẹlẹ̀ sí èèyàn kan rí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí èèyàn kan tí ò sí tó ṣẹlẹ̀ sí ẹ tó ṣẹlẹ̀ sí èèyàn kan rí o àfi tá a bá ń tanra wa jẹ o tá a bá wà rò pé torí pé ó ṣẹlẹ̀ sí wa yẹn àfi kí n fòrò ònú para mi olúwẹ̀ ń tan rẹ̀ jẹ́ ni o olúwẹ̀ ń tan rẹ̀ jẹ́ ni o hmm. ilé ayé ìdun àti ìrẹ́ tó lọ ọ̀run tó ní bọ́ọ̀run ṣe ríre o tó tọwọ́ gbogbo àlà ń léjọba ọ̀run gbogbo àlà ajá ń bàdàn ò dààmú gbogbo àlà ń léjọba ọ̀run gbogbo àlà ìjọba ọ̀run o ìjọba ọ̀run olúwa jẹ́ ń lè bá ọ pé o níjọba ọ̀run bí àṣà bàbá wa ẹlẹ́bùbọn bàbá àgbàlagbà á ní bàbá aláwo ń ké pónì gbàgbọ́ lòun wòlíì ń ké o pónì gbàgbọ́ lòun wọ́n ń sọ lóòtítọ́ o páyé kù síbì kan ọlọ́run ló mẹ́ni tí ó wọ̀nà àti rẹ̀ tó lọ́rí tó lé òun ráwọn kan tán wà nù náà ẹ̀ka sàn torí náà àwa tá a wà láyé kò sí ṣòro náà tó ṣe ẹ́ tí ò ṣe ẹnìkankan rí kò sádánwò tó dé bá ẹnìkan ẹ ṣe accept my request a máa rẹ accept yín kò tí ìyá àti ìgbẹ́ níbọ̀dù wọlé ẹ ṣe um, ọ̀ṣà ọ̀ṣà olúfilms àbí ọ̀ṣà olúfimọ ẹ má bínú ó yẹ kẹ́ ẹ tiẹ̀ kí mi pé mi ò lògò mo dẹ̀ ń ríran ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ń gbọ́ mi lọ àwọn olóyìnbó dẹ̀ pé a problem shared is a problem half solved tó bá pẹ́ ti sọ síta n tó fi pamọ́ ọwọ́ tó ń dùn ẹ̀ tó fi pamọ́ sábẹ́ aṣọ ó máa jẹrà tán ni o bọ́ tíyàn bá sọ sí gbangba wọ́n á bá wa rí i wọ́n á bá wa ṣe kí ni ajàǹbàdàn káàbọ̀ ṣé mo dúpẹ́ tó bá ti rẹ́ẹ̀dì jẹ́ kí n mọ̀ wọ́n á bá wa ṣe kí ni wọ́n á bá wa sọ̀vẹ̀ àmọ́ tá a bá kó pamọ́ ẹlòmíì ẹhàn nírẹ ni tú síta bọ tó bá sọ síta ẹni tó ti ṣerú ẹ rí àbí tó ti mẹtírú ẹ ti ṣẹlẹ̀ sí rí lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa sọ oògùn tó máa lò sí i àmọ́ tí wọ́n bá fi sínú láti pẹ̀lú hypertension bọ nìyẹn o hypertension ló máa tún fa kíni afa diabetes á tún fa àwọn nǹkan míì àwọn àìsàn yìí ò ní jẹ́ tiwa kò sẹńtà àgbà tó ó máa ń ṣẹlẹ̀ àmọ́ èèyàn máa ń manage ẹni tá a bá fìrònú ṣera wa léṣe wọ́n ní ìrònú hmm, bí àṣà Gbẹ́ngà Adébóyè kan náà ń fọ̀rùn kẹ onísúnmọ́ mi ò paróònù ti jẹ́ kájọ́jọ́ súnmọ́ mi ò paróònù ti jẹ́ kájọ́jáyé ìrònú kìtẹ́ nílọ́rùn ó mú ní ìgbẹ́ni in one time walu wait walu reject walu dejected súnmọ́ mi ò paróònù ti jẹ́ kájọ́jọ́ súnmọ́ mi ò paróònù ti jẹ́ kájọ́ṣayé kí ló ń ṣẹlẹ̀ nílé rẹ̀ tún mọ́ mi jẹ́ kájọ jó wá ní àwọn tèmi tí mo fẹ́ràn wọ́n já mi kulẹ̀ wọ́n tún sá lọ ọ̀rẹ́ ń dá ẹ ọ̀rẹ́ ń dá ẹ o rò pé nǹkan kan ṣẹlẹ̀ ẹbí dẹ̀ rò pé nǹkan ṣẹlẹ̀ ọlọ́run nìkan ni òkè ń dání àmọ́ tá a bá ti jọ bọ́ sórí ibi yìí tá a jọ bára wa sọ tá a fúnra ní àmọ̀ràn pàtàkì ẹ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni mo wí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo òrònú yẹn á dẹ̀ lọ gbogbo pírọ́blẹ̀mù yẹn á dẹ̀ kúrò nù gbèsè ayé wa àwa di ẹni ọ̀tún àwa rò pé ah, àṣẹrù tí mo rù léra mi lọ́rùn àṣẹ mi tiẹ̀ ní láti rù àṣẹ mi ni mò ń ṣe yàjẹra mi ìyà burúkú ò ní jẹ wá nǹkan burúkú ò ní tọ́ sí wa ṣé wàá rí gbogbo yín pátápátá tẹ̀ ń wò wá tẹ̀ ń dá sétò yìí tẹ̀ ń gbójú ayọ̀ sókè tẹ̀ ń fún wa lẹ́bùn èmi kọ́ lẹ̀ ń fẹ́ ọlọ́run ba lẹ̀ ń fẹ́ o bẹ́ẹ̀ ni èmi kọ́ lẹ̀ ń ṣe fún ẹ̀ ń sin ọlọ́run lára wa ni ọlọ́run yàn wá ní gbogbo yín sílẹ̀ ọlọ́run á máa fi oríṣiríṣi wọn ní àbùdí ntomi olókun àbùdí ntomi ọlọ́sà ọlọ́run á máa bùkún àpò gbogbo yín àfọláṣadé ká ẹ̀ ẹ̀ ẹ̀ fọláṣadé yìí mọdírẹ́tọ̀ mi àtàtà ó ti ṣẹ̀ wá lọ́wọ́. ó ti ṣẹ̀ wá lọ́wọ́ god bless you god bless you god bless you mo rí i pé sọ́ra dúró jọ́ tí mo jẹ́ fún ẹ bí mo ṣe máa máa jó ní gbogbo wa wá bẹ̀rẹ̀ mi thank you thank you ẹ ṣe torí náà ẹ jẹ́ ká wọ tẹ́ǹkì wa tí ń lọ ọbẹ̀ ká lè sáré bẹ̀rẹ̀ ètò yìí àwa táwọn wò náà kí ló tà tún reduce àti wọ sixty seven láti ninety one kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ ẹ bá power tap ẹ̀jọ̀ ẹ jẹ́ káwọn èèyàn ẹ bá ṣíà ẹ ṣíà ẹ ṣíà ẹ ṣíà ẹ power tap ẹ ṣíà ẹ jẹ́ ká power tap ká ṣíà káwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ tó ń lọ tún ti bẹ̀rẹ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ ah ọ̀rọ̀ tó ń lọ lórí tiktok ìgbádùn ńlá la màgbé wá bá àwọn tí Instagram náà máa mọ ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ tó jẹ́ wípé gbogbo tẹ́ ẹ ti rò báyé ti fẹ́ parẹ́ tán báyìí wọ́n máa bá yín wọ́n máa bá yín tù báyìí sí wẹ́wẹ́wẹ́wẹ́ ọkàn ẹ̀ adẹ́ẹ̀dùn inú ẹ̀ adẹ́ẹ̀balẹ̀ ṣé ọkọ lòún wá ọ̀rọ̀ tó ń lọ abẹ́ sọ̀vẹ̀ ìyàwó alálùbáríkà lòún wá ọ̀rọ̀ tó ń lọ asọ̀vẹ̀ fún ẹ̀ ó dáa kí ló tiẹ̀ ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ gan ìṣòro gan ló rò pé ó dé àwọn ẹbí ẹ̀ ti kọ̀ ẹ́ sílẹ̀ àbí wàhálà wà níbi iṣẹ́ ẹ̀ àbí nínú ilé ẹ̀ àbí níbo gan-an ọ̀rọ̀ tó ń lọ náà lè ti lè gbọ́ ọ̀rọ̀ tó ń lọ láti máa bá yín fọ́ sí wẹ́wẹ́ tẹ́ ẹ dẹ̀ máa rí àǹfààní tẹ́ máa rí èrè tó dùn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò tiẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sí ẹ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ ọ̀rọ̀ tó ń lọ lètò ètò lọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú ta ni pẹ̀lú olólùfẹ́ yín ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n àwọn kan ìyá àwọn kan grandma àwọn kan crush àwọn kan àti yèyé tó yín tòmátò dókítà eh? chief dókítà olóyè dókítà yèyé tóyìn tó òun nìkan náà ni wọ́n ní tóyìn tó máa tò jayéjayé ẹlẹ́wàá púpọ̀ tó lówó fọ̀rọ̀ kí tálákà dúró ọlọ́run ṣògo mo bá lọ mi ò fẹ́ sùúrù léèrè o tóyìn tomato tóyìn tomato tóyìn tóyìn pèpèrèmpè ṣúgà ṣúgà àtóyìn tóyìn ṣúgà ṣúgà rè o pèpèrè. ó yẹ ká gbà wọn live band o. <laughs> a máa gbà báyìí <laughs> mo ti kórìí wálé ní mọdérétọ mo kórìí wálé ní ní káwáwọn onímọ̀. bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o fully loaded fully loaded. <laughs> yeah adúpẹ́ ṣé ẹ káàbọ̀ ṣé dáadáa lẹ́dẹ̀ àti ó ti dé ìwòye àná wa rèé o àtún ti dé àtún ti dé bá ṣe máa ń dé àtún ti dé bá ṣe máa ń dé ó kù kékeré ẹ jáwọ́ tẹ́ǹkì ká bẹ̀rẹ̀ o àtún ti dé bá ṣe máa ń dé ẹ jọ ẹ jẹ́ kí fíwàsá náà wọ bíi hundred àbí ojú mi lórí bẹ́ẹ̀ ni ó ti ń gbára bí ó ti ń lọ. Ah, bẹ́ẹ̀ ni màá ó lọ ó lọ ó lọ seventy something. pẹ̀lẹ́ Fọláṣadé mi. yes ma. ọlọ́run ló máa ṣàánú àwọn ní ọ̀sà yìí àdé ń gbọ́rọ̀. a fi sùúrù. gbogbo àlà àkèrè àyè jẹun ló dẹ̀ ń fà wá ní ní time rárá wọ́n ti bẹ̀mí bẹ̀mí pé ká má máa jẹ pípẹ́. Eh? bẹ́ẹ̀ ni. ọlọ́run ṣàánú ni ìgbà tí mo wà Nàìjíríà yẹn wọ́n á di oúnjẹ báyìí sínú kúlà wọ́n á gbé e sínú mọ́tò wọ́n á ṣe kúlà tó padà eh. torí àwọn ọmọdé <laughs> mọ́mí ẹ̀ ń jẹun wọ́n wá bù sínú plate ẹ máa jẹ lọ́nu mọ́tò àìjẹ́bẹ̀ mi tún ní jẹ́. bẹ́ẹ̀ni. then ah, mo ní nǹkan kan tí mo fẹ́ ká fi bẹ̀rẹ̀ my dear sister. okay ma. health is wealth. bẹ́ẹ̀ni ma. health is wealth. lágbára ọlọ́run a máa máa wọn kọ̀ọ̀kan wá tán bá wọn máa wá wọn máa máa wá educate wa àmọ́ wọn bá tẹ́mi náà wọn mo fẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn wa kì í tẹ̀ health tips. àìsàn ò ní àìsàn ò ní jẹ́ ibùgbé kò ní ríbi jókòó sínú ara wa o àmọ́ jẹ́ káàánú mm-hmm. ọ̀sọ́ra wa wọ́n ní tójú tìyẹ́ làpárò fi ń ríran àná ni wọ́n déédéé náà pè mí pé ìkànnú àwọn marketers wa tó tún máa ń àtìlẹ́ kọ̀ọ̀kan ní Ọ̀yọ́ state nìbàdàn pé ó sùn fúnra ẹ̀ náà ló wà rẹ̀ débi tí àtàkì yẹn ti dé fúnra rẹ̀ náà ló wà rẹ̀ débẹ̀ wọ́n nígbà táwọn security rí bó ṣe ń ṣe ni wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ nídìí sí àárín wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé lọ sí health center nínú secretariat wa ń bàdàn gọọmẹ̀ntì secretariat Ọ̀yọ́ ṣe kátó mọ tó ń ṣẹlẹ̀ wọ́n rí i pé ọ̀dọ̀ àwọn máa rìfẹ́ sí kinní kan hospital ni ibẹ̀ náà ló ti park ǹjẹ́ ẹ mọ tó fà á tẹ́ ẹ mọ tó fà á high blood pressure ni o imagine stress ni ẹ̀ tó mọ̀ pé òun hypertensive accumulated stress bẹ́ẹ̀ ni òun wà hypertensive kódà wọn ló ti lò bíi two months lọ́sibítù ní bíi last year wọ́n dẹ̀ ní kó máa lò wọ́n tún wá ní kán padà wá kò padà lọ ó wá lọ hmm. ó lọ fi ń lọ àwọn èèyàn ẹ jọ̀ọ́ mo ní mo ní tọ̀ ẹ jọ̀ọ́ mo ní hypertension kí ni mo lè lò sí hmm. àwọn àwọn ẹ̀kan pé ní nàìjíríà máa ń lóríṣiríṣi artificial automatic doctor and nurses tí wọ́n mọ̀ nípa ẹ̀ àìlè ah, ilé mi ló ń gbà tèmi ohun tó bẹ̀ mí lára mu lè má bẹ̀ lómi lára mu kí a fi lọ sílé ìwòsàn kí wọ́n wò wá délẹ̀ kí ló dé torí ní mo mọ̀ pé nílùú òyìnbó ìbọn ṣe ń ṣe é nìyẹn kódà àwọn obìnrin wọn tó máa kọ lẹ́tà tó pé kí wọ́n ṣe smear test kí ló dé táwọn ò kì í ṣe gbogbo yẹn lọ́dọ̀ wa tá a bá sọ pé ìjọba wa ò dá ìjọba ọ̀dá ṣáwa náà ìjọba ló máa ní ká fẹsẹ̀ wa rìn lọ sí hospital láti lọ tọ́jú ara wa bẹ́ẹ̀ mi ṣe mẹ́sàn-án mi máa ń ṣe test lẹ́ẹ̀fì yìí àní wọ́n máa fẹ̀jẹ̀ mi kú ẹ̀dínlẹ̀ gbogbo ọmú náà máa gbé sórí machine tán á bọ ẹsẹ òtún ayé ó dé èèyàn mélòó tó rántí irú ẹ kí ló tà ń fi àwa ṣeré nígbà tá a dẹ̀ tí ìrẹ́ tó lọ ọ̀run tó dé tẹ̀mí ò dẹ̀ láàárọ̀ tẹ̀mí ò pé méjì ẹ ṣe jọ kẹjẹ ká máa gbéra wa lọ sílé ìwòsàn general hospital wà káàkiri aláàlè lọ́tọ̀ private hospital tá a máa ń lọ doctor mi ń bẹ ẹ ẹ ẹ gynae doctor ni alóhùn jẹ general bọ̀tẹ́ bá lọ sí general hospital doctor kọ̀ọ̀kan wà fún wọ́n ní wọn lóríṣiríṣi ẹni tó máa jẹ́ tolóyún ọ̀tọ̀ ni ẹni tó máa jẹ́ tàwọn ní general ọ̀tọ̀ ni tábàdì ti ń dàgbà báyìí téèyàn bá ti lè wọ fọ́ọ̀tì àgbà ti ń dé kò ṣe ìgbà tó bá pé sixty tóra máa ń tara pé mo sì yànjì ọ àyànjì kankan o ẹ jọ ẹ jọ ńgbà tọmọ kékeré ti ń ní tọ́m ti lọ ṣe dialysis fún ọmọ kéékèèké. ah lágbára. sòtá ni ò lè sick torí n tá à ń jẹ ń sìn lóde ẹ̀ ń fà á inú freezer náà kò gbẹ̀ e sí organic àbí kí ló ń jẹ́ kí náà fi ń gbin gbogbo nǹkan fún wa jẹ kẹ́míkà hmm. ni láyé àtijọ́ àwọn òbí wa wọn ń lo kẹ́míkà fi gbin nǹkan kan bọ́ ń sìn tẹ́ ẹ bá ra ẹ̀fọ́ ẹ̀fọ́ tá a máa ń sè yẹn lásán ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ tẹ́ ẹ hmm. bá rà pé ẹ̀fọ́ ni mo rà yìí o ẹ̀fọ́ green àgàgà tó máa ń gbogbo èèyàn jẹ tẹ́ pé tẹ́ bá rò tán yẹ kó green pa síbẹ̀ ni tẹ́ bá ti rò tán báyìí tẹ́ pẹ̀lú pé ẹ̀ tún lórí iná pé mo ti ṣàtàkàn kan mọ̀ dà sórí ẹ̀ tó o bá ti ń sọ kalẹ̀ bó máa brown wá ni ǹjẹ́ àpótí pé kẹ́míkà mm. kan fi ń gbìn ni kẹ́míkà mm. yẹn náà làwa ń kó sínú tá à ń jẹ. bẹ́ẹ̀ rọ̀gẹ̀dẹ̀ dòdò wọ́n ti fi kábàdì wọ́n ti fi wọ́n ti fi bò kó lè tètè pọ́n. gbogbo nǹkan tá à ń jẹ kẹ́míkà ni tò kí wá ló fẹ́ kí ló kọ̀ sí wa láti lọ sí ilé ìwòsàn kán tiẹ̀ kọ́kọ́ bá wa wò ó kọ́kàn ṣe àwọn kéékèèké kéékèèké preliminary ones pé nǹkan báyìí ló lè ṣẹlẹ̀ nǹkan báyìí ló lè ṣẹlẹ̀ tán ti hmm. fa ẹ̀jẹ̀ ara wa kò sí nǹkan tán fẹ́ kò sí nǹkan tí ó ṣe tó wà lágọ̀ọ́ ara wa tán rírí mú jáde wọ́n á kàn fa ẹ̀jẹ̀ báyìí wọ́n bá lè ti fẹ̀jẹ̀ yẹn wọ́n á rán gbogbo test yẹn kan rán ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àti rẹ̀ ń tó lọ ọ̀run rí o ilé ayé ìdùn o àní kúkú ìyàgbọ́ àtọ́ kú náà lọ́wọ́ àbáfọ́ ẹ̀wọ̀n o tiwọ́ ìyàbá yìí o ojú òní tiwa o mọ́dúrétọ̀ ti ká bẹ̀rẹ̀ ètò bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà we can start. So, yọ̀jú la fi ṣáájú. gbogbo ẹ̀yin èèyàn wa ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kí ẹ gbọ́ topic tí màmá mú wá fún wa lénìí ní orí ọ̀rọ̀ tó ń lọ kí a lè bàa mọ bí a ṣe fẹ́ dá sí ètò náà thank you and God bless every one of us. àmọ́ bóyá a rí àwọn tí a jọ ṣètò lánàá tán ti mọ̀. some of them are inside àwọn kan wà nulẹ̀ nu wọn. tá a bá rí lára wọn mo fẹ́ ní kán sọ fún wa kí ni tá a ṣe lánàá tán kákan ká ká sọmọ aláìṣẹ̀. Yẹmí Ṣọládé ọ̀rẹ́ mi bó bá wà nítòsí ó wọlé o ó wọlé o. tabarẹni tó fẹ́ wá bíríìfù wa lókè nípa tọ́pìkì àná bó ṣe yé wa sí ẹ jẹ́ kí a send request ká gbé ẹni náà sókè. Okay. God bless you. tí ò bá yé wa ká má gbára wa ní àsìkò ju bó ṣe yẹ lọ ṣé àti ráwọn tó ń request àwọn èèyàn ti pọ̀ nọ́mbà wa wàá mọ. ẹ eh, but i need the since tó yẹ pé èèyàn tó wá lánàá ni kò tí ì sẹ́ni tó wá lánàá nínú request list tèmi. bóyá ká gbé àwọn tèmi wọlé ńgbà yẹn ká máa bá tè lọ ká má dára dúró ẹ bẹ̀rẹ̀ ẹ̀yẹn máa gbé wọn. Eh, ẹ lè kàn brief wọn because word and opposite nǹkan tẹ ṣe lánàá lẹ fẹ́ ṣe lénìí so ẹ bá wa rọra brief àwọn èèyàn kó tó di nǹkan tí a ṣe lánàá ọ̀rọ̀ obìnrin la gbé ṣàn pé ilé ayé ẹ̀ náà èèyàn méjì lọ́lọ́run dá sáyé obìnrin àtọkùnrin àwa sọ pé obìnrin tó gbọ́ pé ọkọ òun ẹ jẹ́ bá a mute o Olúwatóyìn Sàlámì ẹ̀ káàbọ̀ àwa rí obìnrin tó gbọ́ pé ọkọ òun ó bímọ síta àbò fẹ́yàwó kí lẹ́yìn máa advice ẹ̀ kó ṣe o kókó jáde ńlé ni àbí kó ra jókòó ẹ̀ kó gbà fọlọ́run pé torí ló ń lọ gbogbo wa pátápátá tá a dá ṣètò lánàá la la la jọ gbà wípé ètò tá a ti mọ̀ ọ́ bẹ́tà ju áńgẹ́lì tó wà lójú ọ̀run lọ kákànṣe mm. káyé rojọ́ wa fara ọ̀rẹ́ mi tímọ́tímọ́ rèé káyé ọ̀rẹ́ mi kò gbọ́dọ̀ má gbọ́rọ̀ mi wọ́n ní káyé ṣe bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni pé ọkọ ẹ fẹ́ yàwó síta ẹlòmíín gbà tó bá kú tán ni wọ́n tó kọ́ ọmọdé ìyàwó yẹn afẹ́ lè forí sọ̀gìrì kò sí ní tó dẹ̀ máa ṣe sí ó ti lọ ó ti lọ ikú ẹ̀rẹ̀ lè jẹ́ ẹni tó ti kú tó ń ta wá gbé wálé ní ni ìwọ ọkùnrin ìwọ ọkùnrin mọ̀ pé èèyàn ọkùnrin pọ̀ lórí ètò ilé mi ní ọkùnrin tẹ́ wá gbọ́ pé ìyàwó tẹ́ fẹ́ sílé o ó ń yàn lè kó ti bímọ síta o torí kò ṣe obìnrin ò lè bímọ síta o ó ń yàn lè àbí pé oyún tó gbé wálé ẹ̀yin kọ́ lẹ ní kí lẹ máa ṣe oyún tó gbé wá tó bí o èmi kọ́ mo ní o kí lẹ fẹ́ ṣe tó bá jẹ́ pé tó bá jẹ́ mi ní ìwọ ni n bá jọ sọ́wọ́ ọ̀tún n bá fẹ̀sọ̀ jọ sọ́wọ́ òsì o n bá yé lẹ́dùn máa rè lógo tó bá jẹ́ yín ló ṣẹlẹ̀ sí tọ́pìkì tèmi ni pé àti àti brim yín nítàná pé obìnrin tí ọkọ ẹ̀ bímọ síta tó bá wá gbọ́ tí ò tẹ̀ ń ṣe ọmọ kan tí ì ṣe méjì kí láá tí ò sí abuse ń bẹ o torí tí abuse bá wà ń bẹ náà wọn ní kó wọn á kàn ní wọn lè ní kán separate fúngbà díẹ̀ nìkan lọ kán fúnra wọn láàyè wò tó bá jẹ́ ìwọ lọkùnrin tó gbọ́ pé tóbìnrin láṣẹ lánàá tọkùnrin tó bá gbọ́ pé ìyàwó ẹ o ó ń yànlẹ o ó ní ojú ń ta ó ní olórí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri àbò tiẹ̀ wá jẹ́ pé oyún tó gbé wálé ó kẹ́ ọmọ ọ lọ́wọ́ ni àbọ̀mọ́ ọmọ tó bí ó kẹ́ wọn ẹ lọ́wọ́ ni kí ni wàá ṣe moderator wa ẹ bá wa. ẹ bá wa dá sétò ẹ jọ bí a ṣe ń dá sétò ẹ jẹ́ ká máa fọ ọkàn pa tap ẹ jọ please god bless you látòrí ìyá wa tó wà lókè òòṣà olúfimọ bó bá dẹ̀ jẹ́ bàbá wa ló wà ń bẹ̀ ẹ bá a dá sí ẹyin lẹ́ni àkọ́kọ́ ẹ jọ ìṣẹ́jú méjì méjì ni a fún àwọn èèyàn láti máa fi máa dá sí ètò. ẹ ká san gbogbo lé o. bàbá wa olúfimọ ẹ káàbọ̀. akọ ọjọ́ mẹ́ta mọ́. méjì o ẹ mo wà pẹ̀lú yín ní àná yẹn but ọlá kí mo busy díẹ̀ kò jẹ́ program yẹn that's why i tell you kí n request lé nìyí but yìí mo tún wá bá lé ní yìí ó tún ó ga ó ga mi èyí o. so nǹkan tí èmi kàn rí tí mi àsọ ń pa ni due to pé nǹkan téèyàn bá rí lèèyàn máa sọ ń pa ẹ̀ èmi sì ẹ̀ má rí ni ṣe understand ọmọdé sì là so èmi ò lè kóòpù pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá mú tí mo ti kófìrí pé ìyàwó mi ní ẹlòmíì ń ta màá tètè ṣègbésẹ̀ débi kò lè kò lè débi pé máa wá rí i pé ó tún máa lóyún fẹ́ lòmíì kò lè débẹ̀ láéláé. ẹ lè lọ. bẹ́ẹ̀ ni mà. tó bá jẹ́yìn ìyàwó yín gbọ́ pé ìyá lè ń ta abẹ́ bímọ níta kí lẹ fẹ́ kó ṣe. tó bá jẹ́ mi mò ń ṣerú nǹkan bẹ́ẹ̀ níta kóhun kóhun kóhun ní sùúrù kí n ṣe kàn án lójú ná kó rí kó múdi òdodo ná tí tó bá wá múdi òdodo ó máa gbà fọlọ́run látara pé islam sọ pé mẹ́lòun sọ fún wa. Ah, ah, islam sì ní ká má forí jiyàn ah. ẹ̀sìn olùfimọ́ kò sí ẹ̀sìn náà tó ní má forí jìra wa ó ní ká forí jìra wa o. kò tí ì sí ẹ̀sìn kìrìsìtẹ́nì sọ wípé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí jì àwọn tí ó ṣẹ̀ wá. ìsìláàmù náà sọ wípé kódà ẹ̀yìn ò gbọ́dọ̀ ah, mọ́ bá ìbínú lára wa. bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà mi sọ àwọn oníṣègùn àwọn oníṣẹ̀ṣe bọ́dà kò ní kàn ọ́ bá kàn wá látòmọ́ ń tà ṣe tọ́mọ ti wọ̀ ọ́ tẹ́jọ́ wàpọ̀ tó ti lé lógún ọdún bò ló ti bẹ̀rẹ̀ padà ẹ dákun nọmba two olùwà ta nọmba two mọdírẹ́tọ̀. ẹ ti pọ́ọ̀sù nọmba two tẹ bá mọ̀ pé rẹ́dí fètò yìí okay that's fine the girl yoyo the girl yoyo you are the next speaker are you available. yes i'm available ẹ ká okay. you are available you are not available. ó yẹ ká sùn ẹ máa fẹ́ fún wa mà. àmì àmì àmì. Ah, wọ́n bí ọmọ kékeré lèmi ò bọ̀ nǹkan tí mo rí sí ni pé tọ́mọ ti wà láàrin wọn nǹkan tí mo fi pé ọkùnrin yẹn lè ṣe ni pé bóyá kó kàn fílẹ̀ sáyé ẹ̀ torí àwọn ọmọ tó wà láàrin wọn sódò máa máa ráyè ṣe ìyá àwọn ọmọ ẹ̀. àwa lọ fẹ́ yàwó mi. woman yẹn ló fà á nà tó bá fẹ́ yàwó mi obìnrin yẹn sì láti ẹ ṣe wà mute. ẹ jọ bẹ ṣe ń wọlé ẹ máa bá a mute. prophetess ló kú báyìí. ṣé ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ ni mà. ọlọ́run á nífẹ̀ẹ́ yín o ẹ ní gbégun eléegun ẹ ní ṣìgbé o ọlọ́jọ́ mi àti tó tiẹ̀ máa ń fà á tí àtọkùnrin àtobìnrin tó fi máa ń wò ta lẹ́gbàá ní ọkọ àbílẹ̀ ìyàwó. prophetess ó mo kí gbogbo ilé náà gbogbo ilé kí ẹ ká sọ màmá mi ṣe ẹ ṣe gbàgbálẹ wà. adúpẹ́ mà. ọ̀rọ̀ tí ìyá wa ọ̀rọ̀ tí ìyá wa gbé sórí afẹ́fẹ́ yìí ọ̀rọ̀ tó lágbára gan ni màmá ọlọ́run á máa fún yín ṣe torí tẹ bá ẹ ń gbà àwọn ẹ ń gbà àwọn obìnrin àwa obìnrin ẹ ń gbà wá ní ìmọ̀ràn ni nǹkan tẹ́mi kọ́ rí sí ọ̀rọ̀ tẹ̀sán yìí ni pé sùúrù ló lè ṣe ohun gbogbo tí ọkọ èèyàn bá fẹ́yàwó síta ìyẹn ò ní pé kóbìnrin yẹn kó fọkọ ẹ̀ sílẹ̀ torí pé tó bá fọkọ ẹ̀ sílẹ̀ tó bá lóun ń lọ ibi tó ń lọ lọ́hùn kò mọ ohun tó fẹ́ lọ dé bá lọ́hùn ó dẹ̀ lè ṣeé ṣe ó dẹ̀ lè ṣeé ṣe kó má padà rí ọkùnrin míì tó máa tẹ́ lọ́rùn bí ọkọ lé ẹ̀ títí ayé máa fi parẹ́ èmi fẹ́ fi ọ̀rọ̀ tèmi ṣàpèjúwe mo ti wà nínú oyún second born mi tí ọ̀rẹ́ mi dẹ̀ wá sọ fún mi pé ọkọ mi fúnyàn lóyún ń tà mi ò dẹ̀ béèrè lọ́wọ́ ọkọ mi títí mo fi bímọ mi ò bí títí mo fi bí ọmọ inú mi lẹ́yìn ìgbà tí mo bí ọmọ mi tán ni obìnrin yẹn wá bímọ wọ́n tún wá sọ fún mi pé obìnrin yẹn bímọ mi ò béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ara mi lòmí sọ ilé ìsọtẹlómi mi ò bí òun fúnra rẹ̀ ló wá fẹnu ẹ̀ wá sọ lọ́jọ́ ìkómọ ipò òun fẹ́ lọ sọmọ lórúkọ bó ṣe gbé kalẹ̀ nìyẹn o ó lóun fẹ́ lọ sọmọ lórúkọ wọn bímọ fóun síta mi ò dẹ̀ torí ẹ̀ fọkọ mi níwájú ọlọ́run àti ẹ̀rọ ọ̀rọ̀ tí mo sọ láàrin èmi àti ọlọ́run àfìgbà tí mo sọ ọ̀rọ̀ yìí mi ò sọ fẹ́ dà kan rí mi ò dẹ̀ torí ẹ̀ filẹ̀. because bẹ́ẹ̀ ni ó lóun fẹ́ lọ sọmọ lórúkọ nígbà tó múra tán èmi dẹ̀ ti gbọ́ ọjọ́ tó bímọ mo dẹ̀ ti mọ ọjọ́ tó fẹ́ sì kó mọ́dẹ̀ bá mi sì ti rúùmù pé àwọn fẹ́ sọmọ lórúkọ àwọn fẹ́ lọ sọmọ lórúkọ mo níta lé bímọ ó lóun bímọ just like that bó ṣe gbé kalẹ̀ nìyẹn ó lóun lòun bímọ. ṣé tó bá jóbìnrin ló ṣe ọkùnrin máa gbà. wọn ò lè gba mọ́mì wọn ò lè gbà bọ̀ tó máa fọwọ́ ọlá gbá obìnrin lójú ìyá mi ìgbà tí mo fi wà ní oṣù tó fi sọ̀rọ̀ yẹn fún mi áùtì mi ò dá mi ò lè jà torí mò ń bẹ ọlọ́run pé kí ọlọ́run sùn kó sọ mí láyọ̀ àtàlàáfíà ṣé ìjà ló kàn mí kàn pẹ̀lú bí áùtì mi ṣe wà yẹn so ẹ̀mí mi ẹ̀mí mi ṣe pàtàkì sí mi. Hmm. ó ga ẹ̀rí pé ó ga ẹ̀yin obìnrin tẹ̀ wá níṣẹ́ ń gbọ́ Hmm. network. à ń gbọ́ yín kò dé network. network. à ń gbọ́ yín. so wọn lórúkọ wọn dẹ̀ sọmọ wọn dẹ̀ sọmọ lórúkọ ọmọ ọ̀hún báyìí nísìnyí ọmọ ọ̀hún ti dàgbà ọmọ tí mò ń sọ tó sọ lórúkọ lọ́jọ́ kìíní àná ó ti bímọ àlímọ̀ ti bímọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àlímọ̀ ti bímọ méjì ọmọ ọ̀hún ti bímọ méjì ọmọ tèmi tí mo ṣíwájú ẹ̀ bí ò tí bímọ bí ń gbà yẹn tí mo sọ yóò ti bímọ méjì so ayé òde parẹ́ life continue so sùúrù ni nǹkan tọkùnrin ò lè gbà àwọn obìnrin ń gbà mọ́mì à ń gba à ń dára sí i ohun táwọn ọkùnrin ò lè gbà àwọn obìnrin ń gbà à ń dára sí i mọ̀ à ń gbà yeye. Yeah, yeah bẹ́ẹ̀ ni o. ẹ ṣe prophetess ẹ ṣe. ó ṣe jẹ́ nìyẹn a lè torí ẹ̀ kọ́ wálẹ̀ god bless you. awọ ọlá ọjọ́ òní òní jẹ́ ọjọ́ àánú a ṣílẹ̀kùn àánú a ṣe ètò àánú wo ọmọ tí ń yẹn náà. àmì jésù. àálè rẹ̀ rìn àyè. àmì jésù kristi. àmì jésù kristi. àmì. thank you pé ẹ ṣe god bless you ẹ máa bá a darapọ̀ ẹ almost every day la máa là ń ṣe ọ̀rọ̀ tó ń lọ àmọ́ táì àwẹ̀ bá tán kó sí ká jẹ̀ǹjẹ̀ kúrò ní táìmì àjẹtẹ̀ ọ̀nà. ok salami náà ní very important call ni moderator who is next. moderator. lórí ọkùnrin náà ló ń pè é olú ọwádòkun ṣé mo gbà á mi wà nínú yàrá ta ló ok búkì go mo fẹ́ sọ̀rọ̀ o. ó yẹ ẹnìṣó ńlẹ̀. ẹ̀ka ẹ̀ka sàn mà. ẹnìṣó ẹnìṣó. ẹ pẹ̀ fún mi. má bínú mà. ṣé ẹ rí ọ̀rọ̀ èmi wúmà tó kọ́ sọ̀rọ̀ wa sọ̀rọ̀ láòkọ́ yẹn ọ̀rọ̀ wa fẹ́ jọra wọn gidi. Mm ṣe rí ìgbà tẹ́mi náà fi ọkọ mi mo ti bí ọmọ kan tí ọkọ mi ti lọ fẹ́ ọkọ mi ti lọ fẹ́ ẹlòmíì tí mi mọ̀ ìta náà lèmi náà ti gbọ́ pé ó fún èèyàn lóyún hmm. mo béèrè lọ́wọ́ ọkọ mi ń gbà yẹn even ó tún gbéra ẹ̀sẹ̀ pè ní ó ti dèrò ọ̀run sí i o hmm. ó tún gbéra ẹ̀sẹ̀ pè ní tóun bá fún èèyàn lóyún tóun bá fún èèyàn lóyún kó tó di pé mo lọ lóyún ẹlẹ́ẹ̀kejì ní táìmù tí ẹni tó fún lóyún yẹn wà nù oyún tèmi náà fi padà ní oyún lé ọmọ tèmi títí títí tí ẹni tí bí padà bímọ ará àta ló tún wá sọ fẹ́mi pé ìyàwó tí ọkọ mi fẹ́ tó fún lóyún síta ó ti bímọ o mi ìgbàgbọ́ àfìgbà tí ẹ̀gbọ́n ọkọ mi wá sọ fún mi tó wálé pé ọkọ ẹ ti fúnyàn lóyún pé but àwọn fámílì ẹni yẹn wọ́n ní láti sọ pé kí ọkọ mi kó wá sí ilé àwọn láti mú ọjọ́ tán máa ṣe introduction nítorí pé ọkọ mi ò jẹ́wọ́ fún àwọn fámílì yẹn pé òun níyàwó sílé. Ọlọ́run. ẹ̀gbọ́n ọkọ mi ló ní láti lọ sí ilé yẹn ìyẹn àwọn tí ó fún lóyún ìgbà tí màá yẹn débẹ̀ torí pé bàbá yẹn nífẹ̀ẹ́ mi gan yẹn ló wá sọ fún sílé àwọn yẹn pé ṣé ọmọ yín tó lóyún yìí ṣé ẹni tó ló fún òun lóyún tó sọ pé níyàwó sílé bíjẹbẹ tẹsẹ gbọmọ lé wọn lọ́wọ́ nìyẹn wọn ní bẹ́ẹ̀ dákú sílẹ̀ lọ́jọ́ náà ni because kò sọ fáwọn fámìlì ẹ̀ bàbá yẹn ló ẹsẹ̀ padà wá sílùú tọ̀dọ̀ mi tán wá sọ fún mi èmi gan ẹsẹ̀ wà ń ké pé ẹ nǹkan tẹ́mi ò gbàgbọ́ táwọn èèyàn ń sọ torí pé mo trust ọkọ mi débi pé ẹni tí bí padà ṣáájú mi bí ọmọ ìyẹn ọmọ ẹlẹ́ẹ̀kejì yẹn ó wá di pọ́n fẹ́ ṣe nínú àwọn fámìlì ìyàwó yẹn ìyẹn ìyàwó kejì wọn gbà pé ìtìjú ni fáwọn pé kó gbé oyún yẹn kán tún wá ṣe némì wọn wá ní kán wá ṣe némì nílé tọ̀dọ̀ mi bẹ́ẹ̀ mi náà ṣe yarí nìyẹn o mo yarí kanlẹ̀ ni pé ìtìjú ni fẹ́mi náà ọmọ kékeré sì ni mí nígbà yẹn mo ti pé àádọ́ta ọdún lọ́jọ́ monday nsìn wá ṣe o bí mo ṣe yarí fún wọn nìyẹn wọn wá ní kán lọ ṣe némì nílé ẹ̀gbọ́n ọkọ mi yẹn bẹ́gbọ́n ọkọ mi náà ti yarí ní bẹ́gbọ́n ọkọ mi yẹn ṣe yarí fún wọn nìyẹn wọn ṣàbẹ̀ ẹ̀gbọ́n ọkọ mi yẹn ìyẹn ṣàwá ní ókè o tán bá ti lè fẹ́ ṣe némì yẹn o tán bá ti dé làárọ̀ tó bá ti dago mẹ́jọ alẹ́ kan padà lọlé o gbóhùn ò fẹ́ rárá rárá. ìyànjú tó látàárọ̀ dago mẹ́jọ alẹ́ kí ló tún kù. Hmm. ẹ̀yin ọkùnrin mọdétọ ṣe ti dé Olúwatóyìn Sàlámì abúlá ló fẹ́ sọ̀rọ̀ mi wá dòkun ó yá. mo wà ń bẹ ṣáàntì búkì ti délẹ̀ ọ̀rẹ́ mi mo wí fún àti búkì jẹ ti délẹ̀. búkì gold are you ah, ẹ má bínú ní mọ́tò òyìnbó òyìnbó yìí náà ni. tẹ́rí mr owadokun ẹ mute ẹ̀yin náà lẹ́yìn interrupt wọn tí mo fi ṣe mistake mute wọn tí ò bá tìtò time tẹ̀ máa sọ̀rọ̀ ẹ má hàn mute ó máa máa echo ni ẹ̀yin ni mo fẹ́ mute tí mo fi mute àǹtí búkì tó ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ yẹn àti iṣẹ́ ti délẹ̀. búkì gold òkè ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ olúwatóyìn lọ́tọ̀wádòkun olúwatóyìn yẹn ti wà nílé kọ́wádòkun tó wọlé. olúwatóyìn sàlámì. olúwatóyìn sàlámì. yes ma ẹ káàsán ma. ẹ káàbọ̀ ma. yes ma ẹ ra ma. nǹkan tí wọ́n ń sọ kọ́lọ́run kó ṣàánú ni hmm. àwọn ọkùnrin kò ṣẹlẹ̀ sí mi ò bẹ̀tà ń tì mí ẹ̀jẹ̀ mi tó jẹ́ ọmọ ìyá mi ọmọ bàbá mi bí ọkọ ẹ̀ ṣe ṣe nìyẹn like aunty gold tí aunty gold sọ bí ọkọ ẹ̀ ṣe ṣe nìyẹn èmi sọ fún pé kó fi sílẹ̀ nǹkan tó ń lé ọmọ bọ̀ láti ta á lè wa ó fẹ́ fẹ́yàwó mi ẹ̀ fi ilẹ̀ ẹ jẹ́ kó lọ fẹ́ nígbà tó bá rí nǹkan tó ń wá á padà wá sínú ilé hmm. ó lọ fẹ́ ó fẹ́yàwó ó fàǹtí mi ó pátì sẹ́gbẹ̀ẹ́ kan ó fi sí ọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀ ó fi sílẹ̀ ń òun àtìyàwó wọn jọ wà nílé táńkọ ìgbà tó máa yá tó máa tó bíi ọdún méjì náà tó mọ̀ wípé oyún tíyàwó gbé wá tó sọ pé òun lò ọkọ àǹtí mi ló ní àṣé kìí sọkọ àǹtí mi gan ló lóyún nígbà tọmọ bẹ̀rẹ̀ sí ní síìkì tó síìkì síìkì síìkì síìkì tó ń fọmọ lẹ́jẹ̀ náà bá lẹ́jẹ̀ bàbá ò bá tọmọ mu. wọ́n rí pss ah, ah. lọ́mọ. <laughs> ẹ ẹ jẹ́ bàbá ò bá tọmọ mu kẹ́ ah, ọ̀rọ̀ yìí fa wàhálà gidigidigidi ìgbà tó yá wọ́n ṣáà wá lọ ṣe DNA test wọ́n ṣẹ̀ wá rí i pé ọmọ ò kì í ṣe ti ọkọ àǹtí mi hmm. ìgbà tó máa yá ó ṣáà wá padà wá ó bẹ̀rẹ̀ sí ní bí àǹtí mi kìíní kan kìíní mi kí ni káwọn ṣe à ah, kí lẹ fẹ́ ṣe ṣebí mo sọ fún yín pé kẹfí sílẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó ń wá lọ síta ó ti rí i ó ti padà sínú ilé nísìnyí ẹ máa rò pé àǹtí mi lóògùn fún ni seven ló máa close ní ibiṣẹ́ tó bá ti kúrò ní seven báyìí ó ń bọ̀ nílé ní lẹ́lẹ́lẹ́lẹ́ tẹ́lẹ̀kẹ̀ tẹ́lẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀kẹ̀ tó jẹ́ wípé tán bá close ní seven báyìí ó lè di ten ó lè di eleven twelve kó tó dé àìmọye mọye mọye bẹ́ẹ̀ mo ní kí wọ́n fi sílẹ̀ so nǹkan tó bá nǹkan tó lé wọn lọ síta tó bá yá wọn á tún sáré padà sínú ilé náà ni àwa táwa wà ń lé ni káwa ní sùúrù. Mm ká jẹ́ kí sùúrù wa sùúrù ò kí ń pọ̀ jù àfi tí ò bá ní tó ká jẹ́ kí sùúrù wa kó pọ̀ gidi gan-an torí nǹkan tó lé wọn lọ síta yẹn á tún lé wọn wálé tèmi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣé o abdulmalik topic is abdulmalik the topic is. prophet tó wà nísàlẹ̀. Eh, ẹnìkan prophet àwọn lẹ́yìn lẹ́fẹ́ sọ̀rọ̀ abdulmalik ni what is the topic fiscal what is the topic the, are you saying women are dangerous. Uh -uh kalẹ̀ iléeṣẹ́ ẹ̀gbọ́ Yorùbá ni. ṣé mi ni kí n sọ̀rọ̀ ni mà. prophet Amos ni mà. Amos. n tọ́pìkì wa ni wípé tíwọ ọkùnrin bá ń tá a ṣe lánàá ni pé tóbìnrin bá gbọ́ pọ́kọ ń bímọ síta ṣé kó kẹ́rù kó jáde ńlé ni tèní ni wípé tíwọ ọkùnrin bá gbọ́ wípé ìyàwó ẹ̀ ń yàn tàbóyún tó gbé wáyé rẹ̀ wípé tíwọ ọkùnrin. prophet yẹ̀ sí ń bẹ̀ ni nbẹ mo ń dáhùn ẹ káàsán mà. ẹ káàbọ̀ bàbá wa. ẹ ma, ètò mà ọlọ́run a máa fún yín ṣe mà. àmì ọlọ́run. wẹ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ mà. ohun tí màá kàn sọ ni wípé gbogbo ìrìn àjò wa láyé pátápátá jẹ́ ká máa fi síwájú olúwa ká tó gbé ẹni ìgbésẹ̀ ó máa jẹ́ ohun àbùkù yorùbá wípé obìnrin tó ń yàlè tí ò bá pa ara ẹ̀ á pa ọkọ. ọkùnrin tí ń yàlè ńkọ́. ẹbí ò bá para ẹ̀ náà á pa ìyàwó náà mami. Hmm. ìdí ni wípé ohun tó ti mú ẹ tó o ti yan ìyàwó kí lo tún ṣe ń wá káàkiri ohun tó ń wá lọ ṣòkòtò wà lápò ṣòkòtò ẹ mo lè sọ wípé àìnítẹ́lọ́rùn àti ojú kòkòrò ló ń sún ọkùnrin àti obìnrin dérú nǹkan báwọn yẹn mà so mo fẹ́ sáré sọ true life story kan ní area ibi tí mo wà kí n forúkọ bobẹ̀ láṣìírí kábíyèsí kan wà ńbẹ̀ odidi ọba ìlú ni o ọba ìlú first wife ẹ̀ ó bímọ fún driver ẹ̀ mm-hmm. ní same palace ni o níbi tí mo wà yìí bọ̀ kábíyèsí yẹn wá ṣe wí ó létí wo ló bá òun gbọ́ ó wá lọ kọ́lé ìyàwó ẹ̀ lọ kọ sẹ́yìn nínú palace kó wá rìn má rì títí títí ìyàwó yẹn fi kú kò bá ní nǹkan kan papọ̀ ju wípé ó kàn ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ó ń fún lówó oúnjẹ so ètèmi àpọ̀ sọ́bẹ̀ ni wípé ilé ayé yóò balance ṣùgbọ́n àwa fúnra wa nígbà tá a ti dìtámì pé ohun tá a fẹ́ ṣeré a lè gbé ìrìn àjò wa gún obìnrin tó bá ti ń yàn lè mọ́kọ ẹ̀ ó ti ṣetán àti pa ọkọ ni ó lọ gbọ́ pé ìyàwó ẹ ó ní ó ń yàlè níta ah ilé ká mọ́rọ̀ ìgbàgbọ́ kúrò ó máa lágbára díẹ̀ o the best thing ni wípé ẹ rọra sọ the forgotten project sínú ilé kó dẹ̀ rọra fèsì láìfẹ́ ṣùgbọ́n ọkùnrin yẹn ò nẹ́tọ̀ọ́ o láti lọ ṣe àgbèrè níta náà torí bíbélì ò fààyè gbà ọlọ́run á ràn wá lọ́wọ́ mà ohun tí mo ní sọ ojú yẹn ló mà ṣe prophet amos. moderator next person please. Ah, the next person is. Um, next person is um, ẹ̀rẹ̀lọ́ o abdulmalik ni mo rò bẹ́ẹ̀ unmute and ẹ bá wa sọ̀rọ̀ tọ́pìkì wa tá a ṣe ni wípé mo mute ni mi ò mọ̀ pé mo ń gbọ́ yín mà echo o mo ṣe máa mute. okay n ta gbọ́ aláwọ̀ ni pé tí obìnrin bá gbọ́ pé ọkọ òun fẹ́ yàwó síta àbò ń yàn lé oríṣiríṣi ọ̀tọ̀ la máa tírìtì ọkùnrin níbi tó ti ń rìn ra nìkan tó wá pé hiv báyàwó hafsat adéọlá máa pè yín à ń bọ̀ abdulmalik ṣe ń gbọ́ wa lọ obìnrin eh. tattoos lánàá ni obìnrin tó bá gbọ́ pọ́kọ̀ ń bímọ síta tí a pé ń gbà mí tọkùnrin bá kú náà máa ń kọ́ ọmọ oríṣiríṣi wá bọ̀tọ́ ọkọ̀ ń bímọ síta tó sì wà torí mo mọ àwọn tó ṣẹlẹ̀ sí lẹ́dọ̀ mi kódà tó yẹ pé oyún second born ló wà nú ẹ̀ táwọn yẹn dé tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ advice wo lẹ fún wọn àwọn èèyàn sọ̀rọ̀ lánàá pé advice ni pé kóbìnrin yẹn jókòó jẹ́jẹ́ kóbìnrin yẹn jókòó jẹ́jẹ́ torí kò mọ ohun tó ń lọ bá mi lọ fisco ẹ Abdulmalik ṣe ń gbọ́ wa lọ àmọ́ lẹ́yìn ń tá a mú wá hmm. lẹ́ni ni wípé tó bá jẹ́ pé ọkùnrin ló wá gbọ́ pé ìyàwó òun ń yàlẹ̀ àbò bímọ síta àbóyún tó gbé wálé kò lè bí síta àbóyún tó gbé wálé ṣe àpé ọ̀tọ̀ ni pé obìnrin ti mọ kó tó fi ọkọ tí ò jẹ́wọ́ fún un ọkùnrin míì náà ń ṣe ọ̀tọ̀ ní kéèsì yẹn bọ̀ ìta agbárin pé ọkùnrin tó bá pé ìyàwó òun ń yàlẹ̀ o àbóyún tó wà nù tó gbé wáyé tó ń kọ́ kí ni ẹ ṣe fún obìnrin bẹ́ẹ̀. <laughs> ṣé ẹ pé ètò kí ọlọ́run kan kí ọlọ́run ọba àlá àkókò ṣàánú kí ọlọ́run ṣàánú ẹ jẹ́ bá wa mute kí náà parí ẹ lè mute o. Mm-hmm. so yèyé kí ọlọ́run ṣàánú fún wa ni ṣé ń gbọ́ mi so kí ọlọ́run ṣàánú fún wa ni àwọn issues báyìí ah lóòrèkóòrè la kàn ń gbọ́ from one uh, angle to other ṣe rí fún ọkùnrin tí obìnrin bá jì sínú kòtò báyìí kò nídìí pé ká ẹ̀ṣẹ̀ máa lọ káàkiri the first thing ni pé tó bá ti wà á sá tí nǹkan bóyá ó gbóyún wálé àbí ó ń ṣàgbọ̀n àbò ń the best thing náà ni pé kéèyàn yà that are just the best things because ó ní àwọn tó bá tó bá kéèyàn máa bá lọ bẹ́ẹ̀ ó ní àwọn ìṣòro àwọn ewu tó máa bá rìn gan but tí wọ́n bá rọra yẹ̀ fúnra wọn ìyẹn ìyẹn á bẹ́tà so mo èmi máa ń èmi jẹ́ kínní mo jẹ́yàn kan nípa mi ń sọ̀rọ̀ nípa marriage but mo máa ń rí aspect kan táwọn èèyàn fẹ́ sọ tó jẹ́ pé it's part of marriage which is divorce what I call uh, uh, mature divorce àwọn èèyàn máa ń believe pé each time tí bàbá àti ìyá bá divorce pé ọmọ máa ń jẹyà kò dẹ̀ sí ni a máa rí irú situation báyìí irú situation báyìí kò sí bí kò sí kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè gbàgbọ́ àfi tó bá fẹ́ fi iná sóòrùlé sùn ló kù the best thing ni pé kó dìbò but wọ́n lè dìbò in such a way tó jẹ́ pé kò ní affect ọmọ but ó depend lórí both sides so but the straight answer is kan divorce so màá kọ́ advice wa mo wish pé bí ẹjọ́ kan yèyé ara ẹ̀dì báwo la ṣe lè divorce ara wa in a peaceful manner ó máa dùn ó máa dùn ẹnìkan o but àwọn ìgbà kan wà jẹ́ pé divorce is just inevitable because they are on the part of obìnrin àwọn tí ó dẹ̀ ní jẹ́ já sí pé àwọn ọmọ máa sọ́fà àwọn kan ó possible bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé eh, ibi tá a bá a wà ni tá a bá wà selfish I want a topic on that because ṣẹ́rí many marriage nǹkan tí wọ́n ń gbà mọ́ra iná burúkú ni obìnrin míì nǹkan tó ń fojú tó ń fojú winá lé ọkọ tó kàn múra síbẹ̀ mo máa ń so anyway. ẹ ṣe o ẹnì ṣe ó ní ẹ. ẹ ṣe sà. abdulmalik ṣe ṣe tán ni. ẹ a máa treat divorce ẹ má wọrí díẹ̀díẹ̀ ni. ṣé bá ti ṣe tán the next person is fisco ẹ ṣe gan thank you for your contribution. divorce àmọ́ kò ń ṣọ̀rọ̀ èní kò sí. hello. oníkúlùkù náà aṣọ aṣọ aṣọ view eh, opinion tiẹ̀ èrò ọkọ ẹ fisco yẹ ẹnìṣẹ ń lẹsà. ẹ jọ mr mike bá wa mute ẹ ṣe one five fabric one five fabric ẹ ṣe o. ẹyin tó kù ẹ bá wa mute kí mr fisco sọ̀rọ̀. ṣé mo lè sọ̀rọ̀ lọ́wọ́ à. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. Ah, ṣe rí ọdún èmi jẹ́ ọmọ kékeré tí mo lè ṣe ìyàwó ṣe get ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí irú ẹ̀ máa ń sábà wáyé gan ká dẹ̀ tó fẹ́yàwó ká tó bímọ ẹ̀ la ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí ṣe rí ó simple gan ká má wulẹ̀ lọ sínú ẹ̀sìn tá a bá ń fi ẹ̀sìn tá à ń ti bọ́pọ̀lọpọ̀ nǹkan òun ló máa ń sábà fa wàhálà sínú ayé tí tí kìlọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ẹ̀ máa endure ẹ̀ máa faramọ́ ẹ̀ kójú má tì mí kẹ́sìn má bàjẹ́ normally bí owú jíjẹ ṣe wà fọkùnrin bẹ́ẹ̀ ló wà fóbìnrin o hmm. ẹ tí ọkùnrin bá dẹ̀ tàtọ̀ rìn tóbìnrin bá tàtọ̀ rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ta ló wú ẹ̀ pọ̀ jù ọ̀tọ̀ ní gọ́ọ̀nù ẹni tí owó ẹ̀ fẹ́ pọ̀ jù tábà ní ká wò tọkùnrin pọ̀ o. ẹ fi yẹn lẹ ẹ nìṣó ńlẹ ẹ jẹ́ ká tún ìṣèṣà mú wa ọ̀tọ̀ nìyẹn. ṣé wàá rí ṣé wàá rí obìnrin ẹ kò lè easy ká má parọ́ fúnra wa káríyàwó yẹn kó ń yálè tàbí tó lọ gbé ọmọ wá láti ta tàbí oyún inú rẹ̀ kẹwàá rí wípé ọmọ tó fi bí ẹ̀yin kọ́ lẹ ní ẹ́ kẹ́nìkan wá dé kó wá sọ fún yín pé ẹ ó máa ṣe tiẹ̀ náà fún ẹ á bí tiẹ̀ náà fún ẹ gbà ẹ bóyá torí pé wà nílé ẹ ló ṣe lówó lọ́wọ́ ló ṣe ṣe kíni kìnìkan nírú èmi o kọ́lọ́ máa yẹ kó ṣẹlẹ̀ sí mi o tí ó bá ṣẹlẹ̀ láàárọ̀ tó bá máa fi dọ̀sán ẹ lè bóbìnrin ẹnu lé mi o. tó bá jẹ́ pé ẹ̀yin bọ̀dá fisco yes ma. tó bá jẹ́ pé ẹ̀yin gangan gangan gangan gangan lọ ń yàn àlè àbújá lọ bí mo sà sí àwọn yìí bá gbọ́ kí ni kò ṣe. ẹ ṣe ẹ ṣe ṣe ẹ rí ọdún náà láti lẹ̀ èmi ò láìkí gbogbo orun kan báyẹn àṣírí mo gé fún yẹn mà torí mi ò kí mọ tí mi ò kí ń ṣe mi ò gbogbo nǹkan báyẹn mi ò láìkí even gbà tí mo wà school àwọn ọ̀rẹ́ mi tó bá ń ṣe mi kì í ṣe torí mi ò láìkẹ́ hmm. ṣùgbọ́n tó bá lọ possible tó bá lọ ṣe é ṣe bẹ́ẹ̀ ẹ́ hmm. ṣe hmm. ọkùnrin lọkùnrin a máa jẹ́ títí láì. ọkùnrin lọkùnrin a máa jẹ́ títí láì. àṣírí nìyẹn ṣẹ́rí kò sí equal right nínú ayé yìí láàrin ọkùnrin sóbìnrin bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ lè wo ìyàwó kán máa bá sùn. ọlọ́ba àgùn ẹ káàbọ̀ ẹ ṣe. Ah, so kò sí equal right àbí tí bá fẹ́ dàrú àwọn obìnrin dẹ̀ máa ń ṣe mistake ẹni tó ní pọ́kùnrin kan èmi náà gbọ́dọ̀ ṣe tọkùnrin yẹn ń ṣe mistake máa máa wà títí lá ìjàdè máa máa ṣẹlẹ̀ so tó bá ṣẹlẹ̀ sọkùnrin kámú lobìnrin máa gbà ni kò sì rọrùn torí kò síbi tẹ́ ti rí pé ẹnìkan ohun obìnrin ní ọkọ mẹ́ta at the same time. ọkùnrin dẹ̀ lè ní mẹ́rin bíbélì fọwọ́ sí kùránì fọwọ́ sí ìyẹn tún kọ́ tábà new testament fọwọ́ sí old testament fọwọ́ sí kùránì fọwọ́ sí hmm. so ohun tó ṣẹlẹ̀ nìyẹn so obìnrin obìnrin gẹ́gẹ́ bí bíbélì ṣe pè wọ́n tẹ́bá lọ sínú tìmọ́tì ìhun òṣè rí ohun èlò ohun èlò ẹlẹgẹ́ ni wọ́n. so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kán múra níwọ̀ntúnwọ̀nsì kì í ṣe nípa ti ẹwà tàbí nípa ti aṣọ bí kò ṣe wà bí ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ ọlọ́run ṣe fi ṣe ìyàn lóbìnrin o hmm. ẹ́ they are essential commodity essential commodities but obìnrin ò kí mọ ìyá rẹ̀ ọkùnrin tó lọ ń bá ń ta yẹn ọkùnrin tó lọ ń bá ń ta yẹn ẹ ó lè má da tọkùnrin ilé ẹ bọ̀ torí àìní sùúrù ló ń fa ogbò yẹn bọ̀ ju gbogbo ẹ lọ́nà níbi tẹ́ ní ká sọ̀rọ̀ sí obìnrin ò lè bímọ fẹ́lòmíì àmì kó lọ yàn àlè tàbí kó lọ ṣe àṣemáṣe ń ta kó máa bọ̀ nílé tèmi mọ́ kò ṣeé ṣe o hmm? reality nìyẹn moderator ẹ káàbọ̀ next person. ẹ ṣe mà. ẹ káàbọ̀ next. yes na network eh, mi ni. Eh, ibua ṣé mo gbà ibua àbàbí tó ń bọ̀. àwọn àwọn kọlọkan àfáà ló kan àfáà àwọn ọmọ. ọmọ líle. ọmọ líle ó dáa bẹ́ẹ̀ ó màámi ẹ káàsán mà mo ti wákàtí ti pẹ́ inú mi dùn pé mo kọ́ wà cross ẹ̀ lénìí. èmi rèé. ẹ̀wà yóò ní bàjẹ́ màámi. àti ọlọ́run. <laughs> Oh, so oh, program yìí máa àbí tọ́pìkì yẹn alákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ ká mọ̀ pé a máa ń wà bias òfin tó bá di ọkùnrin white kò ṣe di obìnrin òfin tó bá di obìnrin white kò ṣe di ọkùnrin tá a bá sọ̀rọ̀ relationship àti àti marriage gangan gan there are many things tó máa ń ọkọ kò at times decision kò kí ń wáyé látọwọ́ hmm. èèyàn gan ó kàn máa dédé ṣẹlẹ̀ náà ni ẹni tí ò bá dẹ̀ tí ì ṣe rí ló máa ń pera rẹ̀ ní ọkùnrin gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ. ẹni ìjà ò bá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni màámi. ní n pèrè àwọn situation kan máa ń wà as ọkùnrin a máa ń ní àwọn obìnrin kan tó jẹ́ pé kán fẹ́ kán fẹ́ president tá a bá dẹ̀ sì pàdé wọn lọ́la nǹkan bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn obìnrin kan dẹ̀ máa ń wà tó jẹ́ pé ẹ̀ńtán rí kan fẹ́ láyé àwọn ọkùnrin kan ti máa ń wà táwọn obìnrin yẹn ti máa ń pàdé tó yẹ pé tó bá tún padà pàdé ó ṣeé ṣe kí nǹkan wáyé o. àbẹ̀fún àfi lè ṣe ẹlẹ́dàá àdúgbò ẹ̀dẹ̀ torí ọlọ́run bá ní. ẹ rà máa. ẹ bá wa mute náà nìṣó lẹ̀jẹ̀rẹ̀ àfáwọn ọmọ líle. Ah, ah ó ṣeé ṣe kí nǹkan ó ṣeé ṣe kí nǹkan padà wáyé náà láàrin wọn nǹkan táwa ń sọ sí ni pé nǹkan méjì là sọ lẹ́ẹ̀kan náà tó bá ṣe pé obìnrin tó wà nílé ọkọ tó wá padà lọ ń yàlè káàkiri irú yẹn kò yẹ kéèyàn lè dáríjì yẹn but obìnrin tó jẹ́ pé èèyàn fẹ́ tó wá bímọ fún yàn tíyẹn wá padà lọ ń gbọ́ lọ́jọ́ ọ̀la pé bóyá ìkan nínú àwọn ọmọ yẹn àbí kíní kan pé kò kì í ṣe tèèyàn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó gba kéèyàn ṣe sùúrù gan kéèyàn kọ́kọ́ fi wò ó pé as ọkùnrin ṣéwọ náà wò pé láyé pé ó wà fi sùn fún yàwó ẹ débi pé àṣemọ́sí ò lè wáyé láàrin ìwà àtobìnrin mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi gangan tó jẹ́ first born dádì mi wọ́n wà ní Texas ìyàwó wọn ló mọ bó ṣe dé bó ṣe dé Amẹ́ríkà o nígbà tó nǹkan kan yá ó ṣẹlẹ̀ wọn ẹ̀gbọ́n yẹn sick wọ́n ní ìdọ̀mọ́ tó fẹ́ fún wọn lẹ́jẹ̀ wọ́n padà rí i pé kò ń ṣàwọn làwọn ní first born àwọn ó dẹ̀ máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ó wá sọ fún mi pé àbúrò kí ni káwọn ṣe mo wá sọ pé gẹ́gẹ́ bí popsi mi ṣe máa ń sọ nígbà kan wà láyé pé kò sí bí nǹkan kan ò ṣe ní ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tí ò bá ṣẹlẹ̀ lẹ́yìn ó lè padà ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la bọ̀ tó bá ṣẹlẹ̀ téèyàn èèyàn kọ́kọ́dọ̀ ọkọ̀ wo kò téèyàn wà láyé ṣé èèyàn lọ sẹ́yìn ni àbí èèyàn lọ síwájú tó bá yẹ pé ìlọsíwájú ló ń bá yé èèyàn kéèyàn ṣe sùúrù o kéèyàn mọ̀ lè padà sẹ́yìn mo ní sọ ẹ̀gbọ́n etí máa sọ fún yín nìyẹn ẹ ní sùúrù fún ìyàwó yín ẹ̀gbọ́n padà sọ́dà gidi ìgbà tán dìpọ́ọ̀tì wọn tí wọ́n padà ṣèwádìí wọ́n láti máa sọ fún wọn pé kò ó ṣe pé bóyá ìyàwó wọn ló fabọ́ ṣe dìpọ́ọ̀tì wọn pé bọ̀t tí wúmà yẹn bá fi lè kó nínú ayé wọn nǹkan máa bàjẹ́ fún wọn pé kán béèrè lọ́wọ́ wọn níbo náà wà ní kán tó pàdé gẹ̀ẹ́ yẹn ṣẹ́gun tó jẹ́ pé òtẹ́ẹ̀ tán ti ṣiṣẹ́ gan housekeep náà wà yàrá náà tún ṣe káàkiri kán tó pàdé gẹ̀ẹ́ lóòótẹ́ wá lọ́ọ̀jì náà ṣe pàdé ẹ̀ kó tó di pọ́n dèrò Texas so as a man tóbìnrin bá fi lè jẹ́ pé bóyá torí relationship àbí marriage ó kúrò lọ́rọ̀ pa àǹbára wa sùn àbáǹbára wa àbáǹbímọ fúnra wa partner èèyàn lèèyàn pè company èèyàn èèyàn tó máa mọ everything nípa èèyàn before anybody tó mọ̀ ó dáa kéèyàn máa ṣe sùúrù torí pọ̀pọ̀lọpọ̀ ìyà la máa fi jẹ obìnrin tó yẹ pàwọ̀ ọkùnrin gangan àlè gbà mí ní kó dáa kóbìnrin máa yàn àlè káàkiri o àlè yíyàn káàkiri ò dáa o mi ìfọwọ́sí yẹn ò mi ò máa dì fọ́ọ̀sẹ̀ bọ̀ pé bóyá mo lọ rí nínú ọmọ mi pé ìkan mo máa kọ́kọ́ wo gbogbo story yẹn náà pé kí báwo ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí n tó lè sọ pé mo decide pé ok nǹkan báyìí báyìí báyìí ni there are many stories tó yẹ pé ó máa ń fìdí múlẹ̀ téèyàn bá dẹ̀ ní sùúrù èèyàn ò ní jí sọ̀fin ayé ọ̀nà tó yẹ ń gbà mú yàn pọ̀ ẹ ṣeun sir little contribution mi ni ẹ mà. ẹ ṣeun sir ah, ẹ jọ ẹ bá máa fa tap ẹ dẹ̀ bá support which list wa ẹ tí fún Mama ní gift kí ló ń ṣẹlẹ̀ bákan náà gbogbo yín kọ́lẹ̀ tí subscribe ẹ subscribe sí péèjì ọ̀rọ̀ tó ń lọ fún àǹfààní àwa àti yín náà ni thank you and God bless you the next speaker ibuab bàbá tó wà lókè yẹn ibuab. ẹ káàbọ̀ sáà ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Daniel Saheed ẹ bá wa Daniel ṣé Daniel Saheed ẹ hold on ibu abẹ hold on Daniel Saheed ẹ bá wa mí wò. ṣe máa ń sọ tí ò bá tí nǹkan tán má máa hàn. gba sùúrù púpọ̀ pé wàá gba sùúrù tó ojú fífi. Thank you, ma. ẹ̀sìn wo kò. gẹ́gẹ́ bí a ṣe máa ń sábà sọ ikú ọ̀rá irú wọn ní tí stain bá wà létí àwò tí a bá nù kúrò tójú bá kúrò ọkùnrin ní kúrò ṣe ọ̀rá stain kini jẹ stain ṣe yorùbá náà ní káàbọ̀ wọ́n ní imi kékeré létí àwo. Imi bíntín ọ̀dà imi farabalẹ̀ yìí ò bẹ́ẹ̀ gbọ́ yóò bá mọ́ ìmí bíntín létí àwo gbẹ̀gìrì bójú bá kú ò ọkọ̀ ní kú ò yóò bọ́ ṣe gbé rẹ̀. E ẹ ṣe ẹ ṣe nítorí ẹlẹ́yin àgbàlagbò ṣe sí ìtàn lórílẹ̀ káwa náà lè ká lè jọ yín ẹ fẹ́ sáwájà náà ni so ó le púpọ̀ gan-an to be most especially tí o bá ṣe first born ìyẹn mo tiẹ̀ lérò pé ìyẹn le gan tó bá jẹ́ first born ni ó láwọn kankan tó lè wàrántì ẹ̀ tó jẹ́ pé explanation lè mú forgive tíyàn lè má forget náà nítorí irú situation báyìí kò nothing like forgive and forget níbẹ̀ but ìyẹn kàn lè forgive kíyàn kàn máa endure kíyàn fi ọkàn Ọlọ́run gbé yòókù àti relationship tó wà láàrin èèyàn àti obìnrin yẹn kíyàn fi di gbogbo bíi lapses yẹn but tí o bá ti ń ṣe first born kò sí explanation kankan tó fẹ́ sọ. So ju wípé kó tètè máa kó lọ ọ̀dọ̀ bàbá ẹlẹ́ẹ̀kejì àbẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣe understand. àfàwẹ̀ mùsùlùmí ibo tó bá jẹ́ pé ọkùnrin ló lọ bímọ síta tíyàwó wa gbọ́ kí ni kíyàwó ṣe lọ́dọ̀ tí. Ah, nítorí ẹ mo ṣe ní pé fisco tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ẹ mọ̀ pé ó ti bọ́wọ́ bọ́rẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ẹ̀kan rí mú ni ó ní ká yọ tẹ̀sìn kúrò ń bẹ́ẹ̀ Mm. wípé ẹ̀sìn la fi ń dá nǹkan púpọ̀ ńlẹ̀ nígbà tó bá pọ̀ nígbà tẹ́ wá fẹ́ mú un ó wá sá lọ bí ẹ̀sìn wípé ẹ̀sìn faramọ́ so àlejò tẹ̀sìn kúrò ń bẹ gbogbo ọ̀rọ̀ tíyàn bá ti ń sọ láyé yìí tá a bá ti yọ tẹ̀sìn kúrò ń bẹ ìlú ọ̀run. so a níyọ tẹ̀sìn kúrò ṣe mọ̀ pé ẹ̀sìn sì permit àwọn kankan lọ́nà tó tọ́ náà ni o kò ń ṣe pé ká ní torí pé ẹ̀sìn permit ká wá ṣe lọ́nà tí ò tọ́ náà bọ́ síbẹ̀síbẹ̀ ìkan sì ó even létí ó dùn gbọ́ létí jura wọn lọ ó dùn gbọ́ pé ọkùnrin fẹ́ fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin ju ká ní ṣé ọkọ obìnrin fẹ́ fẹ́ méjì mẹ́ta mẹ́rin ni so with that kò sí ẹ̀rí kò sí ọ̀nà fún obìnrin fún ike à lẹ́yìn àkọ́kọ́ ìfọ̀tà àkọ́kọ́ yẹn gan-an ó láwọn nǹkan kan tí mo lérò pé ó lè ṣẹlẹ̀ ló jẹun sọ pé tó bá jẹ́ first born ni tí ò ń ṣe bóyá second born àbí third born ó sì lè ráwọn nǹkan kan sọ nítorí èmi ti ríru bẹ́ẹ̀ rí tí a dẹ̀ wá nǹkan justify ẹ̀ tí mi ò ní máa sọ lórí afẹ́fẹ́ tá a wà yìí so tọ́lọ́n dẹ̀ bá wa yanjú so but yàtọ̀ sí yẹn èmi ò lérò pé bóyá obìnrin ní ẹni. Eh, right láti gbé ọmọ tí ó ń sọmọ èèyàn wá kí wọn dára ní pé ah, àti orí irọ́ o irọ́ o. ẹ ṣé gan ni màmá wọn ládàrà. ọládàrà ẹ káàbọ̀. ẹ káàbọ̀ ma. mc bam tí ẹ wà ń bẹ ah. mc bam tí ẹ wà ń bẹ. mi ì mọ ọ ní instagram pẹ́sàn tẹ̀lé. jẹ́ kí mc bam sọ̀rọ̀ briefly àmọ́ máa ọládàrà ẹ̀ mú sùúrù mc bam máa ẹ káàsán ma. ẹ káàbọ̀ ìṣẹ́jú méjì. yes ma ṣé rí irú ìṣòro ayé a lè yọ tẹ̀sìn kúrò ńbẹ̀ torí n tán pè ní ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ àṣà ìgbéyàwó tán ń lò ń sìn inú ẹ̀sìn tó mú bá wa láti bá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ọlọ́run ṣe bá ṣe bẹ̀rẹ̀ tó bá yẹ pé ìlànà àṣà tiwa là ń lò ní ọ̀pọ̀lọpọ̀ irú àwọn nǹkan tá à ń sọ yìí ó lè má máa wáyé ṣùgbọ́n ìlànà ẹ̀sìn um bíbélì alukuràánì tán mú wá bá wa tá a gbà àwọn ìlànà wọn là ń tọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ wa la ti gbé àṣà àti ìṣe wa lẹ̀ lẹ́lòmíì bá lóun fẹ́ ṣe wedding ẹ̀sìn á lóun fẹ́ ṣe cultural wedding cultural wedding tó fẹ́ ṣe bí wọ́n ṣe ń ṣe kọ́ lọ́pọ̀lọpọ̀ bó a ṣe ń ṣe ní mọ́yìnsìn àkànmú ti bò ní àìdíà tá rí àkànkò bọ́nú ẹ̀ tó wá jẹ́ gẹ́gẹ́ bó ṣe wá sọ nípa ti ọmọ tí ìyàwó bí tí obìnrin bí téèyàn fẹ́yàwó tó wá bímọ síta tàbí tó lọ ṣàṣemáṣe pẹ̀lú ọkùnrin ni tó bá jẹ́ first born ó sì lè explanation sọ pé àmì ò mọ̀ èyí mi ti mọ̀ pé ó ní wà lára mi èèyàn sì lè rí bí rán mọ́ ṣùgbọ́n ó ti wà nílé ọkùnrin òbí àkọ́bí òbí kejì àbí olórí ẹlẹ́ẹ̀kejì wá sọ pé ó ṣàṣemáṣe that is not àṣemáṣe intentionally doing it ó mọ̀ọ́mọ̀ ṣe ìyẹn ni but n tó lè fa tó lè mú lọ tí èmi wá sọ ni pé n tó lè mú ìdáríjì yẹn wá bẹ́ẹ̀ ni á jẹ́ bí ẹ pé bóyá obìnrin yẹn náà ó ti fi wàrà ilé ọkọ yẹn lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tóbìnrin bá ti fi wàrà ilé ọkọ lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ any issue tó bá come up ọkọ ẹ̀ máa gbàgbé á dáríjì tí ò bá fẹ́ torí epo jẹ̀sùn á torí iṣu jẹ̀pọ̀ bẹ́yìn àgbà ṣe máa sọ tó tó bí òwe o. Uh, um, tí ò bá rò nǹkan tó ṣe yẹn ìtì tẹ́lẹ̀ tó ti ń ṣe ìwà rẹ̀ àti mọ́ ṣe bọ̀ rẹ̀ tó ti fi wàrà lẹ̀ wọ́n lè gbójú ó lè gbójú fún un bọ̀ ìgbà míì á máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi tó bá ti wá rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn obìnrin yẹn ló kù kó máa lo àìdíà tó máa fi máa calm ẹ̀ down bọ̀ obìnrin tí ò bá ti níwà tíwọ̀n bá ti nù ẹ gbàgbé ó mà ọ́ rírò ẹ̀ bá ti wáyé lílọ lílọ ní kẹ́yìn bọ̀ ìbọ̀ yìí o. yóò padà lọ. orí ọkọ wáyé wọn sọ ọkùnrin ah. tó náà lòun ò ah, hmm. ọkùnrin náà mórí ọ̀pọ̀ ọkùnrin náà aya wáyé tẹ́lẹ̀ náà. tó ń kì í àkì wọn reason reason reason wọn ọkùnrin mi náà ò kì í lórí aya o bọ̀ wọn kì í kì í certain pé ọkùnrin ò lórí aya kò lórí aya obìnrin náà sọ pé kò lórí reason ni pé obìnrin ló máa, wọ́n ní bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ọlọ́gbọ́n obìnrin wọ́n ní ó kọ́ ilé ara rẹ̀, ó ní òmùgọ̀ obìnrin wò. And then ọkùnrin láǹfààní àti fẹ́ ìyàwó méjì, mẹ́ta, mẹ́rin torí ẹ̀ náà fi máa, wọn kì í lé àǹfààní àti sọ pé ọkùnrin ò lórí aya. Hmm. Torí obìnrin ò láǹfààní àti fọkọ méjì, mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan. wọ́n bá ní ó mẹ́, obìnrin náà máa ka mẹ́ fún, ọkùnrin wọn ìrántí ka mẹ́ fọkùnrin reason ni pé bá a ṣe bọ́lọ̀ ṣe ètò nìyẹn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi náà bó bá fẹ́ yàwó mẹ́rùn ìkankan lè má bàa dà lẹ́nu ẹ̀ tí wọ́n ní dúró bọ̀ wọ́n ní rírì wípé kò lórí ọkọ kò lórí àyè ìyàwó wọn àdẹ̀ ní rírì pé kí ni wọ́n lè láwọn obìnrin yẹn wọn ò ní sùúrù wọn ì sábà rí wà burúkú ọwọ́ ọkùnrin tó ń gbà mí. tọwọ́ obìnrin ló máa ń pọ̀ àdẹ́yìn tí àwọn ọkùnrin dì dání ó burú gbà mí ò tẹ́ ẹ bá kan ọkùnrin mi ẹrù ọwọ́ rẹ̀ àjàgà ọwọ́ ẹ̀ tó bá gbé lóbìnrin lọ́rùn mi obìnrin mi ò fẹ́ kú yóò ti máa rúnná mọ́ra lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó jẹ́ pé nígbò bá wá fọ́ ẹ̀sì táwọn wà ní òní sùúrù ó sì máa rí nìyẹn irú iṣu bẹ́ẹ̀ yẹn tó bá ti jẹ́ pé àárín ọmọ ni kí tíru obìnrin bẹ́ẹ̀ bá ti níwà ńlẹ̀ tẹ́lẹ̀ tó ti fi wà ara yé lẹ̀ fúnra ẹ̀ tẹ́lẹ̀ ó ṣeé ṣe kíru ọkọ bẹ́ẹ̀ gan má jẹ́ òdìtì mọ̀lẹ́bí ẹ̀ tó yẹ pé àárín àwọn méjèèjì ni wọ́n ti dipá tí ti kún. Right tẹ́rí ẹ̀kọ́ sọ ní tọ́pìkì ọjọ́ ṣé dandan ni ká máa fọ̀rọ̀ lọ mọ̀lẹ́bí ọ̀tọ̀ ni ilé mi a máa gbé gangan gangan wá ni torí ó dẹ̀ gbé náà mọ̀lẹ́bí gan ń dálé àtàwọn ọ̀rẹ́ òun ló ń pọ̀ jù nínú relationship àmọ́ tọ́pìkì wọ́n dé tọ̀tà ló kàn. ẹ kí màmá wa máa ti sọ̀rọ̀ ni màmá wa sb ọládàrà ló sọ̀rọ̀. ẹ rò bẹ́ẹ̀ ká mú sùúrù. ẹ ó ya ẹ ká pe àwọn tó kù. ẹ ẹ daniel saheed yẹn láì kó dé before doyin um àti àáfàá tó wà lábẹ́ yẹn ṣé daniel saheed wà ń bẹ̀ daniel saheed wọ́n bá síbẹ̀ àáfàá abdul something àáfàá abdul hafiz ṣẹfẹ́ dá sí. daniel saheed láwọn wà ń bẹ̀ ó yẹ bá a sọ láàrin ìṣẹ́jú méjì. ẹ jẹ́ ká pa ata àpẹjọ ẹ jẹ́ ká mix ká pa ata àpẹjọ àṣàkọ abẹ̀bẹ̀ ni o moderator ti ń bẹ̀yìn látẹ̀kan ẹ̀ dáhùn èmi náà ti wá bẹ̀bẹ̀ báyìí. ẹ ṣe sà. ẹ kú kó lè gba àmì ọlọ́run. ètò ìgbéyàwó hmm, nǹkan tó lágbára ni ó gba ọgbọ́n ó dẹ̀ gba ẹ̀kọ́ gidigidi. nọ́mbà wà náà láàrin tọkọtìyàwó kò sí nǹkan tó ń jẹ́ equal right. ẹsikẹsẹ ti ń gbé wa lọ bòmí o nǹkan tá a gbé wá ni pé n tá a ṣe ní obìnrin tó gbọ́pọ̀ kọ̀ ń bímọ síta advice wo ni wọ́n fún un kó jókòó jẹ́jẹ́ ni àbí kókó jáde àwọn èèyàn ní kó dúró nílé ọkọ ẹ̀ kó má bọ́ òde ọkùnrin tó bá gbọ́ pé ìyàwó náà ń yàn lè báyìí n tá a gbé wá lé ní nìyẹn sáà. a gbọ́ yín dáadáa sáré. mo ló pọ́sibù fọkùnrin. yes sir. láti ní láti níyàwó méjì mẹ́ta. okay. ọkùnrin bá bímọ síta táwọn mọ̀lẹ́bí bá wá wọn máa ṣẹ́tù ẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe fóbìnrin láti fi lé ọkọ ẹ̀ lẹ̀ láti lọ ṣe àtìmáṣe ń ta kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. àti dìímú. no matter anything ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tí MC tó sọ̀rọ̀ tán ẹ̀ṣẹ̀ sọ tán. Nǹkan kan tí mo fẹ́ fi kó ọ̀rọ̀ yẹn ni wípé àwọn nǹkan tó fi ń ka sáwà ọkùnrin lọ́rùn ni wípé ẹ̀yin obìnrin ẹ máa ń wọ menopause. Bẹ́ẹ̀ni. Àwa ọkùnrin ò ní menopause dọ́jọ́ ọkùnrin. Hmm. So àwọn chances ta nìyẹn á fi jù yín lọ díẹ̀ bó tẹ̀ jẹ́ wípé àwọn obìnrin tó wà ń sìn wọ́n máa ń fìyà ẹ̀jẹ̀ wa tó bá dọjú alẹ́. ẹ̀yin náà hùwà rẹ̀. ẹlòmíì gbogbo nǹkan tó bá ṣe ìyàwó á máa gbà tó bá wá dọjú alẹ́ á wá san lẹ́san. wọ́n pọ̀ bẹ́ẹ̀. bó tẹ̀ jẹ́ pé àtọkùnrin àtobìnrin ọlọ́run ló lè san gbogbo alẹ́ sàn. àmì ọlọ́run. ọlọ́run tó ti da jù láyé ni wípé o ti níyàwó o ti lọ́kọ kò sí ní tó ń wá ń tà. amen. ọkọ náà àwa ọkùnrin náà ilé wa ó dáa jù sọ lọ pankéèkì ni yàtọ̀ tó wà ń bẹ̀ kò sí yàtọ̀ kankan. kò sí yàtọ̀ kankan ojú là ń wò. kò sí yàtọ̀ kankan pankéèkì ni yàtọ̀ tó wà ń bẹ̀. Hmm. ohun tíyàwó ẹ̀ ń ṣe tí ò dáa yẹn pé jókòó ibi ẹnì kejì ẹni bá sọ̀rọ̀ èmi máa ń báyàwó mi sọ̀rọ̀ bí ọmọdé ni hmm. màá tún sọ fún pé tèmi náà bá ṣe nǹkan tí ò dáa correct mi ò mi ò perfect o. á hmm. dẹ̀jọ correct ara wa kì í ṣe pé torí Ọlọ́run kì í ṣe pé torí àwọn ọmọ yẹn tó bá dọjọ́ wájú ká lè jọ jèrè wọn. tòótọ́ àwa ọkùnrin ní chance alágbára ṣùgbọ́n táìmù kan bọ̀ tá à nílè lágbára yẹn mọ̀ mọ̀lẹ́bí ò ní báyẹn dá sí ń gbà yẹn. kò kàn mọ̀lẹ́bí. wọn ò ní da ok now ìyàwó ẹ ti lọ ṣe ọmúgọ̀ nílùú òyìnbó ó kù wọ nílé. Hmm. obìnrin mi ò ní padà wálé mọ́ a máa rántí àṣìṣe tó ti ṣe nígbà tó wà lọ́dọ̀. ajókòó tá a máa jayé orí ẹ̀ lọ́hùn. ẹ anídàdí yín fẹ́ lù mí pa ojoojúmọ́ ló nà mí kò ní gbàgbé ẹ pa lílé ẹ bá wa ṣe ọ̀rọ̀. subscribe o ẹ bá wa kí wọn ń bí o ẹ bá wa dúpẹ́ ọmọdé tẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o. thank you ma. ọ̀nà fọwọ́ kàn fọwọ́ ẹ ṣe. ẹ má jà fàyè lẹ́fẹ̀ẹ́sù èṣù fẹ́ jẹ́ kí ìdílé kankan dúró rárá èṣù fẹ́ kí ìdílé kankan dúró ó ń rìn kákàkiri ibi tó bá ń dùn lèṣù máa ń bàjẹ́ tó kù sí èmi àti yín lọ́wọ́ agbọ́n hmm. ju èṣù lọ. ẹjọ́ bàbá ṣe ń wọlé ẹ máa mute. ẹ ṣe àdúpẹ́. thank you next person. ẹ bá fọlá dára wá ẹ ṣe bàbá ah, ah, ẹ tí máa tì tí máa tì gbé àtìtà ń wí ìdé ẹ ṣe o wọ́n gbé àtìtàǹwì dé àdúpẹ́ òun àtàmústach ẹ ṣe láti lásán jẹ́ pàtẹ́wọ́. no bella ti wà ní ọ̀rẹ́ bella b bella b do you have anything to contribute bella b. no ma i'm Elena. learner. ẹ ṣe ẹ ṣe. Ah, that's serious lẹ ayé àwọn bẹlàbí lẹ kọ́ńtìtì ló wá wà mí ẹ̀ kò bẹlàbí sáré lẹ àwọn olónà ẹ eh, fún ẹ eh, fún wa ok bàbá ọ̀nà fọwọ́kànṣẹ́ fẹ́ dá sí ni. bàbá ọ̀nà fọwọ́kànṣẹ́ lẹ́yìn yín àwa pé màmá wa ọládàrà wọlé. bẹ́ẹ̀ ẹ jẹ́ máa fọ́lọ̀ mbo ẹ bá fọ́lọ̀ mbo wọ́n fẹ́ máa fọ́. ẹ máa pa wá tap ẹ jọ. ẹ káàsán gbogbo lẹ o. ẹ káàbọ̀ sá. Ah, mọ́mí wa Ìyétóyìn tomato ẹ kú ẹ kú iṣẹ́ rírì o. in fact seeing this life today mi rè bí a mo lè pàdé yín rí on in real life but at least talking to you directly is a great honor. ẹ rà mà ẹ kú iṣẹ́ náà. This is my first time here. Um, this is the kind of life the man ń like láti come in can n contribute little. Uh, the previous person tó sọ̀rọ̀ nínú nǹkan tí mo capture náà rọ wọn ni pé àwọn nǹkan benefit tóbìnrin ń ní àti kí ọkùnrin kan máa misbehave or kan máa mismanage privilege tóbìnrin bá fún wọn if if I get it right. lead ìfẹ́ ẹ obìnrin obìnrin máa ní greater advantage lọ́jọ́ alẹ́ ju ọkùnrin lọ yàtọ̀ sí pé menopause or eh, láti ọkùnrin ni pé bóyá ó lè máa ní good intercourse pẹ̀lú different obìnrin hmm. ẹ̀bùn tọ́lọ́run fún ọkùnrin nìyẹn bọ̀ ibi tóbìnrin ti ń padà gé ẹ̀ níbi ọlọ́mọdé. Hmm. Ìyà tọ́lọ́run kọ́lọ́run má fìyà jẹ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa. Àdúrà gbogbo wa ni pé ká dàgbà ká dògbò. Ìyàwó téèyàn bá dẹ̀ fẹ́, kéèyàn fẹ́ ẹ kó fi inú kan ba hmm. kó dẹ̀ mọ nǹkan tó ń ṣe lọ́kùnrin. As a single man tó bá ṣì wà, you are ten not to consider anything because you want to explore so many But once you are married, you have to consider your wife and if peradventure the children are falling to the space, you have to consider everything you do before anything. life So you have to make sure their responsibility is now yours as a man. You have to be responsible for them, their clothing, their feeding, their ups and downs. But nevertheless, obìnrin náà ò gbọdọ̀ take unnecessary advantage. Yes, eh, ọkùnrin lè fẹ́ mẹ́ but Islam náà ò sọ pé ká fẹ́ mẹ́ o. Because clause wà nù. Ká ṣe déédéé ni. Tá bá dẹ̀ lè ṣe déédéé yẹn, ká ṣe déédéé yẹn, tá bá lè ṣe déédéé yẹn ló ló pé. Because <laughs> irú èmi sìn, tí bá fẹ́ ìyàwó kan, kí wá ní mo fẹ́ gbé kejì wọlé. Ṣé mo lè ra fún kejì bí mo ṣe máa ra fún tàkọ́kọ́? Hmm. Kò lè possible, àwọn nǹkan kan máa change. So ká máa gbàgbọ́yé yẹn dáadáa nítorí eh, ó dàbí mo béèrè nǹkan lọ́wọ́ àfáà mi kan ní pé mo béèrè nǹkan lọ́wọ́ àfáà mi kan, mo ní àwọn nǹkan tí à ń béèrè lọ́wọ́ ra wa yìí pé um kí làwọn obìnrin máa ẹ̀bùn tóbìnrin máa ń jẹ látara pé nítorí obìnrin ò lè déètì tó bá ti wà nílé ọkọ kò lè fọkùnrin méjì kò lè ṣe bọ́kùnrin ṣe ń ṣe kò lè déètì any other man wọn á sọ pé ṣá ò mọ̀ pé lára lára àtòrí tọ́lọ́run máa fi ń jọkùnrin jù ní ọjọ́ alẹ́ hmm. tọ́lọ́run máa ń fún obìnrin ní ẹ̀bùn yẹn because ọjọ́ alẹ́ yẹn tọ́lọ́run bá ṣàwọn ọmọ ọlọ́mọ alálùbáríkà tó ọjọ́ alẹ́ yẹn ni gift yẹn máa ń wà fóbìnrin tá a máa ń wò pé àwọn ìyá mi lọ ń ṣọmúgọ̀ labroad wọn ọmọ ń gbé wọn káàkiri ibi tọ́lọ́run fi ibi tọ́lọ́run fi géènì tiwọn sí nìyẹn àfi ọkùnrin tó bá tò ó dáadáa látilẹ̀ ọmọ á jẹun ọmọ láti àárọ̀ dalẹ́ So please, let's not misuse the privilege. Whether we are here. If you are married, married sincerely. If you are in a courtship with lady, with any lady or man, be sincere. Be honest with yourself. There is nothing. Cause I want to explore. I won't. I'm not. Ẹ jọ I'm not i am not a torí time ẹ má tó ẹ kù má nínú bínú dá sí i ah, okay ẹ má bínú sá i'm not the same but what i'm just saying here is mo ti gbọ́ ẹ mọ̀ everybody a ní lílo ara wa one way or the other most especially if you are a single man a single woman if you are if you wish to marry and stay long in your marriage be sincere and be honest with your woman and your man that's all. Ẹ ṣeun. thank you ẹ jọ̀ọ́ àwa tó kù tí a ti wà lórí ètò ẹ jẹ́ ká ní sùúrù màmá wa ọládára wọ́n ti wà lórí ètò ṣe díẹ̀ àwọn ni kí wọ́n bá a dá sí ní ìsinyìí. àkúkọ́tébù ẹ káàbọ̀ ẹ jọ jẹ́ ká pa táàpù. ká pa táàpù ẹ jọ kò tí ìwọ ta ti ẹ kúrò lẹ́mà kò tí ìwọ ta ti pè látẹ̀kọ́ ẹ kúrò lẹ́mà ẹ kúrò lẹ́mà ẹ kúrò lẹ́mà màámi afọláṣẹ adéṣẹwà mọ. adúpẹ́ fọlọ́run ẹ káàbọ̀ tí fi ṣẹ́kọ̀ ìgbà ní ìṣẹ̀lẹ̀ fi káwọn èrò lẹ́yìn dé tóyìn mighty ẹ ṣé o tóyìn mighty tí wọ́n ti bá ṣí àṣeyàn more than seventeen kan báyìí. thank you thank you ó yá màmá wọn ládàrà. ẹ kú ètò ọjọ́ adalẹ́ mà. àmì ọlọ́run. ẹ ṣe fún àǹfààní tẹ fún mi èmi á kàn sọ àwọn point kan ní ṣókíṣókí pẹ̀lú example ṣe rí àwọn ọkùnrin tán bá lọ bóyá wọ́n lọ bímọ síta àbọ̀ ń lọ ṣe anything níta ó máa ń yá obìnrin lára láti tètè foríjì ṣùgbọ́n tó bá jẹ́ ọkùnrin wọn kì í foríjì ìṣílẹ̀ ìyẹn wà ní. ṣe rí ẹlẹ́ẹ̀kejì tí wọn ò bá foríjì ìgbà míì obìnrin tí wọ́n ní ó ṣàṣemáṣe tán fẹ́ lù lọ èèyàn ò mọ nǹkan tọ́lọ́run sì lè lo obìnrin yẹn fún láyé èèyàn màá ṣàpèjúwe kan àbúrò mi ọmọ ìyá mi ìyàwó ẹ̀ lọ yàn àlè èmi ni mo mú èmi ni mo ka mọ́ ṣùgbọ́n mo jókòó mo wò ó mo ní ọmọ yẹn ó so mọ́ mi báyìí ó ní mọ́mì kò ní ṣẹlẹ̀ mọ́ èmi àti ẹ̀jọ́ sunkún a gbà padà àti síta ọmọ méjì ló bí fún wa àti síta àdẹ̀dá sọ fáwọn ọmọ ẹ̀ kí ni mo wá fẹ́ fàyọ tí mo fi sọ pé ńgbà míì èèyàn láti ro àròjinlẹ̀ mo ro bí tọ́mọ yẹn ti ń bọ̀ kò ní ìyá kò ní bàbá tá a bá ti síta àwọn ọmọ á béèrè lọ́wọ́ wa lọ́la pé kí ló dé tẹ̀lé ìdáríjì ìyá o gbogbo àwọn èèyàn lọ sọ fún wa pé ah, àwọn ò rí irú eléyìí rí o to cut the long story short ní last year òun àti mọ́dà mi àtàwọn ọmọ wọn wá lọ sí US ṣé mo kọ́ ọmọ yẹn ní saving grace tí ò jẹ́ kí mọ́dà mi kú nítorí mọ́dà mi wá sick wọ́n ní wọ́n ní urgent surgery ṣé mo pé ọmọ yìí ló ń pariwo fún àbúrò mi tó wà ráàmù pé grandma kọ́lé ilé ojú tí mò ń wò yìí ojú yìí ò jọ ojú pé nǹkan kékeré ni má fọ ó ṣáà pariwo wọ́n nígbà tó ń dé hospital ọmọbìnrin yìí ló pariwo táwọn doctor fi sáré wọ́n ní ìfà tí màmá bá lo wọn àwà mọ́ ṣe ò dáa tó bá yẹ pàtí lè lọ́kọ. ta ló máa bá wa ṣe irú ẹ̀. tó bá jẹ́ wípé àforíjì gbogbo wa la wá ń dúpẹ́ pé a dìde gẹ́gẹ́ bí siblings ọkọ ẹ̀ láti takú pé ó ní láti lọ ọkọ ẹ̀ náà dẹ̀ foríjì látìgbà yẹn lóòótọ́ kò ṣe mọ́ màá tún wá ṣe example another one ó ní èèyàn kan family friend ni. Ó wá níyàwó òun tóun kọ́kọ́ fẹ́, kò ko tó to òun lọ́rùn nígbà kan àwo kan, ó wá lọ fẹ́ mi. <laughs> Nígbà tó fẹ́ mi yẹn, ìyàwó ti yálé, ìyẹn máa ń gba gbogbo nǹkan oríṣiríṣi fún Ó wá sọ fún mother mi, ó ní, "àh!" Ah! Ó ní tóun bá mọ̀ òun ní fẹ́ mi. Ó ní nǹkan tóun rí nínú ìyálé tóun ò sí, lòun rí nínú ìyàwó tóun ó ní nǹkan tí ìyáálé wa ń gbà tó tẹ̀hún lọ́rùn gan ìyàwó ni ṣe mọ̀ pé tó bá jẹ́ pé ó ní ẹ̀mí pé kó fojú fo nǹkan kò ní rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ó kinní yẹn ó bá yí títí tó fi kú ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tó jẹ́ pé tán bá ní ìwà tó le bẹ́ẹ̀ yẹn obìnrin ọjọ́ alẹ́ ló máa ń jìyà ẹ̀. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti burú jù, I mean ọkùnrin tó bá ti burú jù, ẹ lọ wo ọjọ́ alẹ́ wọn, wọ́n máa dá wà ni. Hmm. Bàbá dòdò ń dá wà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni mo rí tó jẹ́ pé wọ́n máa dá wà. Ìyà nǹkan mo lè gòkè mo lè sọ. Ó máa ní táìmù kan tí kò ní ṣe mọ́. Àkókò kan wà tí àwọn ọkùnrin máa ń gbàgbé pé àwọn lè wọṣọ fúnra wọn, àwọn lè ṣe gbá fúnra wọn àkókò kan bọ̀ ọmọ ló máa wá tọ́jú èèyàn. Then nǹkan tó bá ti ṣe sílẹ̀ làwọn ọmọ yẹn máa wò pé bàbá mi ò jẹ bẹ́ẹ̀. Wọn ò ní fi bàbá yẹn sílẹ̀. Even kan gbé ìyá wọn lọ ìlú òyìnbó, wọ́n á gbé bàbá yẹn náà dání. Bẹ́ẹ̀ni. Bàbá lè wá yarí pé òun ò dúró o, òun fẹ́ lọlé, òun ti ṣetó. But wọ́n ò ní fi bàbá yẹn lẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ti le lálejò nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Hmm. Màá fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wa kán máa kọ́gbọ́n pé ah, ọjọ́ alẹ́ a ti sùn. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Èmi máa ń sọ fún àwọn ọmọ mi ọkùnrin pé wo obìnrin yìí dáadáa kó tó fẹ́ ẹ. Tó bá ti mọ̀ pé o ò lè bá kíní yi dọjọ́ alẹ́, wo wà ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin dẹ̀ wá ní ìwà kan obìnrin tó bá wọnú ayé wọn ìyípadà tó dá dé bá wọn ló máa ń ṣàkíyèsí. mọ́mí ẹ káàsán máa ọ ẹ ra máa ẹ mute ẹ ṣe ọlákẹ́mi ẹ mute ẹ ṣe. obìnrin ni kò kí ń ṣe rí àwa obìnrin tá a bá ti pàdé ọkùnrin a kì í kọ́kọ́ ṣọ́ ìwà wọn a máa kọ́kọ́ a máa ti dára lẹ̀ ọkùnrin yẹn ti wo gbogbo a ti wo gbogbo àwa wo. Bẹ́ẹ̀ni, a ti wo súrà. Èmi sọ fún ọmọ mi obìnrin nígbà tó fẹ́, tó pàdé ọkọ ẹ̀, mo ní "wo bí, wo bí, wo bí, wo bí". Tó bá ti wò tí ó bá ti tẹ́ ẹ lọ́rùn, tó lè bá gbé dọjú alẹ́, tètè kó bàtà ẹ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin wa wọn kì í rí ẹni tí wọ́n ń gbẹ́rẹ́ pàkọ́ náà ṣe máa ń kó sọ́wọ́ àwọn ọkùnrin wọn. Mo dẹ̀ fẹ́ kí àwọn ọkùnrin wa náà kan kọ́gbọ́n pé obìnrin tó bá pàdé, wo kárákítà ẹ̀, wò ṣé mo lè gbé lè alẹ́, ṣé ẹni yìí ṣé àbúrò mi kan pàdé ọmọbìnrin kan ẹ má bínú one minute ó ní nígbà tóun pàdé ẹ̀ akàndéédé rí i pé ó lóun ò ṣe mọ́ gbogbo wa bẹ̀ẹ́ tí a ó ní ojú tó bá máa bá ní talẹ́kì tààrọ̀ ṣe pé a wá béèrè lọ́wọ́ ẹ̀ ó ní àwọn jọ lọ síbì kan ó nígbà táwọn ń lọ òun sọ fún pé ṣé orí òde tá à lọ yìí. tí thank you thank you tí ó lóun sọ fún un pé òde tá à ń lọ yìí owó pọ̀ lọ́wọ́ mi o má mú nǹkan kan bó ṣe máa ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé èmi ni máa san gbogbo owó yẹn ó ló lóun ti gbọ́gbọ́n ṣe débẹ̀ òun ló kọ́ dìde lọ mú nǹkan nígbà tó dìde lọ làwọn tó kù bá lọ ọkọ end up àti san owó yẹn ó lóun wá béèrè pé tó bá jẹ́ pé òun ò mú enough money dání tó dẹ̀ jáwọn làwọn ní káwọn lọ síbẹ̀ ibi ibẹ̀ ni àṣírí ọ̀rọ̀ ti wá tú wípé ọmọ yẹn double date kò kọ́kọ́ jẹ́wọ́ fún wa ó ní ṣé mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ló kọ̀lá attention lòun fi wá follow ẹ̀ up lòun wá rí pé ń double date bó ṣe filẹ̀ dèní ni ọmọ gbogbo wa bẹ́ẹ̀ tí ó ní kò ṣeé ṣe ó ní torí òun lòun máa bá gbé. lóye maiti thank you. ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé ọkùnrin tó bá jóbìnrin ni àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn á gbà. a ní kò bẹ́ẹ̀ ni ọkùnrin òun gbà ó ní òun ò lè fara mọ́ òun pé torí pé kínní yìí ó ní ọ̀nà méjì yìí ó ní one kò lè bá òun lákòjọ two ó máa yàn bó ṣe filẹ̀ ni obìnrin ò dẹ̀ ní ṣe so ọ̀pọ̀lọpọ̀ gba làwọn àwọn ọkùnrin wọn kì í wà gọ́líbù bóbìnrin ṣe máa ń wà gọ́líbù. ṣe for you ẹ ṣe gan. ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe o. àní sọ̀rọ̀ tán. Amen. god bless you god bless thank you. you ẹ ṣé mà. ẹ ṣé ẹ ṣé o. ẹ jọ ẹ bá gbé like sí ìwọ thirty k and then so far so good àwa tó kù lórí ètò mi ṣe àtúrò ẹni tó fẹ́ dá sí àbí kí àwọn màmá kí wọ́n bá wa. ma. Tóyìn Mighty ṣe n pé half three. Tóyìn Mighty tóyìn máa ń tì. ṣé ètò tó lọ lọ́wọ́ lẹ fẹ́ dá sí àbẹ̀ wá sí màmá lókè? ta lókè tó sì fẹ́ dá sétò? mọ́mí ẹ ló máa. fọlákẹ́mi ló wà bẹ́ẹ̀ but mi ò mọ táìtù nǹkan tó ń sọ. ẹ farabalẹ̀ ẹ tó ẹ ó dàn ẹ̀yẹn ṣàmìlì. ẹ ló máa ẹ ló máa yes ma èmi ni tóyìn máa èmi ni back back up page mi mo fi send kìíní yẹn because àkáǹtì eh. méjì mo ní àkáǹtì eh. eléyìí mi ò lè send gift lórí ẹ that's why i'm sending. muwa wà bi iṣẹ́ ni ma bínú máa mo ni ìsọ̀rọ̀ ń bí ok o ṣe má jà kò sí wàhálà fún ẹni bá láyà wọ abala òwe. ó lóun ò ní lè sọ̀rọ̀ ó ṣe god bless you olórúkọ mi o ṣe ọlọ́run ma bá mi Wa pẹ̀lú ẹ thank you so much ẹ ṣe. queen queen da fọlákẹ́mi queen fọlákẹ́mi dé before queen àbí no wà before fọlákẹ́mi. queen ti wà tẹ́lẹ̀ o. kún iṣẹ́ wa ńbẹ̀. Okay. We're gonna Fọlákẹ́mi. Thirty minutes. Ọládà Ọládàrà ṣe. Fọlákẹ́mi, are you there? Ọládàrà. I'm here, um, Mrs. Um, okay, um, ohun tí wọ́n sọ ni wípé lánàá wọ́n treat nípa títí tóbìnrin, èní yìí tọkùnrin ni. Nǹkan tá a dẹ̀ ń sọ ni pé tí obìnrin bá lọ ṣe àṣemáṣe. Okay àbí bóyá ó gbé oyún wálé ọmọ yẹn ò kì ṣe tọkọ bóyá first one àbí wọ́n ka pẹ̀lú àlè kí ni nǹkan tí ọkọ máa ṣe in such situation nǹkan tẹ́ bá tí wọ́n ń sọ lọ́wọ́ nìyẹn Jùmọ̀kẹ́ what number are you dropping please. okay ma àkọ́kọ́ ni wípé tí ọkùnrin bá ká obìnrin bóyá obìnrin gbóyún wá láti ìta àbó gbọ́mọ wá ó lójú ọkùnrin tó obìnrin yín àlè ó lójú ọkùnrin tó lè gbà o ọkùnrin tí ò bá náà mú mọ́ra kò lè ẹ́fà gbà kò sí ọkùnrin tó máa kò sí ọkùnrin tó máa gbọ́ pé ìyàwó òun ń yàlè tínú ẹ̀ dẹ̀ máa dùn even gan tó bá tó bá mójú kúrò gan ọkùnrin ẹ̀ ò lè kúrò ń bẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tí obìnrin bá ti rí wípé ọkọ òun ó ti rírù nǹkan bẹ́ẹ̀ yẹn the next thing láì sọ̀rọ̀ ọkùnrin yẹn gan ó yẹ kóbìnrin yẹn kúrò lé ni o nítorí ọkùnrin èmi wà kò ní sọ̀rọ̀ ṣùgbọ́n oró tó wà nú ẹ̀ ó ju lọ. ọkùnrin èmi ò ní sọ̀rọ̀ kódà kò tẹ̀ ní níbo ni máa ok ma ẹ mọ̀ pé nǹkan tó mú mi sọ bẹ́ẹ̀ ni wípé ọkùnrin èmi kò ní sọ̀rọ̀ síta bó ṣe rí nǹkan yẹn kò ní sọ ó máa gbé sínú ni nǹkan tó dẹ̀ máa ṣe wà nínú ẹ̀ ó lè ṣobìnrin yẹn ní jàǹbá ó lè ó lè ṣobìnrin yẹn ní jàǹbá so ọkùnrin èmi kẹ̀dẹ̀rẹ́ kò náàmúmọ́ra ó máa sọ síta pé nǹkan báyìí báyìí tí obìnrin bá tiẹ̀ bẹ irú ọkùnrin tó jẹ́ pé kò náàmúmọ́ra yẹn tó bá bẹ̀ẹ́ tọkùnrin yẹn bá gbọ́ tó bá bẹ̀ tó bá padà tó bá gbọ́. ẹ bá gbé láti wà wọ́n gbọ́ ti kéré ya o family. tọkùnrin yẹn bá gba ẹ̀bẹ̀ obìnrin yẹn tọkùnrin yẹn bá gba ẹ̀gbẹ́ obìnrin yẹn tóbìnrin yẹn bá bẹ̀ kò sí ni ọkùnrin yẹn ìjọ́ tó bá ti rántí inú ẹ̀ ò ní dùn sí obìnrin yẹn ìjọ́ tó bá ti tí nǹkan yẹn bá ti tèrò yẹn bá ti wá sí lọ́kàn even tóbìnrin yẹn gan ò bá ṣe nǹkan yẹn mọ́ tó bá lóun fẹ́ lọ ra nǹkan níta ọkùnrin yẹn ò lè gbẹ̀rí ẹ̀jẹ̀ mọ́ kò lè trust irú obìnrin bẹ́ẹ̀ mọ́ irúfẹ́ tó wà nínú ọkàn wọn tó wà láàrin wọn tẹ́lẹ̀ kò lè sí irúfẹ́ yẹn mọ́ kò lè sí tó bá kàn jọ ń gbé pé wọ́n kàn jọ ń gbé kò lè sí irúfẹ́ yẹn mọ́ the next thing nǹkan tèmi kàn máa sọ ni wípé fún obìnrin yẹn tó bá jẹ́ pé obìnrin tó ní owó lọ́wọ́ láyé tiẹ̀ tó wà òkè ó lè rọra múùfù kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn torí tí ò bá múùfù kúrò ń bẹ̀ wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn mọ́ bó ṣe jọ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfẹ́ yẹn ò lè sí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kẹ́ ó lè nà mágùn lẹ̀ fún obìnrin yẹn ó lè ná má fún torí ọkùnrin èmi ò ní sọ̀rọ̀ síta kò ní ọkùnrin èmi ò ní sọ̀rọ̀ síta nǹkan tó máa ṣe ó wà nínú ẹ̀ ó lè ná má gúnlẹ̀ fóbìnrin yẹn so lọ́gbọ́n ti tèmi èmi ò bá ní kóbìnrin yẹn kó kó kúrò nílé yẹn o nǹkan tí mo sì fẹ́ sọ for now nìyẹn mà. thank you ó dàbí queen náà the same point ni wọ́n ní pẹ̀lú yín she has concurred with your your speech so in that regard ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àwọn màmá wa gangan màmá wa tí wọ́n ní ètò ètò ọ̀rọ̀ tó ń lọ wípé tó bá rí bí wọ́n ṣe wí yìí kí ni ìmọ̀ràn tí wọ́n lè gbà wá ibo ni wọ́n lè ní ká gbé kà tí gbogbo wa ká kẹ́kọ̀ọ́ torí àyè tá wà yìí à ń kẹ́kọ̀ọ́ ni àwa ń yára wa ní ọgbọ́n níbẹ̀ ni à ń bu omi ọgbọ́n mu láàyè ni kọ́lọ́n kó má ṣàì mú ilé ẹnì kọ̀ọ̀kan wa dúró God bless all the people that have contributed and those that they are about to do. and all our gifters. Thank you everybody. Ẹ jẹ́ kí gbogbo wa ká mute ká gbọ́ lẹ́nu àwọn màmá wa ká tó bọ́ sí abala ẹni tó bá láyà kó wá wọ̀. Ọlọ́run ara wa á ràn wá lọ́wọ́ mo rò pé ẹni ká ẹnu ká tó yẹn náà la máa gbé likes wa gòkè torí likes wa ẹ̀ kéré díẹ̀ o Ọlọ́run á wà pẹ̀lú wa bẹ́ẹ̀ náà dẹ̀ ni gift gẹ́gẹ́ bí a ṣe sọ nǹkan tá a gbé wá lánàá ni wípé. tóbìnrin bá gbọ́ pọkọ ń bímọ síta àbí pọkọ ń yàlè ṣe àpé táwọn ọkùnrin tẹ́ bá tún ń ṣènáwó àwọn ọkùnrin á tún invite àwọn àlè wọn wá ó ti ṣẹlẹ̀ sí wa rí dáadáa o á tún invite àlè ẹ̀ wá tíyẹn náà tún wá òun náà tún kẹ́bí wá akẹgbẹ́ wá tí báyìí pé ọlọ́run ní ẹ̀hún ẹ̀hún ọlọ́run ṣe obìnrin ní nǹkan tí ara wọn máa ń gba oríṣiríṣi tán ní bullet proof lára obìnrin míì àti ìparẹ́ ẹ̀dàrún torí ọkùnrin wọ́n dẹ̀ pọ̀ tán wà ní psychiatric homes káàkiri bẹ́ẹ̀ tọrọrọ ọkùnrin dé àwa nílé ní táwa tẹ̀mí fúnra mọ̀ pé kò lè possible kóbìnrin wà nílé ọkọ kọ́kọ́ ẹ̀ ó dẹ̀ mọ̀ pé ọkọ tó fẹ́ sílé kó mọ̀ pé ó ń yàlè kódà rẹ pò ń ló ń bọ ọkọ yẹn ọkọ ò ní gbà àgàgà kó tún wá lọ gbóyún wá láti ìta bó ṣe wù kó gbóyún àkọ́bí gan tó ẹ gbọ́ tẹ́nìkan ní mítíntín létí àwo bójú bá kúrò ń bẹ ọkàn ò ní kúrò ń bẹ. èmi kúrò ń bẹ. èmi kúrò hmm. èmi kàn fẹ́ bẹ gbogbo àwọn obìnrin ṣé ẹ rí mo ṣe máa ń sọ wọ́n máa ń lọ́kùnrin mo máa ń support tipẹ́tipẹ́ náà máa ń sọ fún mi lórí nsa wọ́n ní à ọkùnrin mọ́ mi máa ń support ọkùnrin mọ́ mi máa ń support ẹ̀ Mary Charles káàbọ̀ àmọ́ tí mo mọ̀ tó dá mi lójú dé ni wípé wọ́n ní gbogbo obìnrin tó bá ti jìyà ńlé ọkọ tó jìyà lórí ọmọ tó jìṣẹ́ tó jìyà ọmọ ò mà ní fìyà jẹ gbogbo wa àtọkùnrin náà torí ọlọ́run tó dá ọkùnrin lọ́lọ́run rí pé kò lè dáyé gbé tó dá obìnrin mọ́ wa wọ́n wá dá ọkùnrin ní ìdá ajá ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ń bí ẹ má bínú ẹ̀ farabalẹ̀ kẹ́ gbọ́ mi wọ́n dá ọkùnrin ní ìdá ajá ajá bọ́ ọmọ inú ẹ̀ lọ ọmọ tó bí ara ẹ̀ á wọ́n tún dá ọkùnrin ní ìdá ẹran ẹran ṣàpẹ́ràn a ní òbúkọ a ní abo wọ́n dá ní ìdá òbúkọ ọkùnrin mi àní ẹ ìyàwó òun ìgbà tó ń fẹ́ ó slim ìgbà tó wá yá ó ti wá di àràpà ló ń ṣe lọ ń yàn ẹjọ́ ta ló sọ ọ dà bẹ́ẹ̀ Fọlákẹ́mi thank you ta ló sọ obìnrin yẹn dá àbàtì àlàpà ara ẹ ní gbogbo ọmọ ti jáde tó lọ rànjú ní tíátà ní ìwò ẹnẹ labour room o àárí gbogbo yẹn ọmọ tí ò bá ti wá dáa ìwọ lóhun tó ti gbọ́ ọmọ ẹ wá. àmọ́ ọkùnrin táwa náà fẹ́ tó slim tó wáyé tó ti wá lọ yọkùn ndị mbo ò fẹ́ dá sí lánàá nìyẹn ó dà pọ́n rí tiwa rò báyìí ti wá lọ yọkùn tó ti fọ́nká pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣé kóbìnrin náà kó jáde lẹ́nu kan torí pọ́kọ̀ ti yọkùn thanks for the gift ẹ ṣe adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín bàbá sàlẹ̀ ẹ ṣe tó sì di bàbá sàlá. ẹ ṣe jèrè tó ti wá lọ sọ tó lọ yọkùn ikùn ọkùnrin mi àròpò yín oṣù mẹ́sàn-án ló wà ń bẹ̀ ṣé kíyàwó ẹ̀ náà kó jáde bóun ò ṣe mọ́ èmi máa ń sọ ní gbogbo màá kọ́ntínú láti máa sọ wípé àwa obìnrin sùúrù wa ni kẹ́ ẹ jẹ́ kó pọ̀ sí tí ò bá ti sí abuse ń bẹ̀ ṣe àpọ́kùnrin á lọ ọ̀tọ̀ ní kéèsì ọjọ́ yẹn o tọ́pìkì ọjọ́ mi ni á lọ gbé àìsàn wàá wá kó ràn ìyàwó ẹ̀ mo rẹ́ni tó tó ta tó sọ síta gan pé ìgbà tóun ń jayé tí fèmù wọ orí òun òun gbé hiv òun wà tà fúnyàwó òun lé irú obìnrin yẹn kí ni kó ṣe kó lè kó jáde ajókòó síbẹ̀ náà ni tó bá ń wo orú ọkùnrin bẹ́ẹ̀ kí ló máa máa rò sí dọjú alẹ́ each time ṣá máa gbàdúrà fún ni àbá máa ṣépè fún un bẹ́ẹ̀ ni mo kò ń ṣe pé ó dẹ̀ ń ṣe tó wà tá mọ̀ dáadáa ni àìmọye obìnrin tó máa ní ẹ òun ti ní gonorrhea òun tí ò dẹ̀ lọ́kùnrin mi ọkọ ẹ̀ náà ló ń lọ ta tó lọ ń gbé wá torí pé àwọn ọkùnrin míì ara pọ́kùnrin ò kì í lè ń fara wọn lè wọn lè wọn lè wọn lè di ara wọn mú lọkùnrin àṣemọ́mọ́ tó bínú ara ẹ̀ tábẹ̀rẹ̀ sí kí nǹkan bọ̀ díẹ̀ àwọn obìnrin lè máa máa bẹ̀ bí mo ṣe máa ń bẹ̀bẹ̀ ń gbogbo ìgbà pé ẹ jẹ́ ká mú sùúrù kán má lè kí torí pé kán má da epo sí aṣọ àlá wa kò kan ọkùnrin ọkùnrin ọkọ̀ kílẹ̀ ṣú láìlá o ọkùnrin amọ̀mọ̀ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ àkìbọ̀ amábúrò ìyàwó ẹ̀ wọn mójú débẹ̀ amọ̀ rẹ̀ ìyàwó àmọ́ wo obìnrin tó bá ṣe ẹyọ kan bóyá ọ̀rẹ́ ọkọ ẹ̀ àbẹ́nìkan tọkọ ẹ̀ mọ̀ wọn á rò pò tiẹ̀ tẹ́nìkan òṣèré wọn fẹ́ lè nìkan bẹ́rí ẹ̀ fógun nídìí èyí àwọn obìnrin lèmi fẹ́ bẹ̀ ẹn we have kò sí ní tó ń jẹ́ kó ọ̀rà ẹ̀ tìdé ìlú òyìnbó à ń tanra wa ni obìnrin tó bá fẹ́ kílé òun tòrò tí ò bá di tí ò ṣe pé ó fẹ́ máa dá tọ́ ọmọ tẹ́ bá tún wá dá tọ́ ọmọ yẹn tán tán tán tán tán tán tọ́lọ̀ ń bá ṣàánú ẹ̀ táwọn ọmọ yẹn bá yàn tán bá yanjú tán bá tún fẹ́ ṣe nǹkan re ẹ̀ tún máa wá bàbá yìí kiri ni. tán bá tún wá yanjú tán ní ẹ ṣe bí àwọn ló kó wọn lọ kò kàn ń torí ìdí èyí àwa obìnrin àwa obìnrin ẹ jẹ́ ká mú sùúrù ẹ ṣe àdúpẹ́ lolly divas teaches ẹ ṣe àdúpẹ́ thank you so much ẹ jẹ́ ká mú sùúrù we should be patient with a man that is hmm. a ti sọ̀rọ̀ abuse o hmm. àǹtí àǹtí gbẹ́mísì pé tí ò bá sí abuse níbẹ̀ and níbikíbi náà náà sọ pé ká a lè dárí jìra wa tí ó bá abuse ẹ tó rẹ pàgbára ẹ ò ká mọ́ ẹ lè excuse ara yín topic ọjọ́ mi nìyẹn tẹ́ bá excuse ara yín láàrin oṣù mẹ́fà tó bá jẹ́ ní tó nídìí ẹ padà á wá bá ẹ ọ̀rọ̀ ìyẹn á wá dùn àtúgún ọbẹ̀ adikí ni á di àtúnṣe torí pé ibòmíì tó fẹ́ lọ àfi tó máa ń dúró mọ́ amárádúró nílẹ̀ nìkan kan wàdé àwọn ọmọ ẹ wò ibòmíì tó fẹ́ lọ òmọ tó fẹ́ bá ń bẹ àwọn tó ti ń ti ń di àti ń fúnra ẹni lọ́rùn àti ń ẹni èèyàn máa excuse ní pé kéèyàn wá kúkú yà àmọ́ kéèsì tọ́pìkì ọjọ́ tá a bá wá rí àwọn tó wà nínú ìṣòro yìí bóyá ọkọ wọn ń ṣèranù àbíyàwó ń ṣèranù. ẹjẹ bá pa tap light yìí lò one hundred plus viewers. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ à ń bẹ̀bẹ̀ ni ilé ayé ò tó dágbé bó o bá lo kó jáde ńbẹ wàá sì rọkùnrin mi náà tó bá kó jáde wàá wá dọ́mọ tọ́ mo ní ìyẹn náà tá a máa ṣe tọ́pìkì o wàá wá dọ́mọ tọ́ títí títí tó bá yà ò lè dá gbé mo torí ọkùnrin mi tiwọ náà fẹ́ lọ máa rí ń ta òun o ò single o òun ni níyàwó nle o so definitely wọn náà tún ti ń cheat on another person's husband it's vice versa e ma binu e fà mí ìsinmi láti sòyìnbó ń bì báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run the moderator ẹ gbà mí láàyè kí n sòyìnbó yes ma. ẹ má bínú n tó bá ti lè mú wọ jáde nílé ọkọ tẹ pé ẹ ó nà mí mi ò lè gbà á mọ ẹ ó ń ṣe kinní kan ọkùnrin ò ń ṣe wèrè obìnrin náà dẹ̀ kì í ṣe wèrè àwọn yorùbá ní ìsọ̀rọ̀ nígbèsì ìsúnkún sí nìgbé kí ni sọ́ọ̀kè nígbà tí ọkọ ẹ bá sọ̀rọ̀ ẹyọ kan tó ti fi mẹ́wàá dà lóhùn a rò pé what's the what's the meaning of all this nonsense But tó bá sọ̀rọ̀ tó ní à wọ́n dẹ̀ sọ wípé kò ń jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálà tó bá wà rò wípé ọkùnrin ó ní tẹ́ ẹ jọrí lára ara yín tẹ́ ẹ fi fẹ́ra yín tí ìṣepò wá fẹ́ kọ tán ó ti wá dìyà jésù ó ti dìyà ànábì ojú ẹ̀ náà ti bí muhammadu wasala alayhi wasalam ojú ẹ̀ náà ti bí jésù kristi a ó ní mi a ó ní mi gbọ́dọ̀ gbé microphone ọkọ mi sẹ́nu mọ́ níbo ló ti kà bẹ́ẹ̀. níbo lẹ ti jọ kà bẹ́ẹ̀ ẹ jẹ́ bá bàbá náà fọ́ ẹ bá mute ẹ mute níbo lẹ ti kà wípé kẹ́ ẹ má ṣerú nǹkan yẹn mọ́ níbo ló ti kà pé kó má fọkọ ẹ lóríṣiríṣi táì mọ́ wọ fúnra ẹ bọ́ sórí wá jáde fún un ní style ohun tó ń lé ọkùnrin síta jù nìyẹn fún un lóúnjẹ tó like láti jẹ ẹ jọ ẹ jọ i'm just à ń tẹ̀ láti láti láti round up ká mọ̀ wípé àwọn obìnrin wọ́n nílé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò jáde àwọn obìnrin gangan gangan gangan gangan là ń fà á ọkùnrin kan máa tàn mí jẹ́ ń ta pò ń fẹ́ fẹ́ òun àtọ́jú ẹ̀ gan ọkùnrin tó ń fẹ́ yẹn ó ń fẹ́ torí pé ó jẹ́ ìyàwó ẹnìkan ni moment tó bá ti jáde ńlé ọkọ ẹ yẹn kò ní fẹ́ ẹ sílé tó ló mọ̀ pé rọ́ tó ń pa fọ́kọ ẹ nígbà tó ń tẹ̀lé òun ni wàá bẹ̀rẹ̀ sí pa fóun náà. <laughs> ó serious. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá. ó ti ṣẹlẹ̀ bí mo ṣe gbogbo tí mò ń sọ ẹni tó ṣẹlẹ̀ níwọ̀n bá di ọjọ́ tèmi náà ti wà ní ayé tó ṣẹlẹ̀ tí mo ti mọ̀ ni mo ní ẹni tó súnmọ́ mi ń gbáyé ìgbà yẹn ọ̀rẹ́ mi kì í tí mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má fọ́kọ ẹ sílẹ̀ ẹ òun nìkan kọ́ ló fẹ́ orí bẹ́ẹ̀ kó tó fẹ́ pé ó níyàwó o ò bá gbénu lé ó rẹ́ǹtì ilé síta fún ẹni gbogbo àwọn tó ń tán wá ń jí ẹ fẹ́ torí pé o jẹ́ ìyàwó ẹnìyẹn orúkọ ẹnìyẹn náà ń fẹ́ lára ẹ má fọkọ ẹ sílẹ̀ kò gbọ́ ó lọ jáwèé fọkọ ẹ ìkankannu wọn ò fẹ́ tán bá fẹ́ ṣe ìkànnù lébẹ̀ yẹn á wá dà lejò wọn á ní àpà àwọn aráàta àwọn aráàánú ilé la pè ó ti da aráàta ó sì bímọ mẹ́ta síbẹ̀ òun gan ṣèyàwó ọmọ tiẹ̀ ó dàbí àlejò ń bẹ̀ ni ẹ jọ̀ọ́ à ń bẹ gbogbo wa ni àní jìyà gbé ọjọ́ alẹ́ lobìnrin máa ń gbádùn ọjọ́ alẹ́ lobìnrin máa ń gbádùn. ìyẹn obìnrin tó lọ ń bá fún lóore ọ̀fẹ́ àti rọ́jọ́ alẹ́. àti rọ́jọ́ alẹ́ àní fàìsàn ló gba àníkánjú kù. àwọn náà lobìnrin ṣe gbọ́dọ̀ fọra ẹ̀ balẹ̀ ni má dara ẹ̀ láàmú. kádàrá ni o obìnrin mi àti mọ méjì mẹ́ta síbì kan á ti kúrò àtúlọ́bí síbòmíì àtúlọ́bí síbòmíì àwọn ọmọ yẹn gan kò ní sífẹ̀ẹ́ láàrin wọn tí obìnrin yẹn bá wá dọjọ́ alẹ́ tó bá wá lọ tó bá lọ sùn jà wá máa bẹ́ mo la fẹ́ sin sí ọ̀dọ̀ bàbá tèmi ni ọ̀dọ̀ kinní kan tèmi ni àwọn ọmọ egun wà ní nífẹ̀ẹ́ ara wọn kí la wá ń bá kiri gbogbo tó ń dán sì kọ́ ni wúrà ẹ ṣe àdúpẹ́ thank you the first lady ẹ ṣe gbogbo tí ó ń dán kọ́ ni wúrà gbọ́tà rò pé mo lè gbé mo lè sọ báwa náà ṣe rí ń gbà kankan báyìí fọ́tò ìgbà tí mo wà ń sisi dáadáa hàn yín ẹ máa kó ṣóbìnrin ló ti di àpàtì rẹ̀ tí ẹ jọ̀ọ́ bó bàbá ṣe bí ojúmọ́ ṣe ń mọ́ tílẹ̀ ń ṣú tílẹ̀ ń mọ́ bẹ́ẹ̀ là ń dàgbà sí i bẹ́ẹ̀ lọ́jọ́ ń kájọ́ ẹ̀dá ò fiyè sí i i'm celebrating my birthday hey thank god i'm sixty three years old now ọ ó ń dínkù mọ́ ni gbogbo tẹ́mi lè gbé tẹ́lẹ̀ mi ò lè gbé mọ́ mo lè gòkè mo lè sọ ó mà lójú ẹni tó mà lè ṣe ẹlòmíì adé ní lọ́ọ̀kì àrímú jẹ gbé àmọ́ gbogbo akọ́lakọ́ bákan náà. jẹ́ máa bá a pa tap light yellow ẹ dẹ̀ gift tiwa ẹ bá support wish list tiwa god bless you. wish list etí ẹ̀kọ́ tán lẹ́rìn ni ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ anífẹ̀yìn ọlọ́run á wà pẹ̀lú wa torí ìdí èyí mo rò pé àti bàdé lẹ́wù abala wípé a tún máa sọ ń gbà míì ẹ ṣé ọtúbà of new jersey thank you. ọtúbà welcome to our life ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ ètò lọ́rọ̀ tó ń lọ. thank you ẹ ṣé àdúpẹ́. Okay ẹ ṣé ọlọ́run á nífẹ̀ẹ́ gbò yín ẹ̀jẹ̀ bá a pa tap ká tiẹ̀ fọ́ọ̀tì ká tó bẹ̀rẹ̀ ẹ̀ tọ́pù ẹ ṣé ẹ ṣé yes thank you everybody ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá wa ní inú ilé yẹn tí a bá ní ká máa sọ ọ̀rọ̀ yìí látòní dọ̀la àsọ ọ̀sọ́ tọ́ ni o tí ó ń kálukú bá bẹ̀rẹ̀ sí gbé experience ẹ̀ wá ẹ̀ rí wípé ilẹ̀ á kún ilẹ̀ á mọ́ ilẹ̀ á ṣúgbà wá ní ẹnu ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ kọ́ ìjọba ṣé mo lè béèrè question. ẹ béèrè láàkó má pẹ́ rárá. okay ma obìnrin tí ọkùnrin tó ní ìdòwò tó wá bẹ ìyàwó ẹ̀ pé kó jọ kó bá òun gba owó tí ìyàwó ẹ̀ wá lọ bá gbà ó dẹ̀ tí wọ́n ti fẹ́ra wọn ti bímọ mẹ́ta fúnra wọn ṣé irú obìnrin yẹn ó jẹ̀bi ó jẹ ìbáwò tó wá bá gbowó kí ló wá ṣẹlẹ̀ mọṣúrà tẹ káàbọ̀. ó wá kú two weeks láti dá owó padà kò wá wálé mọ́ ó ti ń lọ bí ọdún méjì báyìí. Eh, ó dẹ̀ fìyàwó àtọmọ mẹ́ta sílẹ̀. Eh, ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni mo. Eh, ṣé obìnrin kò wálé mọ́ obìnrin yẹn dẹ̀ ń ṣiṣẹ́ tiẹ̀. bẹ́ẹ̀ ni owó tó gbà nísìnyí báyìí gbèsè tó gbà nísìnyí báyìí five hundred thousand obìnrin yẹn ló ń san padà. àǹtí mi yẹ gbọ́ Yorùbá lálá tó ròkè à ń lọ abala òwe láìpẹ́ lálá tó ròkè. ara experience náà nìyí. ilẹ̀ ló ń wá ilẹ̀ ló ń bọ̀ ọ́ gbogbo ibikíbi tó bá lọ wọ́n ní bọ́kọ̀ tó bá ròkun tó bá rọ̀ṣà ó ń padà bọ̀ ẹ̀gbọ́n ní ilẹ̀ ló ń bọ̀ ó ń padà bọ̀ ilé làbọ̀ ní oko òun la sọ wípé ẹgbọ́n tí bàbá wa ọ̀nà fọwọ́kàn mi sọ pé ẹ̀sán alẹ́ ló pọ̀ jù fọkùnrin tó irú ọkùnrin bẹ́ẹ̀ gbogbo ìgbádùn tó rò pé òun ń gbà yìí tó bá mo máa ń sọ fáwọn obìnrin torí máa ń ṣe mo ní mo ní ẹ̀mí o bóyá màá gbìyànjú náà wà afẹ́fẹ́ mo ní ibì kan tí mo ti máa ń cancel àwọn èèyàn Thank you so much, Allah Almighty. God bless you. God bless you. Níta máa ń sọ ńbẹ̀ náà ni wípé ṣe rí ọjọ́ alẹ́ bàbá wa Ògúndé ó ní kárákùnrin ìwòra rẹ o kọ́rábìnrin ìwòra rẹ ẹ̀rù ẹ̀rù ẹ̀ máa rò rẹpẹtẹ o ẹ jẹ́ ká rò dáadáa ogun tá a bá ṣe la máa gbà ṣe rí tó bá ti di ọjọ́ tọkùnrin bá ti lò wọ sixty ṣe ń gbọ́ mi lọ gbogbo kákókó mo lè sọ mo lè gùn mo lè sọ kalẹ̀ kò sí obìnrin tí mi lè fọ̀ á bẹ̀rẹ̀ sí rẹra wọ́n ń padà bọ̀ wá bẹ̀bẹ̀ kò wá sí tóbìnrin náà máa ṣe àmọ́ tóbìnrin bá lọ ṣe mistake pé èmi náà lọ fẹ́ ọkọ mi mistake ló máa ń jẹ́ ìkíní ni wípé kò ní ìfẹ́ ò kì í ṣe bẹ́ẹ̀ sí láàrin àwọn ọmọ yẹn oníkúrùkù ló ní láìbẹ̀ láti lò ẹ má ẹ má ṣì mí gbọ́ bọ́ obìnrin yẹn torí pé ó fi inú kan ó fi gbowó lọ ó fi lọ yá gbèsè tó kò fọkọ tọkọ lọ náà jẹ kó fi sílẹ̀ kó fi sọ kó wá wo kí lọ́lọ́run fẹ́ sọ fóun àsìkò ní gbogbo nǹkan bẹ́ẹ̀ nígbà láyé ọ̀rẹ́ mi àsìkò ní gbogbo nǹkan láyé bẹ́ẹ̀ ni báráyé bá ń fẹ́ ọkọ rárá ṣayé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni ara ni ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kóbìnrin yẹn má jà kó má ṣépè fún un tó tó bá ṣépè fún un wọ́n jọ bímọ pọ̀ fúnra wọn tí ẹ máa bá àwọn ọmọ yẹn náà ẹ̀gbọ́n tọ́lẹ̀ tó nàka kan sọ́mọ làkejì mẹ́rin tó pọ̀ bẹ́ẹ̀ ló kọjú sí ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tì wá ẹ ṣe ẹ sọ fún ọba ọdún yẹn láìsí wa wọ fifty k láìsí ìgbéró ẹ lè dí ẹ̀mí lẹ́tà ẹ sọ fún obìnrin yẹn kó má bàjà kó má wà lọ ibi tó bá wà gan ọ̀dọ̀ obìnrin kan ló má wà kó má wà lọ mi ò ń yé sọ pé. ìgbà tí mo tẹ̀ máa wá gbọ́ nísìnyí báyìí wọ́n ní kó ti bímọ síta. ìyẹn ò ń ṣe bí gùn ẹ di ó bímọ tó bá wù kó bí àwọn tó bí yẹn wọn ní ṣàkó wọn ní ṣáájú àwọn tẹni tàkọ́kọ́ èmi ò dẹ̀ ń yé sọ màá dẹ̀ sì máa sọ títí láíláíláíláí jẹ́jẹ́ lọ́mọ aládé ìkọ́ ọmọ kò sọ́mọ àdébì kankan tó bá ń tara jẹ àwa obìnrin lọ̀tá ara wa ṣọ́kùnrin ló lọ fẹ́ ń ta àbóbìnrin. obìnrin náà ni. sá. obìnrin náà ló lọ fẹ́ ń ta. ṣé obìnrin tó lọ fẹ́ yọ̀mọ̀ pé ó níyàwó ńlé. ó mọ̀. ta lọ̀tá ara wọn. three thirty la program ati three thirty la bàlá yìí o three thirty la bẹ̀rẹ̀ program ati lo how many hours ati lo ati lo four thirty one ati lo one and a half hours náà ṣé mo ṣe mo moderator. bẹ́ẹ̀ ni àbí àti ṣe yẹ ká sí abala ẹni kó wá ó sí abala ẹni ọkùnrin yẹn máa wá wá mo ti fọ́ lóyin. wá máa ẹni tó bá ní ẹ̀gbọ́n tó ń tẹ́jú bá tẹ́jú bá dẹ̀ lẹ́bẹ̀ẹ́ àrínà rí mú àmọ́ tó o bá dẹjú òní lù and two runs can never make a right two runs can hmm. never make a right. obìnrin yẹn máa ní sùúrù gan. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin ara ilé ẹ ṣé gan ẹ máa bá wa power tap likes yìí ó lò ó yẹ ká ti wọ fifty k ẹ ṣé gan ma god bless you ma bá wa support wish list wa ẹ rí i pé ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ iṣẹ́ ló ń ṣe ni látàárọ̀ làwọn màmá wa ti wà ní òkè ńbẹ̀ yẹn tí wọ́n ń ṣe atótónu ní oríṣiríṣi ọ̀nà láti dá wa lẹ́kọ̀ọ́ síbẹ̀síbẹ̀ àwa ò wò pé ọ̀nà wo la lè gbà láti appreciate wọn ẹ bá wa gbójú ayọ̀ sókè kẹ́ subscribe sí ọ̀rọ̀ tó ń lọ lórí tiktok by our wonderful woman Toyin Tomato aṣẹ́wó tó ní nafdac number bákan náà ẹ bá wa support wish list wa <laughs> iná ò ní tán owó ẹnìkọ̀ọ̀kan wa o ọpọlọ tí gbogbo wa ta fi ń dá sí ètò ọpọlọ náà ò ní dàrú o ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa ò ní dàrú a máa ju wa ṣe ní báyìí a fẹ́ bọ́ sí abala ẹni tó bá láyà kó wá wọ̀ abala òwe ìwọ tó o bá rí i wípé o ò láyà tẹ́ ẹ dẹ̀ wà nínú bọ́ọ̀sì ẹ fúnra ara yín sọ̀kalẹ̀ kúrò nínú bọ́ọ̀sì o ṣùgbọ́n tẹ́ ẹ bá rí i pé ẹ̀mí yín gbé ẹ rẹ́dì fòwe yẹn ẹ jókòó sínú bọ́ọ̀sì níbẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní tò látòkè <laughs> báyìí ni rules and regulations wí wa o báyìí ni rules and regulations wí wa o ìwọ tó bá gba òwe wa thank you ọlámàìtì ìwọ tó bá gba òwe wa àti nínú gift ìwọ tó bá gba òwe wa ìwọ ló máa fún wa ní gift o gbogbo ẹ̀yin gifters wa ẹ máa bá wa ready twenty four seven láti máa bá wa ṣe kí ni láti máa bá wa gbé àwọn olólùfẹ́ wa débẹ̀ bákan náà ẹ jẹ́ kí n rán yín létí ẹ bá mi lọ fọ́lọ̀ màmá wa MBO kí wọ́n lè bá máa láǹfààní àti gun òkè orí àwọn náà jẹ́ kan nínú àwọn tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n máa ń gift wa dáadáa tí wọ́n dẹ̀ máa ń bá wa ká lọ lójú méjèèjì tí ẹ bá ti rí MBO ní comment section bẹ́ẹ̀ yẹn ẹ bá mi fọ́lọ̀ wọn back to back bákan náà màmá Tóyìn Tòmátò lórí gbogbo social media handles wọn ẹ bá wa fọ́lọ̀ wọn kí ẹ lè bá máa jàǹfààní gbogbo àwọn ètò tí wọ́n ń ṣe lọ́lọ́kan-ò-jọ̀kan ọlọ́run á ràn wá lọ́wọ́ ṣe rí i pé bọ̀dá yìí láyà ìyá yìí láyà wọ́n ti sásọ̀ kalẹ̀ kúrò <laughs> ẹni tó bá láyà ni kó wá wọ̀ ọ́ péyà o. moderator ní kí gold entertainment àbí ṣé mo gbà ọ́ ní kán ìwọlé fún mi ti ẹ̀rí wọn ní okay ma okay ma okay ma MBO are you there? ìjọ tá a bá máa pín wọn we have to pín am from the beginning of the program. so easy fáwọn èèyàn láti follow wọn. ẹ bá a pín mbo ẹ jọ káwọn èèyàn bá a follow wọn ẹ jọ jẹ́ kí likes wa kó lọ sókè sí ẹ jọ àṣàkọ àwọn tán láyà ti ń lọ bàbá ọ̀nà fọwọ́kàn náà láyà. nọmba two tẹ bá lọ wo nọmba two nínú one hundred and fifteen people ta nìyẹn mbo ló wà ní nọmba two mbo ẹ comment ẹ comment ẹ jẹ́ káwọn èèyàn rí yín tẹ́ ẹ bá comment we can't even pay you mbo ẹ comment so mbo ló wà nínú batch two ní orí list yẹn tí ẹ bá ti rí wọn ẹ bá wa ṣe kí ni ẹ bá wa follow wọn god bless you mo ti gbé ní keygold mo ti gbé ní keygold ní keygold ẹ wọlé. ṣé ẹ láyà kí lẹ ní fún wa ẹni bá láyà kó wá wọ̀ ọ́ Ronke Lemi ṣé ẹ láyà yèyé olórí ajígbọ́ ti ṣíṣe wọn ò tí ì jẹ́ kí náà kọ síbẹ̀ fẹ́ ń bí o. amarogo àmọ̀ sí nǹkan o mbo mbo mbo mbo mbo mbo mbo ẹ̀fọ́ ló àsìn máa lo òkè díẹ̀ sí ó ti ń lọ náà nù gáràjúálì ń lọ náà nù ẹ bá fọ́lò wọn tí ẹ̀yin èèyàn one hundred and twelve tẹ bá bá fọ́lò nbo àájọ kí àkáǹtì wọn kó lè gòkè mbo ẹ kọ́mẹ̀ntì ní comment section kárí. m for mother b for boy and o for orange mbo. mbo ẹ jọ̀ọ́ máa ẹ comment sí comment section kálíbà rí. ah wọn ò tún ríbi comment kẹ. <laughs> restriction yẹn lágbára o ó kẹ bá a máa pa tap ẹ pa tap àwọn èèyàn máa rí yín. ẹ má bá a pa tap mbu a lè rí yín. ẹjọ tẹ bá ti lọ wo number of people yẹn àwọn ní number two níbẹ̀ àwọn ní number two top viewers mbo ní number two top viewers so ẹ bá a follow wọn back to back god bless you. ẹ ṣé o Bukky Gold. ẹ kú iṣẹ́ ọpọlọ màámi o ìyá mi. ọlọ́run ló ṣe àwọn ni wọ́n ń gift wa tẹrí yẹn o mbo ló ń gift wa lọ́wọ́lọ́wọ́ yẹn nítorí náà ẹ bá wa mm, fọ́lò wọn god bless you. mo ti fọ́lò wọn o thank you thank you for doing so. ẹ ṣe ó yá ẹnìṣọ́ ńlẹ̀ oníkí gold entertainment. ó yá o ẹni àkọ́kọ́ ṣé ní kí gold fẹ́ bá a sọ̀rọ̀ ní kó tó bẹ̀rẹ̀ ẹni bá láyà kó wá wọ̀ kán bẹ̀rẹ̀ but inú mi dùn inú mi dùn fún prógráàmù yìí ikú ò ní yọ ẹnìkankan sọnù ọlọ́run bá wa dá màmá wa sí o àmín ọlọ́run wàá pẹ́ fún wa ọgbọ́n ò ní kú mọ́ yín lórí o àmín ọlọ́run ọpọlọ yín ò ní dàrú àmín ọlọ́run ẹ ṣeun. ẹ ṣe màá ṣe ti bá a gbé àpò kọ́ìnsì dání mà. mo ẹ̀ṣẹ̀ ń jọ yín lónìí ni. torí tẹ́ ẹ bá ti lè ṣi òwe wa money gun la máa gbà lọ́wọ́ yín o kí ló dé tí ẹlẹ́rìí tó pọ̀ tó báyìí mr ṣe ọmọ ọba àá ọlásùnbọ̀mí god bless you i love you. is the first person tí wọ́n máa bá a gba òwe. Lílù David ẹ ṣé ẹ ṣé I love all of you comment section ẹ má kọ answer o comment section ẹ má kọ answer ẹni tó bá kọ answer ẹ a máa mú ìtì for live ni o àwa wà nínú box ẹ jẹ́ ká mute ẹni tó bá kọ̀ ni kó máa dáhùn látọ̀dọ̀ sista Fọlákẹ́mi. ọmọọba James Austria ẹ ṣé o thank you sista Fọlákẹ́mi ṣó o láyà o mo láyà o <coughs> <coughs> <coughs> ṣe láyà o. ẹ pẹ̀lẹ́ o ẹ ṣé o ẹ ṣé o afrojuju lẹ fẹ́ jó o ẹ ṣé o wọ́n ní kò sí bó ṣe máa lùlù ṣé mò ń gbà lọ ṣé mò ń gbà wọn rin mi lọ. ká má tiẹ̀ rẹ́ni tó máa sọ pé màmá aṣẹ́wó ẹ tẹ ásà yín sí orí screen o kí n fún yín lówó kẹ́ fi ra juice ó ń lẹ́rí wọn tán jákọ̀ yẹn lórí ọ̀rọ̀ yín náà ni o kò dẹ̀ sí pé à ó yẹ gbà kẹ́ fi ra juice o eh? ẹ máa ìsìlẹ̀ kọ̀ọ̀kan kó dá báyìí ó yá màmá. hmm hmm hmm hmm hmm ta ló láyà nọ́mbà 1 o hmm ẹ parí òwe yìí o olóńgbò tó bá ní àròjinlẹ̀. Fọlákẹ́mi ẹ̀yin lẹ ní o Fọlákẹ́mi. olóńgbò tó bá ní àròjinlẹ̀ kí ni olóńgbò. olóńgbò tó bá. kí ni olóńgbò kí ni olóńgbò ẹ á ní ẹ ṣe á mo jí ẹ ṣe olóńgbò tó bá ní àròjinlẹ̀ kò ní ṣe kí ni o. kò ní kò ní dẹran kò ní dẹran ọ̀bọ̀n ni. olóńgbò ọmọọba James thank you kí ni olóńgbò. ológbò ẹranko lológbò. ẹranko ti bo. ẹran ilé ni ẹran ọ̀sìn ilé. tó bá jẹ́ òjìlẹ̀ kò ní ṣe kí ni ọmọọba James thank you ẹ jẹ́ má bàa type ní comment section o ẹ jẹ́ má kọ answer ní comment section ẹ jọ abẹ̀bẹ̀ ni o. ẹ ṣe ọlámàìtì a máa mute ẹ ní o. ológbò is a cat. ẹ má bàa wá kọ́ wa bẹ̀bẹ̀ ah, ni. àmọ́ àfi bẹ́ẹ̀ ṣe é sọ fún wa pé káàtì ni. ó yá jèrè ó yẹ yá Fọlákẹ́mi ọjọ́ tí ń lọ ò ṣẹ́jú ń lọ o. ológbò tó bá náró jinlẹ̀ á mọyì olówó ẹ̀. èèyàn yorùbá ńlá nǹkan méjì nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti sọ èwo gangan wá ló fẹ́ correct báyìí àǹtí Kẹ́mi. á mọyì olówó ẹ̀ ológbò tó bá náró jinlẹ̀ á mọyì olówó ẹ̀. ṣé lẹ kọ́kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn girama nulẹ̀ o. wọn ò tiẹ̀ gbà kankan bẹ́ẹ̀ London ni mo wà o kò sí girama kankan lọ́dọ̀ mi èmi nìkan mo dá wà táwọn wà. ẹ̀yin ará London lẹ́ẹ̀wá lè jù wá láyọ̀nù látẹ̀kan. àǹtí Fọlákẹ́mi èèyàn mi. ọ̀sáyé kò ní àti àti sẹ́ǹdì ní pọ́blẹ́mù ẹ má bínú. ẹ tètè o ẹ ti ṣí òwe yín báyìí àfi kẹ́ kó kọ́ìsì fún wa gbogbo kọ́ìsì tẹ́ ti gbà lókè ń bẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí í pọ̀ jáde padà ní ìsìn kíákíá ẹ lọ káwọn gifters wá kọ́ wá sọ fún ìròyìn tẹ̀ sí o. ọ̀kálá gidi o. ṣé ẹ mọ̀ àbí ká ti lọ o thank you barika. wọ́n ti lọ a máa gbé bónọ́ọ̀sì fún Nikki Gold. ọ̀yà Nikki Gold bonus olóńgbò tó bá ní àròjinlẹ̀. kò ní sọra rẹ̀ dẹran inú igbó. ẹ jọ̀ọ́ tí wọ́n ṣe lọ gúgù ẹ̀ ni bóyá ń ta gúgù yẹn bóyá ń ta gúgù náà fún wa yẹn. animojo animojo tv ẹ ṣe don't say don't type it if you type it i will mute you. animojo tv. ẹ jẹ́ kí n bí nikki gold léèrè nikki gold ṣáńsà tí gúgù fún yín nìyẹn ni ẹ lọ gúgù ẹ̀. mi ò gúgù. olóńgbò tó bá ní àròjinlẹ̀ ẹ ti fẹ́ pa mí bì mo ti rẹ́rìn-ín pé mo ti choke. Ah, màámi ń ń bolẹ̀ ti rówe kàǹkà. olóńgbò ah, owó yìí wo ti kàǹkà. Oya ẹ ká gbé bónọ́ọ̀sì fún Ṣétóyìn Máìtì lè sọ̀rọ̀. Ó kó ó gidi. talk? If not, ẹ ká gbé lọ Portable. Portable ṣe bí you know the ah. rules. Bẹ́ẹ̀ ah. bá ti gbà ẹ tètè lọ mọ́ tó máa béèlì yín wọlé. Mi ò ẹ ti gbé fo Portable kọ ọ̀dọ̀ àǹtí Fọlá náà ni o. Àǹtí Fọlá ló máa dáhùn. Àǹtí Fọlá Ṣadé. Ah. Ẹ ti gbé fo. Lájẹ́ òjòrò ni. Lè dáhùn. Àbí Fọlá Ṣadé ò lè dáhùn. Bọ́lá Kẹ́mi ó ti jẹ owó níkì níkì níkì ẹ̀ka tó fi wá lọ wọlé. mọ́mí ẹ̀ mú omi o mú omi ẹjọ ẹ ká gbé ẹ ká ẹ ká gbé likes wa ìgòkè díẹ̀ kò lọ rárá kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o yẹ kó ti wọ sixty k by now. don't say the answer if you know it olóńgbò tó bá ní àròjinlẹ̀ kò ní ṣe kí ó yá o portable ṣe portable ò sí bẹ́ẹ̀ ni bonus to portable. bọ́wọ̀. mọ́ mi mọ̀ pé mi ì lè mọ́ ẹ gbé lọ fẹ́ ẹ má wọ̀rì ah. portable ẹ̀ lè disappoint mi mm-hmm. ẹ ó ti ṣe ẹ̀yin ọmọ. ẹgbẹ́ ajá pàdùdà sí mọ́mí mọ́mí ẹ̀yin ọmọ ṣẹ̀fẹ̀ máa kọ́ olùlọ́yọ̀ wa ní òwe tán bá ti dé ni wọ́n máa wọ́n máa kọ́ wa. Odóńgbò tó bá ní àròjinlẹ̀ kò ó yá sẹ́ni tó mọ̀ kúnyìn ọ́. kúnyìn kúnyìn kúnyìn ó Queen, yẹ dáhùn ẹ̀. olóńgbò tó bá ní àròjinlẹ̀ kò ní pa èkúté ilé Annie thank you. Annie Memo, òun àti Annie èkúté go. ilé máa jọ máa ṣọ̀rẹ́ má jọ máa ṣọ̀rẹ́. Mm. Akbar. Ẹ ẹ gbà tán, ó kù díẹ̀. Ah mọ́mì kò nípa èkúté lé ní kò nípa èkúté lé ní mọ́mì mo gbé lọ́dọ̀ àgbà. kí lẹ sọ wá kí lẹ tó olóńgbò sínú ilé tí ò bá ti sún ilé èkúté. nígbà sọ pé torí èkúté náà náà sí. èkúté yẹn pẹ̀lú kíni mo tún ti. a lè máa lè jọ máa ṣe ọ̀rẹ́. ọ̀rẹ́ burúkú wo nìyẹn irú ọ̀rẹ́ wo lolóńgbò àtẹ̀kúté máa máa ṣe lẹ́yìn tó para wọn jẹ. torí èkúté náà náà torí èkúté náà náà ṣe ra lóńgbò. torí èkúté ni tó bá nárò jinlẹ̀ kò ní pa èkúté ilé. a lè mọ fún lẹ́ran jẹ. ẹ̀yin sọ àkúìn ẹ̀ gbà dáadáa tó ẹ jẹ́ ń bá yín sílẹ̀ ẹ ń sáré sọ fún wọn fọlákẹ́mi thank you thank you fọlákẹ́mi àfẹ́ fúláwà o. wọ́n sọ gbèsè tó ń good ó yá eh. ṣé kí n bá yín sáré sọ torí àrìkò tó táìmù. ẹ sọ mà ẹ sọ mà. olóńgbò tó bá ní àròjinlẹ̀ kò ní pa aboyún èkúté. tọ́ ah. Ah. kí ló dé ṣé torí ọmọ inú ẹ ni àbí báwo. torí ọmọ inú ẹ kò tó bá bímọ tán ọmọ máa pọ̀ á rí wọn jẹ pọ̀. ok eh. ah, ìyẹn tún lé o. Eh. good good goodness oúnjẹ á lè pọ̀ tó máa jẹ. á pọ̀ àmọ́ tó bá ti Eh, ẹyọ kan yẹn ló máa rí. bẹ́ẹ̀ ni ìyẹn serious. Mm. ẹ Mm, mi náà ga o. tèmi o. ó ah. o ẹ bá ah, gift de love, màmá o. love you, ma. Mm. Love ẹsẹ̀ you, mi náà ma. látọwọ́ tèmi àti gift ẹ bẹ̀ bá mi ẹ bá power tap kí láìsí wa ètò kí ẹ pàdé ẹ o. Pàápàá Mm, Ayọ̀lá love dára mi you, thank you I trust you I trust you you. ma. Ọládàrá mi nìkan ṣoṣo the next person now Nikki Gold ẹ ṣé o ẹ ṣé o Nikki Gold wá thank you ma ẹ ṣé o ẹ bá mi Nikki Gold wá. Bolade o next next Nikki Gold Nikki Gold. Bónọ́sì tèmi bónọ́sì mi dàbí ọ̀sán ẹ fọ́lọ́ MBO. Ah, ta ló ń sọ̀rọ̀ bónọ́sì? <laughs> Ìwọ lẹgbẹ́ mi títẹ̀ tí sọ. Tẹ bá jẹ́ kí n kó fourteen coin tó wà nínú orúkọ yín yẹn kí n kó dà sọ́dọ̀ màmá. Màá kàn kó fourteen <laughs> coin yẹn dà sọ́dọ̀ màmá Experience náà yẹn ọmọ máa mú. Bóyá gold ló kàn gbogbo ẹja mute. Bí ìjà bá ń bẹ ìjà bá ń bí ìjà bá ń bẹ ńlẹ̀ ẹ jẹ́ báyìí sọ ní yorùbá tẹ́ ẹ tún gbọ́ bí ìjà bá wà ńlẹ̀ ìyẹn ń kọ́ o ẹ parí ẹ̀. bí ìjà bá ń bẹ ńlẹ̀. rárá o ẹ má kàn parí òwe sí comment section ọ̀jọ̀gbọ́n akéwì àti gbogbo ẹ̀yin tẹ́ wà ńbẹ̀. ọ̀jọ̀gbọ́n akéwì yẹn ò kì í gbọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n akéwì yẹn kò ń gbọ́rọ̀ a máa mute ẹ padà ń sìn bó ṣe last time náà nìyẹn thank you dídayọ̀ etí èmi náà love ẹ dákú ọ̀jọ̀gbọ́n akéwì mbo ẹ ṣe mbo lẹ́rí tán ti láìkí láìpẹ́ wa yẹn ẹ jọ ẹ ṣe o àjọkẹ́ fashion design ẹ ṣe ẹ bá a láìkẹ́ bá a pa tábẹ́ jọ ẹ bá a gbé gòkè àgbà òkè àgbà ni a yìí ẹ má jẹ́ ń jábọ́ i know it's coming. ǹjẹ́ kí gbogbo wa tẹ̀ka sójú skírínì yẹn. animojo tv ẹ jọ̀ọ́ ẹ mú sùúrù a máa gbé ẹ gòkè. màá gbé yín gòkè ẹ má wọrí a ní mọ́tò yẹn. tábàtì rẹ tó disqualify a máa dúró pẹ̀lú. ẹ bọ́lẹ̀ fún máa tán nípa àwọn ọmọ yẹn kán wọlé ẹ jẹ́ hmm. bọ́lẹ̀ fún un máa wà lábẹ́ comment section. ẹ ti ń wá bẹ ṣe fẹ́ sá lọ. <laughs> rárá o máa wà lábẹ́ comment. all right. ó yá animojo where are you. Mojo. i know it i know it ló ti ń sọ látẹ̀ẹ̀kan ṣé ẹ ti rí gbé. níbẹ̀ máa fún ọ lóòwe wọn tó ń sìn wọn á máa ká lòlù. Ah, àìfàwà tí wọ́n lè. ah Ọlọ́run Instagram Instagram ń yọ mí mọ̀ ni mò gbé kalẹ̀ yìí ọmọ bọ́tà lèmi. Ah, ah. àyín ta ló sọ̀rọ̀ yìí ta ló sọ̀rọ̀ <laughs> o lè lọ ọjà jèrè yes ma ó ah owó yẹn ó orí mi gan. ok tí ìjà bá ń bẹ bíjà bá ń bẹ ńlẹ̀ bẹ́ẹ̀ ni mm. wọn ò mọ sàká náà ń lò tó ti sápá wọn lórí jèrè náà ń lò. mọ́mí mọ́mí mo wà pẹ̀lú yín mà mo wà pẹ̀lú yín. ẹ dáhùn wàhálà wa o. <laughs> wàhálà wàhálà wàhálà. wàhálà wa. tí ìjà bá ń bẹ ńlẹ̀ a fi ìfẹ́ parí ẹ̀ bẹ́ẹ̀ ni dáàzọ. àtẹ́wọ́ ìdá olóòdù of our time àtẹ́wọ́ <laughs> ẹ bá ń fún lẹ́rìn. rárá ẹ má bọ̀ ọ́ látẹ̀wọ́ ọbí mi. ẹ má tẹ̀wọ́ kó o. Ah, mọ́mí mọ́mí mo gbà. ọ̀mí rí bẹ́ẹ̀ látọwọ́ ẹ̀yìn àmọ́ mi tíjà bá ń bẹ́lẹ̀ ìfẹ́ la fi parí ẹ̀. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìfẹ́ rí àdánwò ni. wá ò mọ́ mi. bí ìjà bá ń bẹ ńlẹ̀ bí ìjà bá ń bẹ ńlẹ̀ ọ̀tẹ̀ ó mọ gorí ọ̀tẹ̀. Nikki Gold Entertainment. tí ìjà bá ń bẹ ńlẹ̀ ọ̀tẹ̀ yóò máa gorí ọ̀tẹ̀. ọ̀tẹ̀ ó mọ gorí ọ̀tẹ̀. Hmm. ẹ má bá wa kọ ánsà ní comment section torí ọlọ́run à ń bẹ̀ yín ni ẹ pa àṣàkọ ẹ ṣe o ẹ ṣe o ẹ má rẹ abárẹ̀ tó ẹnìkan ti ní ilẹ̀ pẹ̀pẹ̀ ẹ. jíjà bá ń bẹ ńlẹ̀ ọ̀tún. Hmm. Hmm. ṣé ń bá yín sọ àbí ká fún ká fún ta ló máa gbóná ẹ̀yin náà èmi ni mo gbà á fi ìjà ló mọ̀ ò mọ̀ ò ó kàn fẹ́ wọlé ni kò mọ̀. èmi ni mo gbà ah, eh. ah, ní kí gold ibo lẹ gbà eh, sí. ọpẹ́ èmi ni mo gbà wá o. níbo wá ò kọ́ wà ò ní. màámi èmi mo gbà á. mo dúpẹ́ à. ẹjọ ní kí gold ní kí gold èmi náà fún un mọ́mí mọ́mí ti sọ bẹ́ẹ̀ èmi náà fún un. ní kí gold máa gbé padà yá mi ní bọ́ọ̀sì yẹn mama mama your next program i will give five people to each if they are get the right. ẹ jẹ́ kí mi drop pẹ̀lú mi ẹ jẹ́ kí mi drop. ọ̀làdára wà mí ṣe ẹ ṣe ó máa dìá. di dayo eighty mama your next program i will give five people two k each if they are if they get the right it if they ẹ bá wa kọ́ ọ́lẹ̀ moderator òyìnbó wọn ẹ wọ́n ní dídí dayo dídí dayo eighty mama your next program ha? program five people two k each if they are if they are get. okay if they get it right thank you if they are get eh, it right. kò sí wàhálà eh. wọn làwọn máa fáwọn márùnún ní two two k ẹni tó bá gbà owó yẹn hmm. ẹ ṣe thank you for the encouragement. bíjà bá ń bẹ ńlẹ̀ i appreciate yín o ẹjọ́ ẹja fún bọ̀dá yẹn láti ọwọ́ dé ṣíbọ́dọ̀ yẹn. Eh, ẹ má ní ẹ ó àìrí mi ní àtọ́ mo fẹ́ fún ẹ má bínú o. má ní ẹ ó bẹ̀ ẹ ó bẹ̀. Hello my ẹ eh, hold on. Mo gbé ọ̀jọ̀gbọ́n Akéwì wá sókè. Mi ò understand wọn ọ̀jọ̀gbọ́n Akéwì kí lẹ sọ pé offence wa jẹ́ ẹ ṣàlàyé ara yín. You have the right to express yourself. Bẹ́ẹ̀ ṣe ń kàn kọ́ ní comment section yẹn. ẹ sọrí mo kí gbogbo èèyàn tó wà ń bí mi ò wá láti ṣàlàyé ara mi mo fẹ́ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ni mi ò mọ̀ pé ẹni kéèyàn máa comment mo dẹ̀ wọlé mo dẹ̀ gbọ́ òwe yẹn mo dẹ̀ sọ lánàá ẹ̀dẹ̀ nìkan yọ mí ẹni tó ẹni tó tún wá yọ mí jáde yorùbá tán lò ó mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ bígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ tí ò da sọ́mọlàkejì mo ti mo ti yọ dànù ẹ ẹ ní ẹ ẹ ní rí mọ́ lálẹ́ wọ́n wà tì. ẹni tẹ́ ẹni kò yọ mí torí èmi ni mò ń moderate lórí ètò yìí. ẹ tó bá wá jẹ́ pé ẹ̀yin ni ẹ̀yin náà ni ẹ̀yin náà ni so mi ò èmi ò kì í kọjá àyè mi ẹ máa gbẹ́ mi mà broadcaster lè mi agbóhùnsáfẹ́fẹ́ lè mi ọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ tó rọ̀ mọ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe so tí n bá mọ̀ mi ò ní kàn kankan síbẹ̀ ṣẹ́gbọ́n mi mà. ọ̀jọ̀gbọ́n akéwì. two wrongs does not make a right ẹni sùúrù ẹ mute. ok ok ma tí ò lè mú sùúrù ṣàkó gbọ́ èsì. mo ti mú sùúrù mà. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. yes. ní pẹ̀lẹ́ ó lakọ ó labo. bẹ́ẹ̀ni. tán bá ní wọ́n ti yọ wọn nírí mọ́ láéláé ṣèbí wọ́n ní bí lẹ́ni the same person tó yọ ẹ́ lánàá yẹn náà ló gbé ẹ sókè yìí. tó o bá jẹ́ táwọn wíre o tó o bá jẹ́ kìrìsìtẹ́nì wàá jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ lẹ́sìn àbáláyé. ọ̀rẹ́ mà. ẹ̀ẹ̀ta náà sì ti ní ká mọ̀ dárí jìra wa ìkíní ìkejì ni wípé kò sẹ́ni tó kọjá àṣìṣe ìkẹta ni wípé ìfẹ́ la níta fi ń wá ọ̀pọ̀lọpọ̀ ètò ló wà káàkiri. bẹ́ẹ̀ni. tó bá ní broadcaster ni ẹ àwa broadcaster ṣáájú ìwọ rèé ọdún mẹ́wàá mo lò mo jẹ̀sí ń gba pension lọ nílé akéde mo jẹ́ ń sọ̀rọ̀. ṣé ẹ rí ẹni má mọ̀ mí mo mọ̀ yín ju bẹ́ẹ̀ ṣe rò pé mo mọ̀ yín lọ. ṣé o ti wá gbọ́ ọ̀jọ̀gbọ́n báyìí ọ̀jọ̀gbọ́n akéwì òfin wa ni comment section ẹ ṣe lákọ̀ọ́kọ́ mo rò pọ́n wọ̀n mí bóyá ọ̀yọ̀ sí. ẹ máa gbọ́ ẹ ní sùúrù ẹ ní sùúrù mà ẹ̀ẹ̀kan ṣoṣo tí ẹ máa sọ ohun tó jọ mọ́ òwe tí mo dẹ̀ máa kọ́mẹ̀ntì síbẹ̀ náà ni wọ́n sọ yẹn ẹ̀yin lẹ́ni kọ́ mi ò mi ò lè ṣe mistake o sẹ́yìn mọ̀ pé ọ̀gá lẹ jẹ́ sí wa etiquette ìyá lẹ jẹ́ sí wa ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lè gọ̀gọ̀gọ̀ tó tó bá jẹ́ broadcaster ó máa ó máa lè rántí n tó ṣe tàbí n tó sọ. ọ̀jọ̀gbọ́n akéwì. yes ma. ẹ má bínú màmí ẹ ó dọ̀ mo fowó àtọmọdé yín lẹ́nu ọ̀jọ̀gbọ́n akéwì wọ́n ní àwùjọ torí àwùjáre. kítọ́ ọgbọ́n tẹ́lẹ̀ nù. tẹ́rí gbogbo wa ta wà ń bí kò sí bébì láàrin wa ah, gbogbo wa náà dẹ̀ ni professional nílé ni wa kò sí anybody níbí báyìí tó máa sọ pé mo sọ fógáwẹ̀ tí òun mi ò lè ṣe i have good etiquette i am a legal practitioner for your information so i like the way i talk to people in fact n bá fẹ́ yọ̀yàn lókè yẹn tí ò bá tí dìú kí n yọ ẹni yẹn mo máa sọ fún yín pé ẹ jẹ́ kí n gbé yín sí comment section náà mo máa dá yín padà sókè létà àbí ẹ yá mi ní bọ́ọ̀sì nìyẹn ìgbà mo fẹ́ gbé yín wọbẹ̀ yẹn ẹni tí mo gbé kúrò mo ní kó yá mi box but mi ò appreciate nǹkan tẹ́ ń comment sí comment section yẹn pé wọ́n ti tẹ kinní kan ní rùmọ́lẹ̀ báyìí o láàrin èmi àti yín ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé mo tó lè ṣe da ètò elétò òru nìyẹn. ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má bínú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tẹ́ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má jẹ́ èèyàn tó ń sọ̀rọ̀ òdì sí èèyàn ṣùgbọ́n ẹ ló lọ ẹ mọdúrétọ. ìtẹ́ ẹ sọ lè ìtẹ́ ẹ sọ lè mí sí. ìtẹ́ ẹ sọ lè mí sí. ká máa ṣe program ká ń ṣe bọ̀. ẹ máa ṣe program. ọkùnrin ni yín ṣẹgbọ́n ẹ jẹ́ ká gbàgbé yẹn ẹ jẹ́ àgbàgbé ọ̀rọ̀ àná ti lọ ah. ẹ jọ ẹ jẹ́ àgbàgbé ẹ̀. mi ò tí ẹ rí kàkọ́ pọ́nà tó kánírù mọ́lẹ̀ ìgbà olóbẹ̀rẹ̀ broadcasting. wọ́n ti sọ yẹn kọjá <laughs> inú tí wọ́n ti sọ kọjá mọ́mì ẹja àgbàgbé ọlọ́bìnrin náà. ìdáhùn ní ìṣèlú náà. It's okay, ma. It's okay. Kò tí ẹ̀ tí tó nǹkan tá a máa jà lé lórí. A kàn máa máa sọ àgbọ́yé ọ̀rọ̀ fúnra wa ń bí ni. Ó lè wọ́n sọ fún ẹ pé má bínú o tún wá ní ẹ òun ṣe ọmọdé àná o mọ nǹkan tó ń sọ o mọ ìmísí ara rẹ̀ ọmọdé tọ̀ yẹn àwọn jẹ́ kó sọ̀rọ̀ àwọn jẹ́ kíta ní sọ̀rọ̀ gbogbo à là ń ṣe mistake no one is above mistake. Bẹ́ẹ̀ni à ń gbádùn yín mọ́mì mi. agídí yín ti pọ̀ jù ìyá mo lè sọ tọrọ fún agídí yín pọ̀ jù ah, ah. kí ni mo sọ tó pọ̀ jù. mo ti gbọ́ má bínú wàá nà mí gbẹ̀yìn lálẹ́ yìí ó yẹ ẹnì sọ́nlẹ̀ ẹ̀ mọ́tò. agídí yín ti pọ̀ jù. ó yá o moderator. yes ma the, ne the next person owó ẹ eh, Mr. Toyin wà ní program so ẹ bá a fún queen ah, ẹ bá a fún wọn lè mọ bíjà bá ń bẹ ńlẹ̀. ìfẹ́ la fi parí ẹ̀ jàre. ẹ má ẹ wọ ẹfọ̀jọ̀gbọ́n yẹn lẹ́ẹ̀ má dà lóhùn ẹ jẹ́ mọ́ kéwì ẹ lọ ẹ ó la ẹ filẹ̀ á sọ̀rọ̀ sáwọn tó jù lọ níbòmíì ẹ ṣe god bless you ẹ má dà lóhùn ẹ filẹ̀ ọlá mi ọlá mi bẹ́ẹ̀ lù ẹ má dà lóhùn tá bá parí program àwa kan àwa sẹ́ni tó kọ́ iṣẹ́. mọ́mí. àbí. àbí nà ó ga. óyóyóyóyá o parí òwe yìí fíjà bá ń bẹ ńlẹ̀. èmi ti gbà tèmi o kẹ bá mú ẹ̀bùn kẹ bá mú tèmi ni. kí lẹ gbà irọ́ wo lẹ gbà ń padà bọ́ lọ́dọ̀ yìí. ṣé kò ìlú lẹ́ẹ̀kan yẹn àbí ta ni bíjà bá ń bẹ ńlẹ̀ queen ló yẹ kán dáhùn ẹ. queen bó lè wá o. kí wọ́n sọ tí wọ́n kí mọ́mí wa bá kí wọ́n mí wa fún wa fún wa àwa tá a bá gbà kan sọ fún wa òun kálukú ti sọ tiẹ̀ báyìí. bíjà bá ń bẹ ńlẹ̀ tí ó yá. ó ti wá lẹ̀ ó ti wá lẹ̀ bóyá kún yìí ò sí bẹ ẹ bá ń bẹ ńlẹ̀ o ṣé kò sẹ́ tó fẹ́ gbà kẹ́mi ṣe bonus. èmi máa gbà ó bíjà bá ń bẹ́ńlẹ̀ jẹ́ àparí ẹ̀. bíjà bá bẹ́ńlẹ̀ ìfẹ́ láti parí ẹ̀. Hmm. Hmm. èmi mọ̀ bíjà bá bẹ́ńlẹ̀ ká parí ẹ̀ ìwé àbúrò máa kàn sínú. ọlá ọlá tv thank you bíjà bá ń bẹ́ńlẹ̀. bíjà bá bẹ́ńlẹ̀ ṣé kí n sọ́mà. ẹ sọ. bíjà bá bẹ́ńlẹ̀ àfọwọ́gún gbogbo lé. Àbẹ́rẹ́ ah. ah. rí nǹkan. Tíṣà máa ń fẹ́ láwọn ogun gbogbo lé lójú. Àtẹ́wọ́ púpọ̀ fún yín o. Okay. Àtẹ́wọ́ ẹ̀rín ni. Ó dà. Mọ́mì. Tíṣà bá ń bẹ́ lẹ̀. Mo mọ̀ mo mọ̀ mo mọ̀. Mọ́mì mi, mọ́mì. Ṣé tíjà bá ń bẹ̀rẹ̀ tí màá ti ẹnìkejì mi bá jà kí lẹ máa bá fi parí ẹ̀jọ́? Mi ò mọ̀ o mọ́ rí mo oh. mọ̀ mo mọ̀ ó yá Portable. jíjà wa bẹ́lẹ̀ ọ̀tẹ̀ á máa pọ̀ sí. ẹ̀yin ẹ̀yin ò tiẹ̀ gbà ń tí. ọjọ́ ìkọ̀jẹ́ sọ ká Portable mi. àbíjàre ẹ ṣé jàre. ẹ màá mi ẹ má ìsọ ní kí gold wọlé bóyá ní kí gold mọ. ní kí gold bíjà bá ń bẹ ńlẹ̀ mo ti mo ti kọ́kọ́ dáhùn lẹ́ẹ̀kan gbàtẹ́dẹ̀ já mi bọ́ fún Mr. Lagidi. rárá mo tọrọ permission kí n tó gbé yín sọ̀kalẹ̀ pé. ẹ̀dẹ̀ ajá tẹ́mi bá mọ̀ pé wọ́n fẹ́ wá máa bọ́ ni èmi ò wá sọ̀kalẹ̀ lórí àga gíga tọ́lọ̀ ń gbé mi. ìtọ́lẹ̀ yẹn ò dáa ni mi ìdẹ̀fẹ́ kọ́ ba péèjì wa jẹ́ mo ṣe gbé wọn wá tó tètè. àwọn Mr. Lagidi dẹ̀ wá gbàjọba wọn wá gba gbogbo táìmù mọ́mí ṣé mi ò gbá ni. ẹ gbá. níbo ẹ gbá kankan. ó yà ní kí gold láwọn ọmọ ó yẹ jẹ́ kó sọ. mp apàṣẹ ṣe ẹ káàbọ̀. bíjà bá bíjà bíjà bá ń bẹ ńlẹ̀. ẹ ń darapọ̀ mọ́ wa ní comment section ẹ jọ kẹ́nikẹ́ni tó bá mọ̀ comment section kó má ta ìbò ẹ̀ kó má tó. bíjà bá ń bẹ ńlẹ̀. wọ́n rí i pé wọ́n á tún bẹ̀rẹ̀ sí ìjà pàtó lọ́kánírù mọ́lẹ̀ kílẹ̀ la máa fi parí ẹ̀ mà. bíjà bá bẹ́ ń ọgbọ́n la fi ń parí ẹ̀. màámi kọ́gbà wọ́n ní bíjà bá ń lẹ̀ ọgbọ́n ọgbọ́n la fi ń parí ẹ̀. èmi ni mo gbàjáre. bíjà bá ń bẹ́ ń ẹ ṣé o mi tó ẹ ṣé o thank bá ń bẹ́ ń lẹ̀. la fi parí ẹ̀. ìfẹ́ la fi ń parí ẹ̀ ọmọ ìfẹ́ ọgbọ́n. àwọn tó lọ́gbọ́n la fi ń parẹ́ ẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n yìí. èmi mà ní mo sọ̀rọ̀ pé ọgbọ́n. ọmọ náà ni ọ̀nkú mo mọ̀ ọ́ mọ̀ wọ́n mọ̀. mo jẹ́ mo lọ sí oh, ah, oh, jẹ oh, gift lónìí ọpẹ́ o. ọ̀nkú mo mọ̀ ọ́ mọ̀. ẹ ti fẹ́ fún wọn lára ni ẹ ti fẹ́ fún wọn lára ni èmi ni <laughs> congratulations in advance. <laughs> Ah, ah ẹjọ́ kẹ́lẹ̀ mi oyóyá lídìí ayé ọmọ mi àgbáríkà dòní àdé ọlásùnbọ̀ mi thank you for the gift i love you oyóyóyá o Rónkẹ́ lèmi. yes ma mo wà bíbà. àwọn ń jẹ́ Rónkẹ́ lèmi ni wọ́n ti wọlé àwọn lè mọ́ nìkan ṣe bonus bíjà bá ń bẹ́ẹ̀ lẹ̀. rárá mi ti ní kí ló dé òdò bá mi. mo ní máa fowó tí wàá bá fowó gùn owó lé.

ìjókòó lọ́hùn ń bẹ ńlẹ̀ ọmọ yorùbá ìsáàlùmọ́ gift ní bá sọ bíjà bá ń bẹ ńlẹ̀ yes níṣe ni gbogbo orin ó dàbí òwe nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ nìyẹn o nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ nìyẹn o ẹjọ ìbàdàn gbàgbé ìlú lónìí nǹkan náà fẹ́ ṣe rí o ṣe rí tí mi fi lè gbà ni pé lẹ́ẹ̀kan wá ah! mo dẹ̀ fẹ́ sọ ooo. ọkàn mi ti ọkàn mi sọ pé kí n sọ mo. Ah! ọkàn sọ fún gbanu ò lè sọ jáde mo fẹ́ sọ mọ́mì mi mo ẹ o mo fẹ́ sọ báyìí ni mọ́mì sọ pé káwọn sọ àṣà yẹn. ẹ ti bẹ jákí lọ sórí ibòmí jọ. ibo ọdẹ kọlàbọ ah. ẹ ṣe thank you. mo dẹ ti gbà tán o. ibo la ti ráwọn àkó ìtàkó sórí programu ah, ah, lẹ́nu. lẹ́nu àwọn tèmi nìyẹn miss gold god bless you miss gold miss gold god bless you. Oh pọtébù gan mọ tán bẹ ẹ tí ìbá ń gbé pọtébù kó sọ fún yín kójú yín wálẹ̀ ó lè bí pọtébù yìí wo ló mọ pọtébù mọ pọtébù eh? mọ. bíjà bá ń bẹ ńlẹ̀ hmm. ọgbọ́n tó mọ̀ sẹ́pọ̀ òwe rò. gbogbo orin àbíkẹ́lá pẹ̀lú gbogbo orin ló máa dàbí òwe. tòkunbọ̀ tòkunbọ̀ thank you. orin àbíkẹ́lá pẹ̀lú gbogbo orin ló máa dàbí òwe. ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ bá wa pọ̀ sí ìtìlú ti wa o complete our wishlist ẹ̀dẹ̀ bá a gbé láìsí yìí lọ́wọ́ sixty seventy eight ọjọ́ bá a sábọ̀ ọjọ́ bẹ́ẹ̀ ó yá next person ló wé ọ̀rísítàlì fún ìlólòwò èyí ó fún ìfún ìfún. mọ́mí àwọn ń gbádùn yín o à ń gbádùn yín o. ẹ ṣé o ó yá fún ìlólòwò èyí o. ṣé ó yá o. fún ìṣẹ̀wà ń bẹ̀ united united m ẹ ṣé o united man u ẹ ṣé fún ìṣe wa ní abẹ ti jáde. Bíbà tí Báyọ̀ bàbá bá kọ nínú ìyá. Ókè Kúnyìn ò sí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bi Rónkẹ́ lèmi. Ó yá àǹtí Rónkẹ́. Rónkẹ́ lèmi ya Yorùbá. Ẹ bá wọn wá èyí tó strong kan tó rọ̀ ní máa fẹ́ràn tẹ́lẹ̀ mi. ẹ ẹ̀dẹ̀ máa calm down tí moderator kí ló ṣẹlẹ̀ fẹ́ pa mí ni. irọ́ ọgbà tó sọ pé ìyá yorùbá ni yín ni. ẹbí ní ìyá yorùbá o. ẹnìkan bẹ́ẹ̀ kọ́ láti lórí ìgbòho tó máa ṣe kó bá gbà ní five k. ẹ jọ mo mo mo nídìí mọ òwe ẹjọ mo nídìí proverb ẹjọ mo nídìí òwe sí ẹjọ. mọ́mì kí lẹ pé mọ́mì kí lẹ pé answer òwe tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn bá ń bẹ nílẹ̀ gbogbo orin á máa dàbí òwe. ókè ah, ọmọ. ẹ mọ̀ pé nǹkan tó fi máa ń sọ yìí pé ẹni tó ń pòwe o ẹni tó ń pòwe o kò jà ẹni tó ń já òwe ló ń jà or something like that. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni exactly bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bíjà bá ń bẹ nílẹ̀ gbogbo orin á dàbí ẹ̀yin ṣáà ti ah. mú pẹ́ǹsì ẹ̀ ti ń kọ́lẹ̀ fún tẹ́wù tí mo bá yọ àtìwé wọ́n ti ń kọ́lẹ̀. ìjẹ̀wá mú bẹ́rù òbẹ̀ tó owó yẹn wọ ẹ̀ ah, mo mọ̀ yẹn. Ah. odidẹrẹ. mo mọ̀ yẹn. odidẹrẹ kò yé mi ṣé ẹyẹ ló ń jẹ bẹ́ẹ̀ náà àbí kò yé mi. ẹ̀yin ẹṣá parí òwe. a ní Mojo TV tó ní gbogbo Yorùbá lòun mọ ẹni ò mọ nǹkan kan yìí. àbí o. Ah, mẹ́rin skul yorùbá mo lọ mo gba mo gba credit. ronke lèmi yẹn ronke lèmi àwọn náà lòwe yẹn. ronke lèmi òdìdẹrẹ òdìdẹrẹ mi lè larúkọ òdìdẹrẹ. ṣé kí ni máa ń sọ̀mà kì í ṣe kí ni. òdìdẹrẹ ò kì í. òkì rodo lọ́wọ́. ẹ́ ẹ́ mi gbọ́ mi gbọ́ pa yín. mo fọwọ́ bojú mo fọwọ́ bojú mo yẹ. ojú ti ń tì mí náà mà. Oya ẹ jẹ́ ká gbé bónọ́ọ̀sì ẹ̀ fún Animojo. Ẹ jẹ́ ká gbé bónọ́ọ̀sì ẹ̀ fún a Bóyá bónọ́ọ̀sì Adídẹrẹ́ àdìgbà pọ̀ mọ́. Odídẹrẹ́ Odídẹrẹ́ Odídẹrẹ́ as in odi yẹn odi gangan dẹ̀rẹ́. ẹ jẹ́ bá a pa tap ẹjọ́ o láìsí wá kéré ẹ bá a gbé wọ seventy k god bless you. ẹ jẹ́ bá a pa tap ẹjọ́ ó yá. good you are making noise now good. àǹtí pọ́tébù odídẹrẹ́ kó kó animojo animojo ò mọ́. ẹ ẹ odídẹrẹ́ kí ni. ẹ yà wò di ẹ yà wò di. kò tí ì pa mí wọ gẹ́yìn ọlọ́run mọ̀ kí mi ò tó tà. ṣé kẹ́mi try. ẹ try jèrè moderator mi ọ̀dídẹrẹ́ ní lékè-omi òṣíbàtà ló ń lálẹ̀ odò yéè mo ti gbé gbági ọ̀tẹ̀ tí ní tí màmá ti ṣe báyẹn. a irọ́ ni ọ̀tọ̀ lòwe tí mo pa lóòótọ́ ni mo ṣì mo ṣì mo ṣì ọ̀tọ̀ lòwe tí mo pa a lóòótọ́ ni mo ṣì o ọ̀dídẹrẹ́ ló ń ṣe kinní kan. ọ̀dídẹrẹ́ kì í ṣe kinní. ọ̀dídẹrẹ́. Odídẹrẹ́ kò ń kì í pariwo ṣe kí ni. kò ń pariwo mo mọ̀ ti sá lọ. wọ́n ti sá lọ. Mo mọ̀ ó máa sá lọ ni. ẹ jẹ́ kí n gbẹ́ lómi gòkè àwọn tó fẹ́ dáhùn òwe wà mọ́mí nísàlẹ̀ mọ́mí ẹ pòwe kan lẹ́ẹ̀kan before ẹ̀yìn tíjà bá ń bẹ́ ńlẹ̀ gbogbo orin á dàbí òwe. Ẹ- ẹ jẹ́ lọ gbà yẹn lọ́wọ́ màmá ńlé Ẹ kẹ má jẹ́ ká yanjú òwe torí bíbà iná ẹ má wọrí ìjà máa sọ́ńbàdàn ẹ má wọrí. ẹ ẹ ó bẹ́ ta o ẹ lọ máa sọ bàdàn. inú yàrá la ti máa sọ. bá a ti gbé ẹ dání oyoyoya odidi àrùn. ẹ lọ máa sọ. káàsán ma. ẹ káàbọ̀ sà prince. odidere yẹ o. helping us ẹ ṣe gifted a badge ẹ ṣe o ẹ ṣe o god is giving us ẹ tiktok ló gbé wá gan thank you. Oh, yeah hundred and number three just got the number three two ng bẹ́ẹ̀ ni jàre òwe tèmi pa nìyẹn má dà mí lóhùn ní ìgbẹ́wò bẹ́ẹ̀ ni. prince yẹn ti sá lọ o. ẹ comment section yé kó ánsà akúkú ń wí wọn gbọ́ bọ̀dá tó yẹn mo ti gbé ní already but ẹ tí ìwọlé ni ẹ ní sùúrù. akúkú ń wí wọn gbọ́ bàbá tọpẹ wọn ẹ bá dẹ̀ wíńsìn wọn bọ̀dá ti bí yẹn náà wá jà mr oníjà odídẹrẹ aníkẹ má kọ mr bàbá tọpẹ lẹmìnì bàbá sọǹsì wọn gbà mọ́ ẹ má bá wa kọ ánsà ẹ jọ̀ọ́ tọ́ba náà mute yín sìn ẹ̀ náà ti gbé yín lọ títí láéláé ẹ yé bá wa kó ánsà ẹ jọ abẹ̀bẹ̀ ni ẹ jọ. àwọn broadcaster ìsọnù. wọ́n fẹ́ wá campaign lórí bíbá yìí ni wọ́n fẹ́ wá polówó ọjà. ṣe lọ́dọ̀ tèmi yan mi mi máa ń gẹṣin lọ́dún yẹn anybody ni látọ̀dún wo tá a ti wà ń di iṣẹ́ tá a sì ń gba tá a sì ń gba pension lọ́wọ́ ìjọba dèsìn hmm. láti dọ̀ bẹ̀rẹ̀ tẹlifíṣàn yọ láti ọbẹ̀ ni unstoppable. Unstable DJ, ẹ káàbọ̀. Ṣé bóyá Ó yá yá yá o. Prince, Unstable, thank you. odidi Thank you so much. ló fi mọ́ Which list wa yóò máa lọ? Two over eight ta la ṣe kó máa lọ bí kankan. Kí ló happen? Ah, ah. Ẹ kúrò lẹ́ ẹ káàbọ̀ thank you. Thanks for the gift. We appreciate you. Ó yá ó yá yá ta ló fẹ́ sọ? odídẹrẹ ẹnìkan ti sọ lá comment section but ẹyẹ oko ni ó dàbẹ ta ló sọ yẹn. ẹyẹ okun. praise adé ló sọ. alùpùpù ẹyẹ oko ẹyẹ ọ̀sà. bóyá òwe nǹkan brother òwe tó wà nísàlẹ̀ ó yẹ sọ ànsà. odídẹrẹ comment section ẹjọ ẹ má bá wa kọ abẹ̀bẹ̀ ní àṣà kọ ẹjọ i love you i thank you unstoppable ẹ jẹ́ ń sọ ká lè move. bẹ́ẹ̀ ni mà. odídẹrẹ kì í kú sóko ìwájẹ odídẹrẹ kì í kú sí oko ìwájẹ babatọpẹ jésù yẹn ti kọ but àwọn tó wà ń bẹ àti ní kẹ má má bá wa kọ odídẹrẹ kì í kú sóko ìwájẹ. èmi ò ṣẹ̀dẹ̀ wá rí ẹni tó kọ́ yẹn bọ̀ mo ti mute àwọn tó kọ́. kinní kan jésù ni babatọpẹ jésù ọmọ jésù ọmọ jésù gbogbo ẹni tí mo rí tó pa á ṣe ní ìpín rárá mo máa gbé wọn sìn ọ̀rẹ́ tí ò ní mo gbé yẹn mi unstoppable tó bá wọlé a máa rí mo ti gbé e. wọn ti wọlé wọn ti wọlé mọ́mí ọmọ ẹ mi káàsán máa bá a pa tap likes yìí lò ẹjọ ẹjọ a máa tó ẹ gbé ìpè rẹ ẹ bá a bá a tà ẹ dẹ̀ bá a support wish list wa God bless you ẹ bá mi follow MBO. bóyá ẹ̀yin tẹ́ ẹ̀ bá dáhùn ẹ bá a meet kí wọ́n fi béèrè béèrè lọ́wọ́ ẹni tó kàn. prince ló ní béèrè. ta ló kàn. prince ló kàn báyìí. prince ni wọ́n kú. má ìwọ̀n eku ó túkù ìwọ̀n ìwọ̀n eku ni ó túkù ìwọ̀n eku ni ìwọ̀n ìtẹ́. wọ́n gbà á rò. ó ní ìwọ̀n ìtẹ́. ẹ bá wa pàtẹ́wọ́ fún ọ bọ́n ẹ̀rù ń bà wọn bóyá wọn bá wọn. wọn fẹ́ sọ sókè rẹ. ẹ bá fún wọn ní five degrees tí wọn o. next. ó yá unstoppable ni next. Ọjọ́ iwájú kì í parun. Unstoppable, thank you. Unstoppable next. Ọjọ́ iwájú kì í parun. Ah, èmi ò mọ owó o. Ah. <laughs> Mọ́mí mi ò mọ owó o. Torí ẹ̀ mo ṣe dúró sí live tí mo ṣe ń gbọ́ báyìí, mo fẹ́ máa kọ́lẹ̀. Wẹ́ẹ̀kọ̀ fẹ́ máa gbọ́ ni. Ẹ̀sán fáìn fún màmá ẹ ẹ mọ́mì wa ni wọ́n. òkè ń fún mi ń fún mi fúláwà látẹ̀ ẹ̀kún. Afọláṣadé thank you my my my my ebu. mo mo mo ń sanwó bọ̀dá prince yẹn ni owó tí wọ́n dá. bọ̀dá prince yẹn lẹ́ni rose yẹn lẹ́ni rose yẹn o wọ́n sanfẹ́bù tẹ̀ kí. ṣé máa wọ́ yá máa lókè. ó yóò yóò yóò yóò yá o. òjò wá sí kí n pa òun unstoppable ti láwọn ò gbówe o Nicky Gold queen queen ò tiẹ̀ sọ nǹkan kan látàárọ̀ queen òjò wájú ẹni ẹlẹ́ni yóò jẹ́ ṣe òun léṣe padà ní ẹ má bínú mo ṣe mo lọ ṣe nǹkan tẹ́lẹ̀ ni. ó yá òjò wájú kì í pa wọn. òjò wájú kì í pa wọn. òjò òjò iwájú kì í pa wọn. òjò iwájú kì í pa wọn. ó yẹ ní kí n kú náà sẹ́yìn ló mọ̀ pé tẹ̀yìn ló máa pa ni ìgbà tí tiwájú ò pa sẹ́yìn ò mọ̀ kójú ẹ̀yìn ló máa pa ni. tẹ̀yìn ló máa pa mà àǹtí fọláṣadé ti sọ sísítà fọlá ti sọ tẹ̀yìn ló máa pa mọ́. agbẹjọ́rò tó ń bò fi fọláṣadé ṣé ẹjọ́ lọ́ọ̀yà mo fẹ́ gbà fún lọ́ọ̀yà báyẹn gbà mí lọ́ọ̀yà tó ń bò mọ́mì èèyàn kan ti sọ pé tẹ̀yìn kì í pa ìgbín. ta ló sọ. èèyàn kan ló sọ fún mi bí wọ́n ní tẹ̀yìn kì í pa ìgbín. èèyàn kan náà sọ fún mi bí èèyàn kan náà tó wá type ẹ̀. mo láì fi ń pẹ̀ kí n sọ ẹ tó táìpù ẹ̀yẹ náà yẹ adílẹ̀ táìpù ánsà tá bá sọ̀rọ̀ sí àwọn míì wà jà ni pàdé níkì gold máa wá jà ni. wọ́n lì ní milk tá a máa ń mú ìwé yẹn ó ti milk ní lónìí báyìí sí tẹ bá ti tóru ẹ ṣe lọ́la tàdé ti dá yín mọ̀ pé regularly ẹ máa ń sọ answer comment section ni a máa kúkú blọọkù yín outrightly irú bọ̀dá tán wá ṣagídí lẹ́ẹ̀kan yẹn àti blọọkù wọn ò lè wá láìwá mọ́ àfi tán bá fàkáǹtì ní ìwọlé ló so ẹ ṣe. àlọ́ lámilámi là ń rí bọ̀dá yẹn. tó bá instagram tó bá ti lè block èèyàn á ní níbo tó bá lu ẹni àkáǹtì tó dà kó yẹ kí tiktok náà nìyẹn. tó bá dẹ̀ fẹ́ bẹ̀bẹ̀ láyọ̀ la máa gbà lẹ́yìn láfi bẹ̀bẹ̀ àfi láyọ̀ ah, bẹ̀bẹ̀. àti ẹ̀ nídìí ẹ̀ à ah, nídìí ẹ̀ à ah, nídìí ẹ̀. ètò owó iye yéé gan ti lágbára ju àwọn òwe láǹkàǹkàǹkà bíi ó ti lágbára jù. in short àwọn àti àwọn wetin mi gbọ́ rí mi tẹ́ mi tẹ́ ẹ̀ ló gbọ́ rí mi tẹ́ àbáṣọ́ra wa àṣà àti yorùbá máa parẹ́ tán pátápátá bá a ṣe ń bà lọ gbogbo ilẹ̀ hmm. gbogbo aláàgbọ́ yorùbá ẹ tẹ́kẹ̀ẹ́ iṣẹ́ àwọn tẹ́yìn fúlọ̀ yẹn ti pọ̀ jù àwọn ohun fẹ́ nìyẹn mọ́mí àwa ọmọ two thousand and two rèé o. màmá ò tó bá dọ̀la ọlọ́njúware àlọ́ ni kẹ́ ẹ gbé fún wọn lọ́la àlọ́ o àlọ́ àkùkọ bàbá mi kọ láéláé àkùkọ bàbá mi kọ láéláé. àlọ́ o. ewé ló kò ń dàgbàdo. àlọ́ o. àlọ́ o. Ah. orúkú ti dín ti dín orúkú ti dín ti dín orúkú bí gba ọmọ ogun wọlé létí rẹ ògùn kí ni o. ẹwà dúdú ni ẹwà dúdú ni ẹwà dúdú ni ìṣáná ni mọ́mí mi gbà ìṣáná ni ìṣáná bá wò àbí. bẹ́ẹ̀ni ìṣáná ló máa ń lé lipstick fáwọn ọmọ ẹ. àbẹ́ ẹ̀rọ mọ́mí mo ti fọ́lọ̀ yín sí ma. ẹ ṣe àdúgbò ẹ ṣe o. this will be the end of the, eh, the program for today by God's grace. bí ẹ bá tún fẹ́ máa bá wa lọ lórí program yìí ẹ máa darapọ̀ mọ́ wa ní dèdè aago mẹ́ta lójoojúmọ́ for now ní orí ọ̀rọ̀ tó ń lọ látọ̀dọ̀ olólùfẹ́ yín arábìnrin yín ìyá ayé ọ̀rẹ́ Tóyìn Tomato alias aṣẹ́wó tó ní nafdac nọ́mbà nigerian time ẹ wá sí extra time tá à ń ṣe yìí ẹ máa máa sanwó extra bọ time kí ni kí ni àṣírí ẹwà wúmà yìí gan wọn kọ àwọn ògbókẹ. mọ́mì kan yan ògì ni mọ́mì kan yan ògì ni. ìjọba bá ti ṣe extra time ẹ máa máa gbé lion sílẹ̀ tẹ́ ẹ bá ti gbé lion sílẹ̀ àti private jet àní extra time. torí fà ló yẹ ká tiẹ̀ tán o. Hmm kí lẹ ní mo ṣe ẹ̀yin bàbá wa bàbá Jàfó. mọ́mí ó yẹ ó yẹ kẹ́ máa ṣe àwọn òwe náà ní english náà so that a lè máa translate it sí english láti lè understand. yorùbá gẹ̀ ẹ́ sì gbọ́ tán. ẹ a ti lè check google a ti lè check google nìyẹn ẹ kágbára rẹ. wọ́n mi máa bójú fún mi. ẹyẹ ọkọ òrukú ti ń dí ti sí google bóyá google wọn dá sáàlì òrukú ti ń dí. ẹ̀kọ́ kan kó translate ẹni tí ó máa bá yín gbé wá. <laughs> ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run á nífẹ̀ẹ́ yín o adúpẹ́ lọ gbọ́n we really love you thank you so much ma. ilé àtọ̀nà wa ò ní dà bó jẹ́ pé wish list wa complete ẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ tún mọ̀ ẹ̀ mọ̀ tún mọ̀ pé tàbá complete wish list wa kó máa ń já nǹkan ni o bọ̀ adúpẹ́ lọ́wọ́ lọ. ọmọ àkọlọ ni má ẹ̀ kò lọ ẹ bá a fi tó síbẹ̀. ẹ jọ abẹ àṣàkọ ẹ̀bẹ̀ là ń bẹ̀ adúpẹ́ lọ gbogbo yín ilé àtọ̀nàwọ̀ ní dàrú ọlọ́run á wà pẹ̀lú wa bí mo ṣe mọ̀ ọlọ́run dá ọkùnrin ó dá obìnrin kò dá nǹkan mi mọ́. ah rupi empire mo kì í o i just saw your post. ẹ ṣe your comment thank you everybody. kò dá ẹlòmíì mọ́ lẹ́yìn àwa méjì yẹn wọ́n dẹ̀ ní pé ká máa bí sí ká máa rẹ̀ sí ká máa gbáyùn lórí lọ unstoppable thank you tó bá rí bẹ́ẹ̀ à wa jẹ we agree to disagree we disagree to agree ó di dandan n tó ti ń mú ahọ́n àtẹ̀yìn tó ti ń ní misunderstanding ó di dandan ká ní láàrin ìgbà àtìyàwó amẹ́nìkan ò ní jáde fẹ́ nìkan. thank you, oh, sexy mama. Thank you. Thank you. Thank you so much. God bless you amen. nìkan àjọ nílùú yìí ni ó dàbí kó sọ pé gbogbo wa lọ́wọ́ ń bẹ o gbogbo wa la lọ́wọ́ ń bẹ ìwọ ọkùnrin lọ́wọ́ ń bẹ èmi obìnrin lọ́wọ́ ń bẹ bí nàìjíríà ṣe dàbí gbogbo wa là lọ́wọ́ gbogbo wa gbogbo wa là bẹ́ẹ̀ débi iṣẹ́ ìjọba ẹlòmíì ọ̀tọ̀ ní amátírísì yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ló máa kó bàtà oríṣi mẹ́ta alẹ̀ tẹ́ máa ló wà ń bẹ̀ á fi gíláàsì sílẹ̀ ó ti tajà lọ. nínú ilé báwo obìnrin á gbowó oúnjẹ lọ́wọ́ kò yẹn tiẹ̀ mọ́ lábàá fifty thousand tó ní ẹ̀wọ̀ ojú ọlọ́run tó mo ti gbó kódà kò tó mu. àmọ́ ìfẹ́ ló wà níbẹ̀ a máa wo obìnrin mo ti padà sọ́dọ̀ wa ẹ máa gbé torí pé dr jagaban ẹ káàbọ̀ ẹ̀ṣẹ̀ káàbọ̀ ẹ bá nǹkan ẹni tó bá bómi ìsanwó ó bá nǹkan ẹ̀kẹ́ wọn adúpọ̀ ẹ káàbọ̀. ẹ má sọ pé lọ́rùn yín ń tẹ̀lé àbẹ̀rẹ̀ pọ̀ kọ́ wọ́n ti kó gift díẹ̀ ń bẹ kó wa ẹ fún wa ẹ bí wa money gun dr sagaban ẹ fún wa money gun. ìkan tí mo béèrè lọ́wọ́ yẹ dábì lóhùn lion ni mo gbọ́dọ̀ mọ mi. ẹ kó lion yẹn náà wà ó yá ó ti lọ ẹ fún mi lion mi mind mi sá. ìkan tí mo béèrè lọ́wọ́ yẹn dá mi lóhùn. kí ni nǹkan yẹn. mo ní kíláàsì ilé ẹwà yín ẹ kọ ẹ takú ẹ gbó. ọlọ́mọ mi yóò gbó rárá àgbà tó wà kékeré tí mo ti wà mọ́ mi wọ́n she still the same till now. Anu ni àmàrígbà àbọ̀dá mi anu àánú máa ń sọ̀rọ̀ bàbá agbára mi máa kọ́ o. agbára mi máa kọ́ o ìwọ ni. òun ni anu. mo fẹ́ jọ yan mo fẹ́ ẹjẹ́ kébì náà ráàánú yẹn mi náà fẹ́ jọ yín. gbogbo àlàfíṣẹ́ rí ìkíní ẹ ká mọ̀ wọn ara wa. Hmm. báwo lẹ ń parabọ̀ ní London bí wọ́n wá ń fẹ́ rí yín. mo ṣe kúrò ń jẹta ní London ni. èèyàn mi gbọ́. mo ṣe kúrò ń jẹta ni ṣé ẹ rí ìkíní ẹ jẹ́ n ṣàlàyé fún yín àwa obìnrin ọ̀tọ̀ tọ́pìkì ọjọ́ mi ẹ má ẹ̀ka mu ẹ jẹ́ ká rọra lu ara wa ọjọ́ mi ni. fọ́lò wa ni ẹ máa mọ̀ gbà tán wá London. mo wá London. ẹ̀mí mi ẹjọ́ ilé ni ni mi sọ mi o. ẹ fọ́lò bẹ́ẹ̀ yẹn ẹ fọ́lò èyí tó yín tòmátò bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tó ń lọ ẹ ti mi ti fọ́lò mi ti fọ́lò yín already. ẹ ṣe ẹ ṣe kẹwàá kẹwàá díẹ̀ mi so màá lè bá yín sọ̀rọ̀ níta. tó ní náà wọ́n máa píkì píkì ń bẹ̀. mọ́mí mọ́mí èmi náà ti fọ́lọ̀ yín o ẹ jẹ́ fọ́lọ̀ mi padà. mi God bless you thanks for the God you thanks for Gbé nígbà tó ń ṣe fún mi. Ẹ máa bá wa subscribe, God bless you, ẹ máa bá wa subscribe. Less than one thousand five hundred. Zero zero level level ẹ jọ ẹ ṣe. mọ́mí mo ti fọ́lọ́ yẹ bá mi fọ́lọ́. Anima yẹn kú sọ̀tọ̀ ìṣègbè wa. Àṣé give away Ramadan ló fẹ́ ṣe. Tó bá ṣe ń bá ọ̀rọ̀ yẹn bọ̀, ẹ jẹ́ ká lè ní sùúrù. Ẹ jẹ́ wọn ní kókò wà ní. Kóbìnrin ó ń ṣàgbèrè, iná fẹ́ lọ máa ṣàgbèrè. Bóbìnrin àtọkùnrin bàjọ́ ta tọ̀rin ẹnìkan máa ń lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ o. Ọkùnrin tó bá wà fẹ́ lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ máa o. Ilẹ̀ wísà ta ló fẹ́ lómi lẹ́sẹ̀ jura wọn lọ mọ́. náà mọ̀ tí bọ́kùnrin bá nàró tó bá yọ táàpù ẹ̀hún kínní ọ̀pá wọn yẹn tán bá tọ̀tàn tán bá gbọ̀n báyìí ṣáà obìnrin lè gbọ̀n bẹ́ẹ̀. àhá lè gbọ́n bẹ́ẹ̀ lóòótọ́. obìnrin ló máa lọ sí ẹsẹ̀ láti ṣọ́ra wa. bọ̀m̀bọ̀ mọ́mí why is it like that now? Ma? Mommy, why is it like that? Why is it like that? Why that? Why is it that men they get away with a lot of things and we women we get away with Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Tóyìn kì í ṣe Tóyìn Adégbọlá kì í ṣe lọ́ọ̀yà kì í ṣe Afọláṣadé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ láti ṣe lọ́ọ̀yà nígbà hmm. lẹ́yìn mi Yemi mi sọpọ́ọ̀tì rẹ̀ ẹ̀ ṣe lọ́ọ̀yà. Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ọmọ èèyàn á gbà bẹ́ẹ̀ ní ìtọ́ Ọlọ́run bá sọ bẹ́ẹ̀ èèyàn á gbà bẹ́ẹ̀ ní alábí bless you. ẹ káre. torí ìdí èyí ẹ jẹ́ ká ṣé ẹ rí tó bá tásìkò kan àwọn bàbá tán ṣàkólọ yẹn ẹ̀ ń gbọ́ tán ṣàkólọ tán jayé lọ yẹn wọ́n ń padà bọ̀ nílé wọ́n á máa pè yín ní mọ́mì mọ́mì hmm. kí ẹ ti fẹ́ ká ṣe ẹ jẹ́ kí máa ìdíyà sọ̀rọ̀ náà wọn ò dé náà ti ní kẹ́ẹ́ twenty seven ẹ̀ ṣe wọn ò náà ti táwọn tó fojú màmá mọ́mì rí tẹ́lẹ̀ bọ́tò ní pé mọ́mì ti gbà fọ́lọ́ wọn jókòó a máa wá mọ́mì náà a máa ṣe tọ́pìkì yẹn bóyá ò ní ká mú lọ́la káyé dẹ̀ra káyé sọ̀rọ̀ wa darúgbó ọ̀sán gangan tábàṣà darúgbó ọ̀sán gangan ló máa ń jẹ́ kọ́kọ́ wá bẹ́ síta ẹ ọkùnrin mi máa fẹ́ egbin sí mi máa fẹ́ ìjọ̀bùn ọkùnrin abẹ́ síta ni ọkùnrin tó máa ṣàgbèrè àṣe obìnrin tá ṣàgbèrè àṣe àmọ́ tó ń kúlùkù bá mójútó lé ẹ̀ kò ní í ṣẹlẹ̀ tọ́lọ́run bá jẹ́ kọ́ ọmọ wọ ọ̀rọ̀ tá à ń wí yẹn jẹ́ ká máa ro tàwọn ọmọ ọmọ tá a bá ń ṣe tí ò bá sábìùsì ń bẹ̀ o mò ń tẹnu mọ́ o àbíùsì yẹn lèmi ò fọwọ́ mọ́ sí níbi kankan ọlọ́run á wà pẹ̀lú wa ó ṣé ọkọ mi ọkọ mi àdé god bless you ó ṣé ọkọ mi ten clap. ẹ bá ń fọ́lù ọmọ mi ẹ ṣé god bless you mo dúpẹ́ lọ gbóyin pátápátá pátápátá tá a bá dúró báyà ní lọ́mọ adẹ̀ tí ń kọjá àyè wa empress ajiga kí lẹ wí. mo ń kí yín. ẹ kí ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ ṣe o àdúgbò gbà mi kọ́ request fún ah, kó láti jọ ẹ̀yin ẹ̀ áàdì mi ìwà bọ́ọ̀lù ẹ̀ láti lè máa gbádùn program yìí láwọn ẹ̀ǹdì ẹ̀ òjòrò nìyẹn o. We are going to be giving you the account number from tomorrow. God bless all of you. Ẹ ṣé gan ni. Ẹ má wọrí àti ìṣòjòrò láàyè yìí. Ẹ má wọrí. Ẹ ṣé o, IG tablet. IG tablet thank you ivy table tennis thank you ẹ bá a subscribe to complete wish list yẹn god bless every one of us. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o tọ́ a ní rí jù báyìí lọ lórí ètò ọ̀rọ̀ tó ń lọ fún òní a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé lájò lóko àti lẹ́yìn odi gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ẹ bá wa dá sí ètò ọ̀rọ̀ tó ń lọ yálà pẹ̀lú owó yín ni tàbí pẹ̀lú ọgbọ́n orí yín gbogbo ohun tí ó ń kálukú wá fi dá sí pátá ọlọ́run ọba èdùmàrè yóò máa lékún árísìkí fún gbogbo wa o ọpọlọ wa ò ní dọ́bà o a máa mọ̀ ọ́ ṣe àìní mọ̀ ọ́ ṣe mọ́ kò ní fi ṣàdánwò fẹ́nìkọ̀ọ̀kan wa o ilé ò ní ná wa ilé wa ọ̀nà ò ní ná wa títí ọ̀la tá jọ pàdé láàyè yìí ní déédéé aago mẹ́ta ire o ire kàǹkà. ire kàǹkà amírelé o Baba, ọlọ́jọ́ òní o à amírelé o gbogbo ẹ̀kọ́ tí a kọ́ lórí prógrámù wa má ṣe jẹ́ kí ẹyẹ èṣù kó ṣàlọ lọ́kàn wa amírelé o Baba, amirele o. We love you. Thank you all. God bless you kó tí wọn ní dàrú o yòókù tún dọ̀la kiri o torí àwọn tí ó gbà àwẹ̀ járe lé o. àmì o God bless you. okay o.